Nke ito giwa anyị enyiwa àti wípé padà sí ẹjọ́ àwa tí a wà ní ẹjẹ́ ká mute ẹjọ torí ọlọ́run gbogbo àwa tá a bá wà nílé ẹjọ́ ẹ ká fọ́lọ̀ pẹ̀lú ẹjọ́ ẹ má green for god tv mọ̀mọ́ àti ìjìnlẹ̀ ní ìtara wa permanently for now. a gbogbo wa pátápátá nínú ilé ní ibikíbi tí ẹ ti wò wá orígun mẹ́rin àgbáńlá ayé àti ibi tí ẹ ti ń gbọ́ wa lórí rédíò a kí wa wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí padà lẹ́ẹ̀kan sí i. a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tí ó jẹ́ kí àsìkò náà kí ó pé wọ́n ní ọjọ́ ti pé èrè ti pé gbogbo wa pátápátá ni ojú ti pé ẹsẹ̀ ti pẹ̀lú sí orí agbágbé lórí YouTube ni àti ní orí rédíò torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà lórí rédíò ni wọ́n ti pé lọ́bìbà tí wọ́n fẹ́ gbọ́ ohun màmá àti àbábọ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní United Nations ní aṣojú wa tí ó lọ represent orílẹ̀-èdè Yorùbá ní àjọ àgbáyé akí gbogbo wa pátápátá níbikíbi tí a bá wà lórí mẹ́rin àgbáńlá ayé ojú tí ẹ fi wò wá kò ní fọ́ bákan náà ní etí tí ẹ fi gbọ́ wọn kò ní di ṣùgbọ́n wọ́n ní bígí bá wó lu igi tí òkè ẹ̀ báyìí ò ní àkọ́kọ́ gbé ẹ jẹ́ kí ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń wò wá nílé ẹ̀yin èèyàn wa tí ń wà nílé ẹ bí ẹ ṣe ń wò wá ẹ máa bá wa share ẹ máa share ẹ máa share bẹ́ ẹ ṣe ń share ẹ àkàndùn ní mú yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àkàndùn ní yín lọ́wọ́ ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa pín ẹ máa pín ẹ máa pín ẹ máa pín ẹ máa bá wa pín wọn jọ ẹ máa pín ẹ máa pín bí ẹ ṣe ń ṣe à ẹ máa bá wa tán bọ̀ ẹ máa tán bọ̀ ẹ máa pín ẹ máa tán bọ̀ wọ́n ní tìgì tí yóò bá wó igi tí òkè báyìí òun náà ni à gbé tó túmọ̀ sí wípé kí àwọn ikọ̀ tí ó lọ ṣe ojú ẹ̀yin ọlọ́tẹ̀ tí ẹ sọ wípé irọ́ ni wọ́n ń pa afẹ́ kí gbogbo yín náà kí ẹ bọ́ síbí o kí ẹ wá fi ojú yín kí ẹ fi ríran kí ẹ fi tí kí ẹ fi gbéyàwó ọ̀rọ̀ a kí ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa tí ẹ wà nínú ilé wípé ẹ káàbọ̀ sí orí ètò ní alẹ́ yìí àwa eighty la ṣì wà lórí YouTube lọ́wọ́lọ́wọ́ kí ló dé ó yá ó yá ó yá ẹ máa bá wa ṣíà ẹ máa ṣíà ẹ máa ṣíà á bẹ̀rẹ̀ stíkà o á ah, bẹ̀rẹ̀ stíkà ẹ máa ṣíà jẹ́ kó pọ̀ torí màmá wa ń bọ̀ ń sìn kó tó di pé àwọn bàbá wa eh, kó tó di pé wọ́n gbẹ́nu lé ọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí bá wa sọ̀rọ̀ eh, màmá wa Mọ́dúpẹ́ọlá Onítìrí Abíọ́lá wọ́n máa kọ́kọ́ bá wa sọ ọ̀rọ̀ ọmọ Yorùbá àwa mọ́kànlélọ́gọ́rùn ni a wà lórí ètò ní orí YouTube lọ́wọ́lọ́wọ́ báyìí ah, nígbà tí àwọn tí wọ́n wà ní orí rédíò àwọn náà ti pọ̀ lọ́bíbá Eh, bí ẹ ṣe ń wọlé sí orí YouTube ẹ máa bá wa like ẹ máa love ẹ máa tọ́ǹbọ̀ àwa one hundred and one láwa ní orí YouTube lọ́wọ́lọ́wọ́ àwa thirty nine ni a sì láìkì ètò ní forty two ó yá ẹ máa like bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa ẹ máa tọ́ǹbọ̀ ẹ máa tọ́ǹbọ̀ lórí YouTube ẹ ń tẹ wà lórí rédíò náà bóyá ẹ máa bá wa share ẹ jẹ́ kó káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé pátápátá ojú tí ẹ fi ń kò ní fọ́ bákan náà ni etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di o ní àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba owó tí ẹ fi ṣẹ́ ètò yìí akọ̀dùn ní mu bẹ́ẹ̀ ni àmì irúgbé sọnù yóò ṣe bí ọmọ ilẹ̀ yorùbá tí gbogbo wa ń lépa yìí tí a tẹ̀ ti dé tán yìí ok ilẹ̀ yorùbá tí a ti dé tán yìí tíjọba adelé ń bọ̀ kankan kankan láìpẹ́ láì jìnnà yìí láṣẹ ìdùnnà wọn ní fi ẹnikẹ́ni wọn ní fi ṣe àwátì nínú wa ẹ ṣe gan ni o kò ní sú wa kò ní rẹ̀ wá. Ah, ẹ̀yin olólùfẹ́ wa nílé eh, ẹ máa bá wa ṣe àwọn one hundred and forty four ni a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí YouTube nínú one hundred and forty four tí ó wà ní orí ètò lórí YouTube eh, àwa sixty five ni a láìkì ètò yìí ẹ jọ ẹ má ẹ má pè wọn kò sí àsìkò láti pè ní àsìkò yìí ẹ ẹ má bínú ẹ má pè wá kò sí àsìkò láti pè ẹ ṣé gan Ah, kò ní sú wa kò ní rẹ̀ wá pẹ̀lú àṣẹ Èdùmàrè ah, ẹ jẹ́ kí bàbá wa green for god eh, kí wọ́n máa bá wa palẹ̀ mọ́ eh, bí wọ́n ṣe máa fi orin àsíá ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe máa bá wa fi gbé màmá wọlé ẹ jẹ́ ká gbìyànjú kí àkọ́kọ́ pé màmá kí green for god ẹ jọ àwọn tí ta ló ta ló jẹ́ ta ló ní aal àbí a one tó ń gbé wà wọlé àmọ́ ẹjọ́ um, ẹ hold on ma ẹ green for god sir ẹjọ́ ẹ bá wa fi màmá wa ti wọ́n ti wà lẹ́nu ọ̀nà báyìí ẹjọ́ ẹ bá wa fi orin àṣà ilẹ̀ yorùbá kí ẹ bá wa fi gbé màmá wọlé green for god sir. okay sir. kíákíá má jẹ́ kí màmá kó pẹ́ jù lẹ́nu

so gbé um, fọgọ uh, ẹ ṣe gan uh, kíní ẹ ò clear ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba. àbọ̀bọ̀ àṣìṣe ìṣọ̀kan á tẹ̀síwé àtòkùn so ẹ bá wa mute um, ẹ ṣe gan. God bless you. a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba adẹ́dá àwọn àṣẹ̀dá tí ó jẹ́ kó ṣe é ṣe fún wa láti wà níbí ní wákàtí a dúpẹ́ ní ọwọ́ Elédùmarè èyí tí ó jẹ́ kí ojú gbogbo wa kí ó tún pé ní alẹ́ tòní a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba èyí tó dúró ti ìran Yorùbá gbágbá tí ò jẹ́ kí ó ṣòro ṣe fún ìran Yorùbá níbi tí a bá dé yìí wọ́n ní àdúnṣe bí ohun tí ọlọ́run lọ́wọ́ eh, eh, sí bákan náà ni aṣòro ṣe bí ohun tí elédùà tí kò lọ́wọ́ sí kò sí nílẹ̀ dúníyàn adúpẹ́ ní ọwọ́ màmá wa Mọ́júpẹ́ọlá Onítìrí èyí tí wọ́n fi ara wọn sílẹ̀ láti fún Ọlọ́run láti lò fún ìran wa ní ọwọ́ yìí nítorí náà ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí a ṣe sọ wípé màmá wa wọ́n ti wà ní ojú agbágbé báyìí tí wọ́n fẹ́ máa bá àwa ọmọ Yorùbá sọ̀rọ̀ màmá wa akínyìnmá ẹ káàbọ̀ sí orí ètò ní àṣálẹ́ yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ní ṣubú dànù ẹ̀ní gbé sọnù bí ò ṣe bí ọmọ o gbogbo àwọn ọmọ yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi níbi tí wọ́n ti ń wọ̀ wá káàkiri orí mẹ́rin àgbáńláyé àtàwọn tí wọ́n wà ní orí rédíò àtàwọn tí wọ́n wà ní orí youtube ní alẹ́ yìí àwọn ní kí á pa ẹnu pọ̀ kí a máa kí yín o wípé ká kí yín ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tí ọlọ́run gba ọwọ́ yín ṣe fún ìran yorùbá wípé ká kí yín káàbọ̀ sí orí ètò ní àṣálẹ́ yìí àtò dárúkọ yín bákan náà ni àtò ẹni tí ó yẹ kí ó máa màmá afẹ́kẹ́ wá bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n kẹ́ni ṣùgbọ́n nítorí pé ìran Yorùbá tí ó jẹ yín lógún tọkàntọkàn tí ẹ sì ṣetán láti ṣe ohunkóhun tí ó bá gbà láti jẹ́ kí ìran Yorùbá kí ó kúrò ní oko ẹrú apá òpọ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá wọn ni akínyìn máa pé ẹ káàbọ̀ orí ètò ní àṣálẹ́ yìí mà ẹ káalẹ́ hello ma hello mami. hello. hello ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sí ma. ṣé ń gbọ́ mi sìn. à ń gbọ́ yín sí ma à ń gbọ́ yín. ok ẹ ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá gbọ́ mi ẹ jọ ẹ jẹ́ kí n tètè mọ̀. à ń gbọ́ yín dáadáa mà ń gbọ́ yín. ok ẹ ṣe ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kálẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó ọmọ yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo ni o ọmọ yorùbá tó wà ní ìmọ́lẹ̀ ọlọ́run alààyè ọmọ yorùbá tó ní ìgbàgbọ́ wípé òmìnira yorùbá twenty two òun ló ń jẹ yorùbá nation tẹ̀rọ òmìnira yorùbá twenty two ọmọ yorùbá ló ń jẹ bẹ́ẹ̀ ọmọ yorùbá náà ní yorùbá nation ọmọ yorùbá tó ní ìgbàgbọ́ wípé aráàánú gbà lọ́n sọ wípé déédéé gba déédéé àsìkò yìí olóhùn ní ká kúrò nínú àpapọ̀ tí ọmọ aráyé ṣe tán fi ìkà aburú ṣe tán fi so tí ó lè so èso rere táyé máa fi parẹ́ ipe ká lọ síbi tó mọ Ọlọ́run fi wá sí ká padà sórísun wa torí ní orísun wa láti máa rí ògo wa lò ká lè máa yin wọn Ọlọ́run títí ayérayé àwọn Yorùbá ta ní ìgbàgbọ́ nínú ẹ̀ àwa ni mò ń kí ta ní ìgbàgbọ́ pé pẹ̀lú Ọlọ́run láìpẹ́ láì jìnnà rárá ìjọba délé ti orílẹ̀-èdè Yorùbá ó máa bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ àwọn baba ńlá wa ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ pẹ̀lú àṣẹ ti ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run tó dẹ̀ máa jẹ́ fògo ọlọ́run títí ayérayé gbogbo wa ni mo kí káàkiri àgbáyé mo kí wa pé happy weekend eh, mo tún wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn tó ń ṣe àdúrà fún wa hmm. àdúrà yín gbà o àdúrà yín gbà ẹ dáwọ́ àdúrà dúró. mo mọ àwọn tó yẹ pé non-stop ní láàárọ̀ lọ́sàn lálẹ wọn dúró wọn ń gba àdúrà ní gbogbo ọ̀nà ni àtọmọdé àtàgbà àtàrúgbó ni o wọn ń gba àdúrà fún wa. mo ń láti kọ́kọ́ kí yín torí àmì ìgbàdúrà ń hàn ní gbogbo ọ̀nà ọlọ́run ẹ̀rí ó ń jẹ́rìí wa ọlọ́run àánú jẹ́ a máa ráàánú gbà ó ń ṣe dáadáa fún wa. mo kí yín o ẹ ṣé o ẹ ṣé ìgbàdúrà gbogbo ìgbà tẹ́ ń gbàdúrà fún atọ́lọ́run dẹ́ ń gbà á tó dẹ́ ń fi àánú ẹ̀ tó fi ń gbàdúrà náà fún ìran wa fún orílẹ̀-èdè wa ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo àwọn tó jẹ́ Christian Muslim àti traditionalist tó jẹ́ ọmọ Yorùbá òtítọ́ àti òdodo mo kí gbogbo wa pátápátá káàkiri àgbáyé mo kí gbogbo àwọn tó ń dúró ṣinṣin tí wọ́n yí ẹsẹ̀ rárá tó ń fi tí wọ́n gbọ́gbọ́ kúgbọ́ọ́ tá à ń fẹnu wọn sọ̀sọkúsọ tí wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run alààyè ọlọ́run ló ṣe é kì í ṣe èèyàn ọlọ́run ló rìn kì í ṣe èèyàn ó ju agbára èèyàn lọ kò sí ẹni náà tó tó bẹ́ẹ̀ ọlọ́run nìkan ni òun ló ń jẹ́ èmi ni mo kí gbogbo àwa tá a dúró sórí àpáta ayérayé tá a bọkàn jẹ́ tá a banú jẹ́ tá a ní ìgbàgbọ́ tá a dúró ṣinṣin mo kí gbogbo wa pátápátá mo kí gbogbo àwọn tó ń gbàdúrà fún mi àti gbogbo àtà ń ṣiṣẹ́ mo dúpẹ́ ṣé àdúrà náà ni ẹni tí omi ní ìgbàgbọ́ inú ẹ̀ nìyẹn agbára tá à ń lò nìyẹn agbára òmìnira yorùbá twenty twenty two tó jẹ́ orílẹ̀-èdè yorùbá yorùbá nation agbára ọlọ́run ni agbára àdúrà ni agbára ìgbàgbọ́ ni agbára àánú ọlọ́run ni mo kí gbogbo àwọn tó ń gbàdúrà fún wa ẹ ṣe àdúpẹ́ mo kí gbogbo àwọn díẹ̀ sọ pátápátá tó ń gbọ́ wa káàkiri àgbáyé àwọn tó jẹ́ òtítọ́ àti òdodo ni ò kì í ṣe alábòsí rárá mo kí gbogbo àwọn audience wa ẹ ṣe adúpẹ́ ẹ ṣe gbogbo ìgbà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa ń participate gbogbo ìgbà tá a bá ń ṣe Yorùbá Nation fundraising tó jẹ́ for the defence of Yorùbá sovereignty ẹ ṣe adúpẹ́ gbogbo ìgbà gbogbo àsìkò ẹ dúró ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ tọ́lọ́run ní ká bára wa sọ pé àwọn nǹkan lè yéra wa ká má fi nǹkan yéra wa because agbára ni ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí agbára in the sense that uh, information is power à ń fúnra wa ní ìmọ̀ gbọ́dọ̀ ń pè ní information but ó ti yẹ yìí kan tí mò ń sọ à ń fúnra wa ní information ni à ń fi nǹkan yéra wa àwọn nǹkan tí ò bá yé wa fi ń yéra wa and agbára ni because tí wọn bá ti mọ ó ti mọ nìyẹn òótọ́ nìyẹn ó máa ń set yàn free ni ó máa ń jẹ́ kéèyàn lè ní progress ó máa ń help yàn gan ni so gbogbo nǹkan tí a máa ń sọ ẹ̀yin náà dẹ̀ tún máa ń farabalẹ̀ gbọ́ gbogbo ẹ̀ ah ẹ ṣe o ẹ ṣe adúpẹ́ wípé ẹ ní àkínná ń sọ kíná ń wí ẹ ń farabalẹ̀ gbọ́ torí nǹkan tọ́lọ̀ ní ká sọ ká ṣe ni. mo dẹ̀ kí gbogbo àwọn tó ń bá wa pín ìjìnlẹ̀ rédíò fm ó ṣe pàtàkì gan ẹ bá wa pín dáadáa nítorí àkọ́kọ́ àwọn ìròyìn tá a máa gbọ́ nípa délé ibì kan ṣoṣo tẹ́ ti máa gbọ́ nìyẹn àkọ́kọ́ lẹ́yìn inú ẹ wá gbọ́ kiri àgbáyé ọ̀run gbọ́ ayé gbọ́ ni o gbogbo ohun tọ́lọ́ ń fàṣẹ dá pátá ló máa gbọ́ pé adelé ilẹ̀ yorùbá ó ti bẹ̀rẹ̀ pẹ̀lá àánú ọlọ́run pẹ̀lá àṣẹ ọlọ́run ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá a pín mo dẹ̀ fẹ́ fi àsìkò kí gbogbo àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ àwọn tó dó ṣinṣin pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ takuntakun hmm, ẹ ṣe àdúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè wípé ẹ dúró lórí òtítọ́ àti òdodo pẹ́ dúró ẹ rí ìmọ́lẹ̀ ẹ kó inú òkùnkùn torí àwọn abatẹnijẹ́ abogun ẹnijẹ́ abayé ẹnijẹ́ wọ́n ti ṣe ibi tó pọ̀ gan wọ́n ti bayé ọmọ ọlọ́mọ jẹ́ tó pọ̀ gan ni ṣe pé a tún wá rí nínú yín pé ẹ dúró ṣinṣin oore ńlá ni fọlọ mo dẹ̀ kí yín gan pé ẹ dúró mo á fọlọ́run bá bẹ̀ yín ẹ má jẹ́ kẹsẹ̀ yín kó yẹ̀ rárá kò lórí àpáta ayérayé ẹ jọ ẹ má kúrò nínú ìmọ́lẹ̀ ọlọ́run alààyè tẹ́ ti wà yìí ẹ dúró ṣinṣin nínú ẹ̀ torí ògo yín ti di dandan kó búyọ báyìí tí ò sí tó máa dènà ẹ̀ ṣàwárí gbogbo àwọn tó ń ṣe ìkà fún yẹn èmi ní ìgbàgbọ́ nu ọlọ́run mo mọ̀ pé kò sí nǹkan tó ṣòro fún ọlọ́run láti ṣe mo mọ̀ pé kò sí tọ́lọ́run aláyé ò lè ṣe ní rere mo ní ìgbàgbọ́ wípé àwọn yẹn náà máa rí ògo wọn lò sẹ́ẹ̀ wọ́n máa kúrò ní òkùnkùn tán fi wọ́n sí wọ́n máa kúrò ní ìdè tán fi wọ́n sí <laughs> pẹ̀lú àṣẹ ọlọ́run máa rí ògo wọn lò wọ́n máa wọnú ìmọ́lẹ̀ ọlọ́run alàyè tí wọ́n máa rí ògo wọn lò mo fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ yẹn ọlọ́run ló ṣe é ọlọ́run ló sọ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ṣé pé àwọn tó ń rò páwọn ti gbogbo wọn jẹ́ àwọn báyé wọn jẹ́ pé wọn ò ní ráyè wọn lò mọ́ èyí ṣe ilẹ̀ yorùbá ṣáàmì òṣọ́bù mi ní ilẹ̀ yorùbá lórílẹ̀‐èdè yorùbá yìí àwọn máa rí lò pẹ̀lú àánú ni àṣẹ ọlọ́run ó máa ṣe ṣe ìyanu máa ṣẹlẹ̀ ọba tó ní ṣe máa ṣe ọba tó ń dá ìgbà padà dáadáa nítorí ìgbà dáadáa ló fi dá wọn inú nǹkan ńláńláńlá tó dára ló fi dá wọn ó máa ṣe ìgbógbó lérí ayọ̀ nínú ayé wọn ó máa búyọ ó máa ṣẹ wọn máa ráyè dóore lò wọn máa rógo wọn lò lórílẹ̀-èdè Yorùbá lèmi sọ o bẹ́ẹ̀ ló ṣe rí lẹ́yìn náà mo fẹ́ fi àsìkò kí gbogbo àwọn tó ń dá owó tó ń yá wa lówó káàkiri àgbáyé ẹ ṣé o pàápàá jùlọ ní orílẹ̀-èdè yorùbá yorùbá land àti everywhere náà àwọn míì ń fowó ránṣẹ́ ní inú nàìjíríà so ìgbà míì a máa ń rí tó ṣe pé yorùbá land nìkan ni but àwọn tó ń fowó ránṣẹ́ tó jẹ́ yorùbá ní ilẹ̀ yorùbá ah mo kí yín o mo kí gbogbo àwọn diaspora náà but mo kí àwọn tilẹ̀ yorùbá nítorí nǹkan tó ń lọ ń bẹ̀ ó ga gan pẹ̀lú ẹ̀ náà wọ́n sì ń yọ owó jáde ẹ ṣe àdúpẹ́ fún ìgbéga orílẹ̀-èdè wa náà ni tí ìrọ̀rùn gbogbo wa ní pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mo kí yín ẹ ṣe ẹ àdúpẹ́ mo kí gbogbo àwọn èèyàn wa tó ń ṣiṣẹ́ takuntakun ní orí fundraising team wa mo kí gbogbo àwọn team wa mo kí gbogbo àwọn tí mo dárúkọ wọn ní last sunday ìgbà tí mo wá mo kí gbogbo pátápátá ẹ má bínú mi ò lè gbé sí orúkọ wọn right now mo kí gbogbo wọn pátápátá wọn ń ṣiṣẹ́ takuntakun gbogbo apátápátá ni mo kí o tó ń ṣe tá à ń ṣiṣẹ́ yìí a mọ̀ gbogbo wa tá à ń ṣiṣẹ́ tọ́lọ̀ ń pè tá a dẹ̀ jẹ́ tá a dẹ̀ ń ṣiṣẹ́ yìí bọ́lọ̀ ń ṣe rán wa gbogbo alámúra wa mo kí gbogbo apátápátá àwọn tó ń fojú àwọn tí wọn ò fojú hàn àwọn téèyàn mọ orúkọ wọn téèyàn mọ orúkọ wọn gbogbo yín pátá ni mo kí o mo kí yín káàkiri àgbáyé ẹ ṣé àdúpẹ́ gbogbo apátápátá tí mo kí wọ̀nyí ọjọ́ òní tiwa a máa rí bá ti ṣe níre a máa rí ọ̀nà gbégbà níre ọ̀nà òní dímọ́ aláìláyé ọ̀nà orí ọ̀nà ògo òní dímọ́ aláìláyé ayé òní pa kádàrá wa dà sí ibi ọjọ́ òní tiwa láéláé àánú ọlọ́run a máa fọ òun ire ní gbogbo ìgbàanú ayé wa a máa ránu ọlọ́run gbà a máa bójú rẹ ọlọ́run pàdé níbi gbogbo ọjọ́ òní tiwa inú wa máa dùn ayọ̀ wa máa kún kalẹ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó tẹ́ ń yára lówó ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò láéláé gbogbo ìgbà tó bá di pé ẹ fẹ́ fowó ṣeun rere owó ò ní sá fún yín owó ò ní wọ̀n yín láéláé ẹ máa máa mówó nu owó ni ojú ò ní tì yín owó yín máa máa pọ̀ sí i ayọ̀ yín máa máa pọ̀ sí i ire yín máa máa pọ̀ sí i pẹ̀lú àtìlẹyìn ọlọ́run inú ìdùnnú nínú ayọ̀ lórílẹ̀ àlàyé yìí ẹ máa máa fi lo ògo yorùbá àti ògo orílẹ̀ èdè ayé gbogbo ìgbà gbogbo ibi tẹ́ bá wà ire ló máa máa jẹ́ tiyín ẹ ṣé mo dúpẹ́ gbogbo oníkàlùkù mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ jọ ṣe ń gbọ́ mi. ok ẹ ṣé mo wá láti sọ̀rọ̀ briefly ṣe hàn pé níjọ́ sunday tó kọjá mo ní pé a máa gbọ́ ìròyìn ayọ̀ kan so ìyẹn dẹ̀ ni mo ní ká wá sọ wọ́n ti sọ fún yín eh, how do you say wọ́n ti sọ briefly fún yín níjọ Wednesday but a fẹ́ fún yín ní details ẹ̀ àkọ́kọ́ mo fẹ́ kó hàn sí wa wípé a ṣe àlàyé yìí fún àwọn torí ẹ̀ ti dàrú tán ti ya wèrè a need àti prove fún nobody kò ń ṣe nítorí wọn la ṣe ń ṣàlàyé yìí o à ń ṣàlàyé fọmọ Yorùbá ni o àwọn ọmọ yorùbá òtítọ́ àtòdodo à ń ṣe àlàyé ìrìn àjò tá a rìn àti ìgbésẹ̀ tá a gbé on behalf of ọmọ yorùbá àti ohun rere ìròyìn rere tó ti bẹ̀ jáde àwọn yẹn là ń bá sọ̀rọ̀ kì í ṣe pé a fẹ́ pull point for everybody àbẹ́ nìkan tó máa ní ẹ irọ́ ni ẹ ẹ mú pull wá yín àti ta ni ta ni yín ta ni yín ẹ̀yin rádaràda játijáti ìjọ òun lẹ ti ń sọ ṣe gbogbo ìgbà yẹn ẹ kókó kọ ìtọwọ́ ẹ̀ wá kókó pépà ẹ̀wọ́ ẹ̀ wá ó parẹ́ ni ó ṣe kinní kan ni ẹ̀yin táyé yín ti bàjẹ́ nǹkan tó rí yín ti dàrú kò sí nǹkan rere tó lè wọrí yín ẹ lè process anything ẹ̀yin wo wá ni ta ni mí àtòrí yín sọ́n ta fẹ́ sọ yìí o àmì òtórí wá ṣàlàyé yìí o láíláí wọ́n ṣàlàyé fáwọn èèyàn wa ni kí n tó bẹ̀rẹ̀ àlàyé ìwọ̀n kan ṣàlẹ̀ mo máa ń fẹ́ share àwọn experience mi ńgbà míì pẹ̀lú yín ní last Sunday ìgbà tí mo wá mo máa ń sọ fún yín pé ẹlòmíì ò ní ìgbàgbọ́ nú ẹ̀ bọ̀ tó tọ́ ni mo ń sọ ẹ̀mí ọlọ́run ló máa ń gbẹ́nu mi sọ̀rọ̀ so mi gangan máa ń gbọ́ tí mo máa ní consent ẹ̀ sí mi màá wá gbọ́ program yẹn fúnra ara mi again so tí n bá gbọ́ màá mọ nǹkan tí ẹ̀ mo sọ dáadáa nú ẹ̀ <laughs> màá yẹ̀ṣẹ̀ wá gbọ́ so last Sunday ìgbà tí mo gbọ́ program yẹn níjọ́ Monday ìgbà tí mo gbọ́ ní ah nǹkan kan wá wá sí mi lọ́kàn yorùbá tí mo gbọ́ ó ti pẹ́ tí mo ti gbọ́ yorùbá yẹn ó kàn padà sí mi ní ọkàn ni yorùbá ní ọ̀rọ̀ gan o ìran tó dáa ni ó yẹ kí oníkálukú mọ oore tọ́lọ́run ṣe bóun jẹ́ yorùbá kò yẹ kí ẹnikẹ́ni tó jẹ́ ìran yorùbá kó máa tako nǹkan yorùbá tabarẹ tó ń ṣe bẹ́ẹ̀ a <laughs> eh, ó súnmọ́ pé kó má jẹ́ yorùbá ó súnmọ́ bẹ́ẹ̀ bọ̀ tó bá jẹ́ yorùbá a jẹ́ pé orú ẹ̀ burú táyé máa fi parẹ́ ni torí ìran tó dáa gidi ni ìran tọ́lọ́run nífẹ̀ẹ́ sí à àyànfẹ́ la jẹ́ ẹ̀ mo máa ń sọ tipẹ́ ẹ̀ kì í ṣe ìgbéraga o ọlọ́run dídì fẹ́ràn wa ó ṣe dáadáa fún wa ni ọ̀rọ̀ yorùbá yorùbá ní ọ̀rọ̀ wọ́n dẹ̀ máa fi ọ̀rọ̀ ṣe àpèjúwe gérégé ló máa jẹ́ orí ẹ̀kẹ́ tó rí èdè tó ní ọ̀rọ̀ bí yorùbá à ọlọ́run kẹ́ yorùbá o ọlọ́run bá lọ́ ọ̀rọ̀ tọ́rọ̀ ń gbónú ẹ̀ tó ń gbónú ọ̀rọ̀ kẹ́ bá múre tọ́lọ̀ ń ṣe fún àwa yorùbá tá bá ní opportunity àti ní ọ̀nà àti máa lo ọ̀rọ̀ tó yẹn. ó yẹ ká mọ bọ́lọ̀ ń ṣe nífẹ̀ẹ́ wa tó ó yẹ ká mọ parí àánú tó pọ̀ gbà nǹkan yẹn kàn wá sí mi ní yorùbá tí òun yẹn sọ fún mi gbà yẹn torí ìgbà tí ọ̀rọ̀ kọ́ mi ni tí wọ́n ti rò páwọn dẹ́rù bẹ́ẹ̀ níbọ̀dì wọ́n pa eléyìí pa yẹn à ìgbà tí wọ́n pa ìyáálé mi à everybody sá lọ ni pé ẹ́ kí ni ká ti gbọ́ everybody sá wọlé ni o àwọn náà wá rò páwọn ti panú ìgbà yẹn bọ̀tọ̀ ọlọ́run ò jẹ́ ọlọ́run ló yá kí n dìde bọ̀ ò dìde láì ṣe pé àtìlẹ́yìn ọlọ́run ó gbẹnu ọmọ mi sọ̀rọ̀ tony ní two f's kò kí ń gbé inú dá ẹyọ kan ni oh, you either have faith or you have fear either ẹ ní ìgbàgbọ́ àbí ẹ ní ìbẹ̀rù méjèèjì ò ń gbé pọ̀ ẹ máa yọ̀ kánlẹ̀ fún kan ni oníṣèbí mò ń sin ọlọ́run mo ní ìgbàgbọ́ kí ló ń bà mí lẹ́rù ṣé mo máa fi bàbá àwọn lẹ́ẹ̀bẹ̀ yẹn ni àbí máa jẹ́ kí ikú tán pa ìkànnì àwọn ìyá wọn kó lọ lásán bẹ́ẹ̀ àbí gbogbo àwọn tó ń pa yẹn kí n dìde ọlọ́run rán mi ni o mo bá wúra mi pé ọlọ́run o èmi ni ò dẹ́ ń sọ̀rọ̀ yìí mi ò ń pariwo rárá mo wà extremely private ah mo wá wò pé mo wá sọ fún èèyàn tó súnmọ́ mi gan mo ní ah kan báyìí báyìí màá lọ́mọ yín sọ ah ah olóòótọ́ ni o wọ́n ní ah pé mi ò rí ni àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí burúkú káì mo wá wò pé mo ní yorùbá ilé o kí ló túmọ̀ sí wọ́n ní ìgbà tó bá yẹ kéèyàn sọ̀rọ̀ especially nǹkan tó ṣe pàtàkì tí nǹkan tó yẹ kéèyàn correct kéèyàn ò bá lè sọ ó ti bẹ̀rẹ̀ orí burúkú ìbẹ̀rẹ̀ orí burúkú fún nìyẹn à pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọlọ́run dẹ̀ ṣàtìlẹyìn fún mi á o dídìde yẹn òun lọ́lọ́run wá dé ládé òní gbogbo wọn lè máa lọ káàkiri pera wọn lórúkọ lẹ́nì àwọn onípò àwọn wà ní pátì kan àwọn ṣe kinní kan àwọn sẹ́nẹ́tọ̀ àwọn kinní kan làwọn pẹ̀lú gbogbo wàhálà àti ìdààmú tó ní ṣe ń gbà yẹn àti gbogbo sacrifices àwọn tó fẹ́ jẹ́ láwọn tó jẹ́ omijé ogun gbogbo ìgbò nǹkan tá a ṣe ẹ̀wọ̀n kan sọ lu àpapọ̀ nàìjíríà dà ẹ̀wọ̀n kan tán sọ́dà ẹ̀wọ̀n kan tán fojú àwọn èèyàn rí ẹ̀wọ̀n ìyà tán àwọn èèyàn jẹ wọ́n ń pè nàìjíríà ní poverty capital ní apá aboríbo ló ti jẹ́ bẹ̀ báwo ló ṣe jẹ́ bẹ̀ gbà ló so many people all over the country tó ń pè everybody tó ń almost everybody poverty ni. wọ́n ló ń pín nǹkan tó ń pín mi mọ̀ kan tó ń pín wọ́n ń dà sílẹ̀ wọ́n ń ṣàwọn èèyàn bí ẹni pẹ̀lú ọkọ ni wọ́n wọn ò tí ì ní kọ́ ní kékeré eré eh, àjọṣe wọ́n ti fún wọn ní anadol of respect wọn ò respect as human being gbogbo wàhálà yẹn ṣé èèyàn sọ pé wàhálà téèyàn ṣe èèyàn ṣe fáwọn kan pé kán lè bá yé àwọn èèyàn jẹ ni kán lè pa àwọn èèyàn run ni tí wàá ní èrè àwọn tó kú sórí ẹ̀ àbí èrè àwa ta jìyà lórí ẹ̀ gangan tàbí ń sacrifice ta ṣe ń sacrifice lórí mo wá wò pé ah, ọ̀rọ̀ ọjọ́ sunday yìí àìlè sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ orí burúkú lóòótọ́ o àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ abẹ́rẹ́ gbogbo nǹkan tán kó wọnú ayé àwọn èèyàn poverty unemployment gbogbo nǹkan burúkú hopelessness underdevelopment àwọn èèyàn kan mí suicide wọ́n ṣe ogbẹ́ orí burúkú nìyẹn ọlọ́run ní jẹ́ aṣọ orí burúkú torí kò tọ́ sí wa kì í ṣe tọ́lọ́run ṣe fún àwọn yorùbá láíláí <laughs> ọlọ́run ṣoore tó pọ̀ fún wa gidi tó tiẹ̀ tún pọ̀ jù gan tó jẹ́ bí àkẹ́jù exceedingly abundantly lọ́lọ́run ṣe fún àwọn ọmọ Yorùbá wọn á wò pé ọ̀rọ̀ ọjọ́ ìṣòro ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ọjọ́ sí hmm. ó kàn wá sí mi lọ́kàn ni mo ní mo fẹ́ ṣe ẹ̀fẹ́ lóyún pé gbogbo nǹkan tá à ń sọ nípa pé power to the people tẹ́ ẹ̀ bá ti lo agbára yẹn tẹ́ jẹ́ káwọn kankan máa mú ní ẹrú kọ́ fi ń sínú ìdè kọ́ kì í sínú òkùnkùn kọ́ dì í sínú kòtò tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ dákẹ́ tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ agbára check and balances tó yẹ kó wà lórí gbogbo structure wọn ló kàkà wọn pawọ́pọ̀ láti fi ní aráàlú lára láti gbayé aráàlú jẹ ni láti máa pa wọ́n lẹ́kún láti máa pa wọ́n jẹ ọmọ amẹjẹ wọn àwọn aráàlú ò dẹ̀ sọ̀rọ̀ sọ ilé sọ̀rọ̀ nìyẹn náà so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mò ń sọ ni mo tún tún sọ ọmọ Yorùbá ẹjọ ẹ ní òtẹ dáadáa kò gbọdọ̀ tún ṣẹlẹ̀ mọ́ o ṣe mọ̀ pé ńgbà tá a mọ Ísírẹ́lì dé etí òkun tó fẹ́ kọjá òkun pupa ọba àlàyé ní kí wọ́n wo ẹ̀yìn ó ní wọ́n tún ní rọ̀tà àwọn ọmọ láíláí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ fọmọ Yorùbá gbogbo nǹkan ọbẹ̀ aburú gbogbo dímọ̀ gbogbo orí burúkú nǹkan bàjẹ́ èké tí ò tiẹ̀ gbọdọ̀ gbọ́ tẹ́lẹ̀ ò gbọdọ̀ sọ tójú ò gbọdọ̀ rí tí wọ́n kó sílẹ̀ yorùbá tó kó sínú ayé àwọn ọmọ yorùbá pàápàá ní ayé àwọn ọ̀dọ́. a máa dágbére fún gbogbo ẹ o ọlọ́run ti bá a dágbére fún àtúnú rí mọ́ o láéláé ẹ má jò ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá o kẹ́nikẹ́ni ó má gbèrò láti gbé àdúrú ibi ìwà ìkà ìwà ibi tó ń hù ní nàìjíríà ẹ má gbèrò ọlẹ̀ yorùbá o àwa ọmọ yorùbá la máa ṣiṣẹ́ yẹn o àwa la máa dúró tán pé àní láíláíláí <laughs> ojú ẹ ò ní ríbi láyé àwa la máa dúró tán ni bó ṣe wà nìyẹn o mo wá láti bá a sọ̀rọ̀ nípa ìròyìn ayọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa ṣùgbọ́n kí n tó ṣe àlàyé yẹn mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa àlàyé kan wà tí mo fẹ́ ṣe lórí àwọn tó máa ń sọ. So, Ah, irọ́ ni o ìtọ́kọ ah, ni o àrípù ah, bá a ṣe mo wá wò ó pé òkè wọn lè process òkè mo wò ó pé òkè rádaràda játijàti ni wọn bọ̀ mo wò ó pé ọ̀rọ̀ wọn ó wọ̀ jù yẹn lọ ọ̀rọ̀ wọn deep gan ó wọ̀ ju just surface yẹn lọ so mo láti wò dáadáa pé kí ló ń ṣe àwọn ará bí gangan ná. ibẹ̀ ni mo dé mo wá rí òkè ẹrú mental sleep ọmọ ọjà ẹ̀ṣin ìsọ̀rí ìgbà ẹrú yẹn wọn ò lè gbéra wọn kúrò nínú ẹ̀ wọn ò lè rí ìtúsílẹ̀ ṣé ẹni ti rọrọ ẹ̀ pín náà ẹrú ti ó ti ròdà àwọn orí nǹkan dáadáa mọ́ wọ́n ṣáà máa ju nǹkan sílẹ̀ fún nǹkan òun máa ṣàjẹ ni òun ò lè rógo òun lò so ó ti blọ̀ka rẹ̀ síbẹ̀ so tó bá rí nǹkan tó da àbí nǹkan tó lè jẹ́ nǹkan tó fi lè ṣe ọ̀nà dáadáa fún kò ní gbà á kò ní lò ó ti blọ̀ka rẹ̀ ibi tóun máa parun sí nìyẹn ó ti mọ̀ pé à ipò yẹn ni tòun so irú wọn dẹ̀ ni mò ń sọ ní the other time pé tẹ bá rí wọn nílẹ̀ Yorùbá tẹ rí pé eléyìí òṣì ń bàjà kì í ṣe tilẹ̀ yorùbá kò sówó òṣì ilẹ̀ yorùbá ẹni tẹ́ bá rí bẹ́ẹ̀ yẹn mọ̀ pé ọ̀dàlẹ̀ ìkà ni aláyébàjẹ́ ni the worst part of it ní irú kátígọ́rì wọn yẹn wọn ò ní fear of God wọn ò dẹ̀ ní ìfẹ́ ọmọlàkejì wọn wọn ò ní ìfẹ́ orílẹ̀-èdè wọn ọ̀ọ̀tàn kíá ni ara wọn ara interest ara wọn owó owó ni and that was why ìpìlẹ̀ tán fi ṣe movement yìí tán ti fi introduce ẹ̀ sí wọn ẹ rí i pé owó owó owó bó ṣe lè make owó bó ṣe lè rip off àwọn èèyàn wọ́n mọ̀ pé àwọn èèyàn wà vulnerable wípé oníkálukú ń wá pé àkáwọn lórílẹ̀ káwọn kúrò lórí ìyà at all those problems I wá take advantage of that wọ́n dẹ̀ mọ̀ pé àwọn òní kankan ṣe àwọn òlọ́nà àwọn òmọ̀nà ọkọ táwọn fẹ́ gbà o àwọn òmọ̀ kọ̀ọ̀kan táwọn fẹ́ ṣe o pé kó dáa o but ọmọ ọ̀nà àti jalè ọ̀nà àti rip àwọn èèyàn off ọ̀nà àti take advantage of them so as far as they are concerned owó ni táwọn ṣáà ti ah ọ̀nà owó ti yọ ń bí báyìí interest ti wọn ló wà important because wọn lack fear of God and nítorí wọn nífẹ̀ẹ́ ìran wọn nífẹ̀ẹ́ ọmọlàkejì wọn àfara wọn wọn lose ability to process. illiterate ni wọ́n ní ọkàn ẹrú ni wọ́n ní ọkàn wọn ẹ mú gbogbo tí mò ń sọ yìí dání dáadáa ẹ máa na aláìsàn fúnra yín gbogbo tí mò ń sọ yìí ẹ fi yẹ̀ wọ́n wò kẹ́ fi gbé wọn wò illiterate ni wọ́n nínú ọkàn wọn o ò bá jẹ́ professor o ò bá jẹ́ anything whatever tó bá wà ní category yẹn illiterate ni ẹ illiterate ni wọ́n nínú ọkàn ẹrú ni wọ́n nínú ọkàn wọn nítorí wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run wọn ò ní ìfẹ́ ọmọlàkejì wọn wọn lack wisdom wọn ò ní understanding wọn ò ní wọn ò lè process wọn ò lè wọn ò lè wọn ò mọ ìgbékalẹ̀ nǹkankan even tí wọn bá fẹ́ sọ̀rọ̀ àbọ̀ fẹ́ ṣe ọkàn wọn ò lè gbé kalẹ̀ properly bí ọmọlúàbí bí ẹni tó rí ẹ pé no wọn ò ní ní ìwọ tó o bá bẹ̀rù ọlọ́run tó o mọ ọlọ́run gbogbo nǹkan báyìí máa jìnnà sí ẹ̀. because wọn ò ní fear of God wọn ò mọ̀ tán ọ̀sọ̀rọ̀ náà mọ̀ tán ọlọ́run fún ara is the truth ọlọ́run ló tọ́ àmọ̀tán ló máa ń set èèyàn free ṣe ti rí wà tí mo ṣe sọ pé ẹrú ni wọ́n especially in the mind ngbà tí wọn ò bá ti mọ̀ wọn ò lè wà free láíláí there's no other way òtún ọlọ́run máa ń set èèyàn free but because wọ́n ti wọ́n refuse láti mọ̀ tán kò dẹ̀ sí nǹkan tó fàájú pé wọn ò mọ ọlọ́run lọ torí ọlọ́run gbọ̀ngàn ló ń jẹ́ òótọ́ so for that reason ọlọ́run ló máa guide yàn òun ló máa mú yàn mọ̀nà òótọ́ òun ló máa ń process nǹkan fún yàn ọlọ́run ní ọlọ́run ló ń fi nǹkan yéèyàn ẹ rí i pé àwa tọ́lọ́run ní pé ká kó yé wa ká dúró tán ká ṣe ẹ notice pé a ní orí ọ̀ gbogbo nǹkan tí mò sọ ẹ notice pé àwa ní àwa ní ìbẹ̀rù ọlọ́run a nífẹ̀ẹ́ ọmọlà kejì wa a lè process immediately tán bá sọ̀rọ̀ ìgbà míì mo máa ń wo àwọn program táwọn èèyàn bá ń calling ẹ rí i pé wọ́n tún ó ti yé wọn kíákíá kíákíá ó ti yé wọn wọ́n ti lè relate pẹ̀lú ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mọ̀ pé bẹ̀rù ọlọ́run wà nù ayé wọn ẹni tí ò bá ní ìbẹ̀rù ọlọ́run kò sí nǹkan tó lè mọ̀ ṣe kò lè mọ̀ tán àwọn tí ò bá mọ̀ tán kò lè wá free ẹrú ni ẹrú ni nínú ayé ẹ nínú mind ẹ nǹkan ẹrú ni because kò nílò process tí ọlọ́run ló máa ń guide yàn nígbà tó dẹ̀ tí lóhùn ọmọ lọ́hùn ọ̀nà owó ọ̀nà ìkà tó ń fẹ́ máa ṣe ló yé òun ká ló fẹ́ guide ẹ̀ àwọn ara wọn nínú òkùnkùn yẹn náà máa guide ara wọn àwọn ara wọn tó ń kó sóò wọn fún devil àwọn náà máa guide ara wọn ọlọ́run nìkan ló ń tó bá náà. kò sí olúwẹ̀ tó lè fi ni mọ̀nà àfọlọ́n tá a yẹn jọ ọ̀nà ọwọ́lọ́mọ tó fẹ́ fẹ́ yàn mọ̀ járe ọ̀nà ọbọlọ́mọ ọ̀nà ọwọ́lọ́mọ ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ló mọ ìbẹ̀rẹ̀ ló mọ gbogbo ìgbà ìgbà táyé bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ìtàn ẹ̀ iye èèyàn tó ti wá sáyé iye ìgbà tó ti wá sáyé iye àsìkò tí ayé ti wà iye ìgbà tán you know the generation evolution everything ọlọ́run nìkan ló mọ̀ kò sí bàbá ńlá kú ẹni tó mọ ìtàn ayé kò sí ẹni náà tó lè sọ ìtàn ayé yìí kò sí ẹni náà tó lè sọ pé nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ mélòó ló mọ̀ ń bẹ̀ ìran mélòó ló mọ̀ tó ti wá ìgbésí ayé wo ló mọ̀ tán ti gbé kí ló mọ̀ tán ti ṣe ṣé o lè sọ details ẹ̀ tó bẹ̀ lè sọ tẹ̀yàn kankan kankan kankan kí ló mọ̀ wọ́n máa guess oríṣiríṣi guess million years thousand years oríṣiríṣi years wọn ò mọ ọlọ́run ní kọlọ́ba tó ní ìmọ̀ tó mọ gbogbo ẹ̀ ọlọ́run ní kó ṣoṣo lọ́ba tó lè fi nǹkan yé wa tí èèyàn ò bá ní ọlọ́run tó ní ìgbàgbọ́ ní ọlọ́run tó rìn nínú ọ̀nà ọlọ́run kò sí nǹkan tó lè mọ́ ṣe ó máa máa ṣiṣẹ́ ni irú àtiwọ́ ló máa jẹ́ fún ẹ olóòní nǹkan ò lọ́lọ́run ta ní ẹ̀yẹ nothing irọ́ ló ń pa kán tú ẹrù dáadáa ìgbésí ayé burúkú ló ń gbé ẹni tí ò lọ lọ́hùn ò ní kankan ó máa dàbẹ́ ń pọ́n flourish lóòótọ́ ó máa dàbẹ́ ń pé wọ́n ń yọ èèyàn ni wọ́n wọ́n wọ́n lówó wọn ní gbogbo ẹ̀bọ̀ nothing ni wọ́n kò sí nǹkan kan tó lè ṣe nínú ayé tí ẹ lè mú dání tó jẹ́ pé máa jẹ́ wà nínú ìrántí nù ẹni ìrántí tẹ bá nípa àwọn ìrántí bí ni. sọ́sẹ́ àdúgbò gba ohun tó máa sọ̀sọ̀ kú sọ yẹn nǹkan tó ń dà wọ́n láàmú nìyẹn nítorí wọn ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run torí wọn ò ní ìgbàgbọ́ náà so kò sí assurance nínú nǹkan kò sí how do you say ṣe mọ̀ pé faith assurance ni of things hoped for nǹkan téèyàn expect evidence of things not seen ẹ ẹ tí ì rí o ṣùgbọ́n ti ní ìgbàgbọ́ kó ti ṣẹlẹ̀ ẹ ì rí o ẹ ní ìgbàgbọ́ kó ti ṣẹlẹ̀ gbogbo ìgbà yẹn ní ọdún tó kọjá tí n bá ń sọ wípé à ẹ ó ti bọ́ sí a ti gbà á a ti ṣe ẹ mọ̀ pé àwọn kan wọ́n máa ma sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má nà ẹ ti gbà o because wọn ní ìgbàgbọ́ kí ló ń jẹ́ ìgbàgbọ́ nǹkan tó yẹ orí mi evidence of insincere nǹkan tó ò rí o dẹ̀ ní ìgbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀ ó ní ìgbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀ torí onígbàgbọ́ náà ọlọ́run pọ́ba tó lè ṣe gbogbo ni. o ní ìgbàgbọ́ pé ó máa ṣe kò sí ìṣòro fún ọ ó máa ṣe so for that reason o ti ní ìgbàgbọ́ nǹkan tó ń jẹ́ faith nìyẹn o ní ìgbàgbọ́ ẹ wo bá ṣe ìrìn àjò látijọ́ yìí náà ìgbàgbọ́ ni a ní ìgbàgbọ́ pé tọ́lọ́run ti ṣe ni a dẹ̀ ń ní ọlọ́run dẹ̀ ń gbé wa gbá ọ̀nà táwọn ọlọ́run ń ṣàánú fún wa so kan ń emotional faith kan tó ń jẹ́ ìgbàgbọ́ nìyẹn kéèyàn ní assurance sẹ́ pé àní kinní yìí máa wá sí ìmúṣẹ kéèyàn dẹ̀ ní ìgbàgbọ́ pé àní ó ti ṣẹlẹ̀ náà ó ti wá sí ìmúṣẹ ọlọ́run ti ṣe ṣàpèjẹ mi ṣe máa ń sọ̀rọ̀ positively nìyẹn àwọn kan tún sọ di wọ́n sọ di nǹkan tí ìfihàn <laughs> á ní àṣọ̀hún ló ní phone number náà in fact ẹ̀ pààrọ̀ yẹn náà ẹ̀yọkàn òótọ́ pẹ̀sọ nìyẹn òótọ́ ni gbogbo àwọn atajọmọ náà direct line ni now ìyẹn òun sì wọn ni wọn pé nù ẹ ṣòyàn láti ní faith téèyàn ò bá ní faith kò ní believe nínú promises ọlọ́run wípé à ọlọ́run ẹ̀hún trust ọlọ́run mo ní mo ní ìgbàgbọ́ nu ọlọ́run mo ní confidence nu ọlọ́run mo mọ̀ pé ọlọ́run máa ṣe mo mọ̀ pé ọlọ́run ní dójú tì wá ṣùgbọ́n tí ò bá níyẹn ó máa máa takò tọ́ ni kò lè process òótọ́ so tó bá rí nǹkan máa máa sọ pé ah irọ́ ni irọ́ ni torí nǹkan tó ń sọ yẹn pé irọ́ ni ọlọ́run ló ṣe é so ó ń sọ pé ọlọ́run ò ṣe nìyẹn which means pé ọmọ ọlọ́run ó jìnà tẹ́tẹ̀ẹ́ sí ọlọ́run ó jìnà ó jìnà sọlọ́run so continuously wọ́n dẹ̀ máa ń ṣe é continuously ni ah irọ́ ni o ẹ̀rọ ń ka o because wọn ò ní process ẹ wọn wọn jìnnà sọ́dọ̀ kò lè yé wọn wọn ò lè rí ìmọ́lẹ̀ yẹn inú òkùnkùn náà fúnra wọn sí ọkọ wọn ti di òkúta ayé tí wọn ti di ebi wọn ti fọ́ wọn kàn lajú sílẹ̀ ni wọn ò ríran wọn ń fetí gbọ́rọ̀ ni wọn ò gbọ́rọ̀ ẹ gbà bẹ́ẹ̀ mo yẹ sọ fún yín torí gbogbo ẹ tó ń fetí gbọ́rọ̀ kan ló ń gbọ́rọ̀ ó lajú sílẹ̀ ó ríran bọ̀ kò ríran o ọkọ rẹ ti di òkúta kò lè process àwọn gbogbo àwọn èèyàn játijàti rádaràda yìí ni àwọn ẹsẹ àsán máa ma sọ irọ́ ni irọ́ ni because evil mind ló ní wicked mind evil mind wicked mind kọ́ máa sọ pé irọ́ ni irọ́ ni nígbàdé sọ pé irọ́ ni ẹ̀dẹ̀ rí pé òótọ́ ni ó dẹ̀ manifest ẹ̀dẹ̀ tó sì dúró sórí ẹ̀ ṣe rí pé ayé wọn ti bàjẹ́ ayékáyé náà wá ọlọ́run ní alpha omega tiwa àwa ní ìgbàgbọ́ nínú ọlọ́run. a ní ìgbàgbọ́ a trust ọlọ́run wa nípa ọlọ́run ti ṣe ó máa ṣe òun ló ń ṣe ojú òní tì wá ó dẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa ó ti wá ṣẹlẹ̀ ń sìn almost àti débẹ̀ ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ṣèbí nítorí a ní ìgbàgbọ́ la ṣe lè máa ṣe gbogbo nǹkan tá à ń ṣe ipò òkè ẹgbẹ́ ìgbésẹ̀ ẹ lè máa jáde sí báyìí ẹgbẹ́ ìgbésẹ̀ ó máa jáde sí báyìí àdé ń ṣe pẹ̀lú àánú ọlọ́run ó dẹ̀ ń yọrí sí rere ẹ̀yin ọlọ́run ó dáadáa ẹ wo nǹkan tí mò ń sọ yìí dáadáa àwọn tí mò ń sọ wọn tó ń ṣe wọn àrùn tó ń bá wọn jà ni mò ń sọ fún èmi wọn UN ok ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ mí mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ UN now kò mọ̀ nǹkan tó ń jẹ́ aims and objectives UN kò mọ̀ nǹkan tó ń jẹ́ functions of UN kò lè explain anything nípa ọ̀rọ̀ UN yàtọ̀ sí pé ó kà o àbí pé ó kà tọ̀ sórí ẹni kò explain from from her? ẹ̀ láti ọkàn ẹ̀ pé kí ló yẹ nípa ọ̀rọ̀ UN àbí kí ló mọ̀ ọ̀ mọ̀ but wọ́n lè eh, àbí àwọn ikọ̀ láìla wọ́n lè sọ̀rọ̀ bí parrot kan máa copy tí wọ́n ti gbọ́ tí kan nu àbọ̀gà wọn kan sọ ìsọkúsọ kan àwọn náà máa ń sọ the same thing. wọn ò ní fẹ́ rẹ̀ gbọ́ wọn ò ní fẹ́ àwọn èèyàn àfihàn ara wọn àfàwọn àfàwọn ni tó bá ti yọ fún wọn ó ti tán kò sí ètò kàn wọn mọ́ ẹlẹ́wòrán láti ìgbà tí ìrìn àjò Yorùbá nation ní tó bẹ̀rẹ̀ nígbà yẹn tó ń parọ́ tó ń fi rọ́gbé kalẹ̀ ní twenty nineteen or something like that I don't know ìgbà tán náà bẹ̀rẹ̀ ìtànṣe bẹ̀rẹ̀ yìí ẹ rí pé ìgbà tán rí pé rọ lórí náà tí wọ́n yẹn ah, ó ń lọ déédéé ibi wọ́n ń dùn wọ́n ń wọ́wọ́ wọ́n ń rí gbogbo ẹ̀ wọ́n ń rip àwọn èèyàn off ẹ notice pé ni wọ́n ń dùn o ẹ notice pé gbogbo ẹ lọ déédéé fún wọn plan wọn lọ for the fact pé wọn ò ní plan fọmọ Yorùbá wọn ò mọ̀nà tí wọ́n fẹ́ gbà wọn ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe torí ọ̀tọ̀ láti gbà lọ́tọ̀ láti ṣèlú ọ̀tọ̀ ní kẹ́ máa lọ kọ́pì játijáti ẹ máa ṣe kọ́pì and paste ẹ máa wo ìlú kan ẹni ẹ fẹ́ kọ́pì ẹ fẹ́ ṣe kí lẹ mọ̀ tí wọ́n ṣe àfi kéèyàn gbà látọ̀dọ̀ lọ́hùn ẹ notice pé gbogbo ìgbà yẹn kò sí wàhálà o inú wọn dùn ni wọn ṣáré our wà fún gbogbo wọn àwọn nobody tán fẹ́ sọ àwọn di somebody <laughs> ọlọ́run ọba mi o ọlọ́run òpẹ́ ló wà ń bẹ́ẹ̀ ń bó ló ti wá báwo ló ṣe jẹ́ ẹni pé ni wọ́n ń dùn gbogbo ń ṣe ẹ nọ́tìsì pé ìgbà tí òótọ́ dé <laughs> òótọ́ láti lu bíréèkì ọmọ Yorùbá níṣẹ́ tọ́lọ́run rán mi nígbà tí ó dé ṣe mọ̀ pé ọ̀tá bẹ̀rẹ̀ ni kíá gbogbo wọn dọ̀tá ni ah! eléyìí kẹ <laughs> eléyìí fẹ́ bọ̀ làwọn jẹ́ o eléyìí bàjẹ́ jẹ́ o ìkọ́sọ tó dé gbogbo wọn tó ń pa jàtìjàtì tó ń fi kóra wọn jọ tó ń parọ́ fúnra wọn àmì èèyàn kan nígbà yẹn mi ò rántí dáadáa ènìyàn kan ló sọ fún mi ó ló sọ pé à ṣé mídíà ni wọ́n fẹ́ fi gbàlú ni or something tó náà kan down èmi tiẹ̀ ń tún bá jà ìgbà tí mo gbọ́ comment ẹ̀ mò ń sọ pé à ó ní rò káwọn náà máa play oníkálukú ló ní rò tiẹ̀ lóòótọ́ ibẹ̀ kọ́ but oníkálukú ní rò rẹ̀ kí ni rò tiwọn which is nǹkan tí wọ́n máa ń sọ nípa first realm of power ojú etí ẹnu aráàlú ẹ̀yin ra máa sọ fún aráàlú nǹkan tó ń lọ kó máa kó e, kó má jìnnà sí wọn rárá kó tètè máa gbọ́ kíákíá ṣé wọ́n mọ̀ kan tó fẹ́ ṣe ìròyìn ọ̀rọ̀ gbogbo ẹ̀ wọ́n láti máa gbọ́ kíákíá bọ̀gbà tó bá ti notice pé nǹkan tó bá ń sọ ó ti yàtọ̀ sí nǹkan tá a gbé kalẹ̀ nǹkan tó ń ṣe ó ti yàtọ̀ ẹ ti mọ̀ pé wọ́n ti dáwọ́rú wọ́n dẹsẹ̀ wọ́n ti gbọ̀nà bòmí lọ nìyẹn wọ́n ti gọ́ wọn nìyẹn and kò ní ìdí pọ́ngàn torí ibẹ̀ náà wà tẹ́lẹ̀ anyway torí ẹrú ni wọ́n illiterate ni wọ́n nínú ọkàn wọn nu ayé wọn wọ́n jìnnà sọ́lọ̀ wọn nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ ọmọ làkejì wọn wọn nífẹ̀ẹ́ ìran wọn wọn dẹ̀pẹ̀ ọ̀rẹ́ náà mi ò jọ́ọ̀jù wọn o ọlọ́run lọ́ba àdájọ́ o bọ̀tọ́ ní ká ti di èso wọn ká ti jọ́ọ̀jù wọn ká rí òwúrọ̀ wọn ká rí nǹkan tó ń ṣe à ń mọ orú nǹkan tó ń jẹ́ à ń mọ nǹkan tó ń jẹ́ sọ̀rọ̀ wọn ti ṣòwò wípé wọn ò mọ òótọ́ ìwọ tó bá dẹ̀ mọ òótọ́ ò mọ ọlọ́run so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so mo mo ẹ ẹ má bínú pé mo take time láti ṣàlàyé ìfún yín mo fẹ́ kẹ́ mọ̀ ni ipe kẹ́ má bọ́dà ara yín nípa wọn àbí pé ẹ fẹ́ ẹ prove kankan sí wọn àbọ̀sàn kankan kò ní meaning ọ̀rọ̀ rádaràda ló máa tẹnu wọn jáde táyé máa fi parẹ́ wọn ò lè sọ̀rọ̀ rè wọn ò dẹ̀ lè wúwa rè ìyẹn ò ń ṣèpè fún ara wọn náà choose ẹ̀ ọ̀nà ọlọ́run táwọn láìkì nìyẹn so mo fẹ́ káwa ta dúró ta dúró tán ká remain faithful and focus ẹ jẹ́ àlò double f faithful and focus ẹ jẹ́ àdúró ta dúró gidi ẹ jẹ́ remain focus bá ṣe ń rìnrìn àjò yẹn lọ tó jẹ́ pé a ti dé finishing line bó ṣe kù díẹ̀ yẹn àní ṣubú àní jábọ̀ lágbára ọlọ́run ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó tì wá ṣubú o ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó tàn wá lọ sínú òkùnkùn o a ní wọnú òkùnkùn láéláé forever la máa wà nù mọ́lẹ̀ ọba ayérayé but ẹ ṣọ́ra fáwọn ẹni wọ̀nyí wọ́n máa rò pé àwọn ti ṣègbè o láéláé I can assure you gbogbo ẹ̀ wà ní archive wọ́n máa pay for their deeds and crimes bẹ́ẹ̀ ni mo sọ lọ́hùn ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni ni mo fi sọ káì ọlọ́run ọba o. Ababa ni tiwọn yẹn kò tí ì yá so mo fẹ́ kí a wò ó dáadáa tẹ́ bá ti rí wọn tẹ́ ń gbọ́ wọn ẹ̀yin analyse nǹkan tí mo sọ lára wọn ẹ̀yin wò ẹ̀yin wò bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ lára wọn ẹ wò ẹ bá ṣáà ni torí àkọ́kọ́ wọn ní ìgbéraga wọn jọra wọn lójú lórí òfo ẹ mọ̀ pé àgbẹ̀ òfìfo ló máa ń dún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bá rí wọn wọn máa ń ṣe bẹ́ẹ̀ ní pé nǹkan làwọn òfo játijàti ẹ bá mi bí wọn ta ni wọn but wọn ní ìgbéraga yẹn wọn máa ṣakọ wọn máa ṣe wọnranwọnran wọn máa sọ̀rọ̀ jàùjàù ọ̀rọ̀ wọn ìwà wọn ìgbéraga játijàti tí ò já náà kọ́kọ́ ẹrẹ mọ pọrọ Ọlọ́run yẹn lòun jìnnà sẹ́ni tó gbéraga ó lòun jìnnà tí ń rúgbèsè ayé tó ń gbé àwọn nǹkan tẹ́ máa fi mọ̀ sign wọn ti wà náà ọlọ́run náà ló ní ká notice àwọn sign yẹn so tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé ah ok mo á evaluate àwa tàbí ó ọ̀nà òtítọ́ àti òdodo ẹ rí i pé a ní àwọn nǹkan kan in common a bẹ̀rù ọlọ́run a trust ọlọ́run a ní ìgbàgbọ́ ní ọlọ́run a ní confidence nínú ọlọ́run a ní ìgbàgbọ́ pé gbogbo kìíní ọlọ́run ló ń ṣe ọlọ́run ló ń rìn ọlọ́run ló ń ṣe ọlọ́run ló ń rìn ọlọ́run ló ní gbogbo ògo ẹ rí i pé a nífẹ̀ẹ́ ọ̀ràn wa gidi gan taratara ó máa ń ta wá la ó máa ń kún un ṣe pé irọ́ àfẹ́ àfẹ́ bí aburú kankan fáwọn èèyàn wa ẹ ń nọ́tò sí pé a mọ̀ ọ́tọ́ ọlọ́run ló ṣètò àfihàn tó rárá gbà ẹ ń nọ́tò sí pé a máa understand tá a bá ń bára wa sọ̀rọ̀ ó ti yéra wa kíákíá àti mu àti gbọ́ àtúntò àti lò ó immediately a lè sọ nǹkan tẹ́ bá sọ yẹn a lè dá padà fún ẹ kíákíá tó máa tí wọn náà máa fi mọ̀ pé ó ti yé wa a lè relate immediately a lè relate ẹ padà sí ẹ immediately ẹ rí i pé à ń gba àdúrà gan à ń ṣiṣẹ́ a dẹ̀ ń contribute sí uh, successes uh, so, how you. uh, how do you say that Successes, kí ló ń pè bẹ́ẹ̀ ẹ ṣá ó ti yé nǹkan tí mo sọ pé ẹ ló ṣe ń gbọ́ mi bọ́dà mi ẹ jọ kí ni kí ni ìlọsíwájú sọ pé successes kí lẹ pé ìlọsíwájú ìtẹ̀síwájú ìgbéga àṣeyọrí. Okay. ẹ ṣe so ẹ rí i pé gbogbo wa. tá à àjò a ìgbàgbọ́ ọgbọ́n ń ṣiṣẹ́ kì í ṣe pé bóyá ń gbàdúrà nìkan o a ìgbàgbọ́ ń ṣiṣẹ́ sí àdúró oníkálukú ní tó ti ń ṣe iṣẹ́ tó ti ń perform wonderfully à ń ṣe iṣẹ́ àdúró ní oníkálukú wa ṣọlọ́ ń pè àti ẹ̀yìn lọ́dọ̀ wọn náà dépò tí a fẹ́ gbọ́n tán sọ ẹ̀bí ta ló ráyè rádaràda ta ló máa fowóra dátà láti máa gbá àwọn idiot àwọn naysayers àwọn evil wicked minded people ta ló ráyè àwọn ara wọn náà ni wọn máa gbọ́ra wọn immediately tẹ bá dẹ̀ notice pé immediately tá a bá ti gbọ́ nǹkan máa dànù ni ìta ló ráyè ranà gbogbo ìgbà la dẹ̀ máa ń fi ògo fọ́lọ́run àgbéraga àláwa là ń ṣe é a máa yan ọlọ́run gbogbo ìgbà ni so ṣe rí ẹ̀rí nǹkan táwa ní in common ẹ̀rí èyí táwọn ní evaluate ẹ̀rí so àkọ́kọ́ ẹ má bínú mu láti sọ̀rọ̀ lórí yẹn because mo rí pé àà kí ló ṣẹlẹ̀ ó lè rí tọ́lọ̀ tún ṣe tọ́lọ̀ ti ṣe gbogbo ẹ̀rọ nànà máa láwọn ta ayé wọn ti bàjẹ́ náà so mo wá láti wò wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ sí wọn wọ́n àìtàn ṣe máa ń ṣe báyìí mo mọ̀ pé àlè process náà mo mọ̀ yẹn mo mọ̀ dáadáa ó ju ọpọlọ wọn lọ láíláí wọn ò tó bẹ̀ wọn ò tó bẹ̀ ìwé ìwé tóhùn tóhùn kan kà àti ètò kàwé ètò ètò kàwé mo mọ̀ pọ̀ tó bẹ̀ mo mọ̀ yẹn but mo wá ń rí pé sign yẹn pé ah, eléyìí deeper than that kí ló ṣẹlẹ̀ much much deeper ah ìyẹn ló wá jẹ́ kí n wá fara balẹ̀ analyse wọn òun ní gbogbo tí mo sọ fún yìí mo ṣe wá rí i pé ah àkọ́kọ́ wàhálà wọn ni àìmá bẹ̀rù ọlọ́run àìmá nífẹ̀ẹ́ ọmọlàkejì àìmá nífẹ̀ẹ́ ẹran wọn so ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn so wọn ò dẹ̀ know the truth wọn refuse láti know the truth so wọn ò free so they slaves nínú mind wọn nínú ọpọlọ wọn illiterate ni wọn nu mind wọn nu ọpọlọ wọn so owó èèyàn bẹ́ẹ̀ tó jìnnà sọ́lọ́run so kí lẹ fẹ́ sọ fún tó fẹ́ yé ṣó lẹ fẹ́ lọ máa bá sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká prove prove fún tání kí ló kàn mí láti máa bá yín sọ̀rọ̀ pé United Nations tá lọ ẹ eh, kí ló kàn mí láti máa ṣàlàyé fún yín àwọn ọmọ Yorùbá tọ́lọ̀ ń pè tó máa do olóró òtítọ́ àtòdodo la máa ń ṣàlàyé ọ̀rọ̀ fún àwa ní ìrìnàjò iye náà àwa ni ṣèbí nǹkan tó ṣe máa ń sọ̀sọ́kúsọ nìyẹn ó wá dàárín àwọn oró wá àgbà tó wá dàárín tó tọ́ dé òkùnkùn máa paradà náà ní irọ́ máa ń láti sáwọ ẹ̀fàyà náà ni. ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣàlàyé fún ẹ má bínú lórí àlàyé yẹn mo fẹ́ kó yé wa ni ká remain focus so that even another time tí ẹ bá rí àwọn tó fẹ́ máa tètè anywhere ló ti lè ṣẹlẹ̀ o kò ń ṣe rírìn àjò nìkan kò yí ó lè jẹ́ gbèsè ayé yẹn ó lè jẹ́ lè ṣe lè anywhere tí èèyàn bá ti rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kéèyàn má bọ̀dá rẹ̀ kéèyàn má jẹ́ kí inú ń bàjẹ́ ipe ẹ̀hún èèyàn kan sọ̀rọ̀ ohun bá kan èèyàn kan júwe ohun bá kan àbí èèyàn kan ń ṣe kinní kan no no no no arise above it kẹ́dẹ̀ remain focused tí wọn bá ti mọ tó ní ìgbàgbọ́ tó mọ nǹkan tí òun béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run máa ṣe fóun ní dáadáa kéèyàn rise above gbogbo àwọn rádaràdà ẹ̀ kẹtì ẹ̀ má gbọ́ tiwọn so mo fẹ́ kẹ́ apply in everything ni mo mọ̀ páwọn eléyìí kò sí àrà tán lè dá mọ́ wọn ò ṣe bímọ òun ṣe nílẹ̀ Yorùbá but wọ́n máa pay fún crime tán ti commit but ká jẹ́ afojú sílẹ̀ ká má rí i pé bóyá àwọn kan tún láwọn kọ́ kọ́pì wọn Ọlọ́run ní jẹ́ aríru ẹni tó máa kọ́pì wọn pẹ̀jẹ́ àfi gbogbo nǹkan lá láti máa fura sí ká máa ṣọ́ ká má dúró rárá. so pẹ̀lú àtìlẹyìn ọlọ́run United Nations ṣe mọ̀ kán ṣe parí session wọn ni fún seventy eight session wọn àpapọ̀ meeting wọn ni wọ́n ṣe máa ń pè àpapọ̀ orílẹ̀-èdè àgbáyé tó wà nínú UN tí wọ́n máa ń ṣe ìpàdé lọ́dọọdún so ti ọdún twenty twenty three wọ́n ṣẹ̀ ṣe tán ni bọ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run ṣoore fáwọn ọmọ yorùbá ṣàmọ̀ pé ó ti pẹ́ tá a ti ń sọ wípé orílẹ̀-èdè lọ́lọ́run ṣe wá ó dẹ̀ ní ìrìn àjò tá a ti rìn táyé ti mọ̀ pé orílẹ̀-èdè ni wá ọlọ́run ló ṣàtìlẹ́yìn fún wa ọlọ́run ló kúkú bá wa ṣe declaration àwa kọ́ la ṣe òun dẹ̀ ló ní gbogbo ògo ẹ̀ so gbogbo èèyàn mọ̀ pé ọlọ́run ti bá a ṣe declaration o ọlọ́run ti fọ̀nà hàn wá o ọlọ́run ti fòótọ́ yé o ọlọ́run ti ṣe gbọ̀ fún wa ní dáadáa nírọ̀rùn tá a dẹ̀ rìn nírọ̀rùn in fact ìgbà míì wọ́n á fẹ́ gbé ìbínú wá torí gbogbo show first máa ń show ìtọ́ máa ń ṣe yẹn náà ni because à ń rìn ìrìn yẹn peacefully à ń mo máa sọ mo dẹ̀ sọ ṣùgbọ́n yẹn mo máa sọ tó bá jẹ́ pé ní ìdá arise láti defend ilẹ̀ wa a máa defend sovereignty wa o ìyẹn ń ṣe crime o ẹ̀tọ́ wa ni o but ọ̀nà peace yẹn a máa rìn ojú ọ̀kan wa ọlọ́run látìlẹ́yìn wa ó ti wá sí ìmúṣẹ a máa rìn peace yẹn ṣùgbọ́n ṣùgbọ́n yẹn náà ni kò yẹ látìgbà tí mo ti ń sọ gbogbo ẹni mo fi sọ o ṣùgbọ́n yẹn a máa defend ilẹ̀ wa o sovereignty yẹn a máa defend ẹ̀ tó ọlọ́run ti ṣe é ọlọ́run ti ṣe ṣe rí ìgbà tí wọ́n pè mí tán ni pé àwọn bóyá mo fẹ́ rán àwọn èèyàn wá láti wá represent but táwọn máa pè Yorùbá land náà ń pè because mẹ́ta ni mo máa ń pè fún wọn anyway màá ní ìdá Yorùbá kingdom Yorùbá land or Yorùbá nation bọ́n ṣe mọ̀ wá nìyẹn gbogbo documentation tó wà lórí Yorùbá àgbọ̀n mẹ́ta tán máa fi ń pè wá nìyẹn sọ wá ní yorùbá láàbí pé tá a bá léèyàn tá a fẹ́ fi ránṣẹ́ mo wá wò ó pé èèyàn mélòó kẹ̀ ṣé mi èmi tẹ̀mí ni mo máa rán nǹkan like business mi ò ń ṣe wastage o mi ò ń waste rárá mo dẹ̀ ní ilẹ̀ àwa máa yá àwọn èèyàn lówó kí ṣẹlẹ̀ China yá wọn lówó náà àwọn orílẹ̀-èdè yá wọn lówó France ń bẹ̀ yẹn tó ń pè ní Parish Club wọ́n máa ń yáwó kíná ní kíná ní tán yáwọn èèyàn lówó ṣáwa tọ́lọ̀ ń wá kẹ́la wà nílé yá àwọn èèyàn lówó ni mo ní ìyẹn pé mo máa ràn ní like business ṣùgbọ́n tó sọ fún mi pé bóyá ta ní àwọn èèyàn even more than one mo wá lókè no problem ẹ ṣe àkọ́kọ́ oore lọ́lọ́run fi ṣe àmì ìdẹ́nibọ́dé o láti júwe fún wa o orílẹ̀-èdè ni wa o tọ́wọ́ lòun ti ṣe wá lórílẹ̀-èdè o ọlọ́run ti ṣàánú wa ti ráàánú gbà o àtàtètè kọ́ ṣe wá ní o lọ́lọ́run ti ṣe wá lórílẹ̀-èdè o but ipe káyé tiẹ̀ mọ̀ ipe à àsopọ̀ tán sopọ̀ tán ti wọ́n ti jẹ́ káwọn èèyàn gbàgbé wọ́n ti fẹ́ sọ́dọ̀ tán wọ́n fẹ́ sọ̀rọ̀ dòótọ́ wọ́n ti jẹ́ káwọn èèyàn gbàgbé pé orílẹ̀-èdè oríṣiríṣi náà papọ̀ náà pè nàìjíríà wọ́n wá fi yẹn which is èdè tiwọn english language wọ́n fi sílẹ̀ oníkàlùkù máa sọ so oníkàlùkù máa lose identity ẹ̀ bọ̀dún gbà tọ́lọ̀ lóun dé ń sìn pé ìgbà àsìkò yá ilé ilé ilé ká máa lọ́lé wa ká lè lọ wa lò ká lè take control resources wa. ṣé bí nǹkan tá a ṣe sọra wọn dọrú nìyẹn resources náà wá wà wọ́n dẹ̀ mọ̀ páwọn ní ìdágbára láti máa control ẹ̀ wọ́n ṣe sọra wọn dẹrú àwọn tán kọ́kọ́ wá bí ọ̀rẹ́ wọ́n sọra wọn dẹrú wọ́n dọ̀tá lẹ́sẹ̀kẹsẹ̀ ni so pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ṣe àpá ní ìgbàgbọ́ ní Ọlọ́run Ọlọ́run dẹ̀ ló ń bá wa rìn rìn Ọlọ́run ló ń ṣe é àánú Ọlọ́run náà la rí gbà tó fi pè mí pé àwọn tá a bá fẹ́ kàn represent ṣé a mọ̀ yí pé a ti bẹ̀rẹ̀ ìjọba pé kápá ti bẹ̀rẹ̀ ìjọba délé wa àwọn extend the invitation sí adelé olórí adelé àti ìjọba yorùbá gbọ̀ngbà tá a ti bẹ̀rẹ̀ but orílẹ̀-èdè ni wá already orílẹ̀-èdè òun ni wá and òun náà bá pàdé ní ECOWAS yẹn o nígbà tí wọ́n lọ sí ECOWAS òun náà náà bá pàdé ńbẹ̀ lọ́lọ́run fi jù wọn lọ lójú fi tì wọn. wọ́n rò pé àwọn àwọn ba ọ̀nà kan jẹ́ àwọn fẹ́ gbé nǹkan kan wálẹ̀ wọ́n á máa sọ̀sọ̀ kú sọ̀rọ̀ ṣé bá mọ̀ pé ẹ̀wọ̀n ara bíi aya wọn ọkàn wọn wà very evil and wicked ọ̀nà tí ó máa fi da ká nínú òkun kò bá jẹ́ ọ̀nà náà ni kán gbé wálẹ̀ níṣẹ́ tí mo pé àwọn yẹn definitely devil náà ń ṣiṣẹ́ fún ayé wọn dẹ̀ ti parun kò lè nítumọ̀ táyé máa fi parẹ́ kán gbé iṣẹ́ tọ́nà ní kán ṣe ẹ̀yin ní kán gbé wálẹ̀ òrè tọ́nà ní kán ṣe fún ìran yín ẹ̀yin ní kán gbé wálẹ̀ definitely a jẹ́ pé ìran yín kan yẹn ìran ìkà ìran abatẹnijẹ́ ìran soul collectors ìran dẹ́vù òun ni tiyín kì í ṣe ìran yorùbá. brọ́dà mi ẹjọ́ ẹ bá mi ka kíni ẹ kó àṣẹ. ẹ bá mi kà á kẹ sọ ní ẹ sọ ní yorùbá ẹjọ. first page uh, uh, as individuals, the court said that the applicants had to prove their ability to act as bearers of the right to self-determination ascribed to Yoruba, to the Yoruba people, and relied on the definition of African Commission of the concept of a people as a group of persons bound together by their historical, traditional, racial, ethnic, cultural, linguistic, religious, uh, ideological, geographical, economic uh, identities and affinities. Um, wọ́n ní gẹ́gẹ́ bí uh, àwọn orí òjòrí uh, ilé ẹjọ́ ECOWAS ó sọ fún ó sọ fún àwọn tí wọ́n gbé ẹjọ́ náà wá pé wọ́n ní láti uh, ẹ má bínú mo lè má lè um, <laughs> ṣe àtúmọ̀ ìtàn dáadáa ní èdè Yorùbá bí ó ṣe yẹ kí ó lọ wọ́n ní wọ́n ní láti lè ṣe lè fi ara wọn hàn kọjá ààlà pé wọ́n ní agbára láti wá dúró pé wọ́n ní àṣẹ wọ́n ní àṣẹ láti wá dúró gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Yorùbá then to act as bearers of the right to self-determination ascribed to the Yorùbá nation gẹ́gẹ́ bí aṣojú láti lè dúró gẹ́gẹ́ bí aṣojú fún orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí orí òjòrí the court said to the applicants ó sọ fún àwọn tí wọ́n gbé ẹjọ́ náà wá the applicants had the proof How to prove their ability wọ́n láti eh, prove agbára wọn pé pé kàn fi eh, agbára wọn hàn nítorí pé eh, ṣé wọ́n kójú òṣùwọ̀n láti dúró gẹ́gẹ́ bí aṣojú sí ẹ̀tọ́ tí wọ́n fi fún orílẹ̀ tí wọ́n fi fún Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀ and uh, to the Yorùbá people and relied gẹ́gẹ́ bí ẹni tó lè ṣojú àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá pé orílẹ̀-èdè Yorùbá fẹ̀kànfẹ̀kàn orílẹ̀ ni ṣùgbọ́n ṣé wọ́n ní agbára ṣé wọ́n kojú òṣùwọ̀n láti ṣojú àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá I relied on the definition of African Commission of the concept kí wọ́n tún lè ní ìgbẹ́kẹ̀lé nínú bí orílẹ̀-èdè Africa bí African Commission bí wọ́n ṣe ṣe àlàkalẹ̀ the concept of people as a group of persons bound together um, by their historical gẹ́gẹ́ bí àtẹ̀jáde àgbékalẹ̀ orílẹ̀-èdè bí ó ṣe sọ wípé àwọn orílẹ̀-èdè jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń kóra wọn jọ papọ̀ tí èdè kan pa wọ́n pa àṣà kan tí wọ́n jẹ́ ẹ̀yà kan tí wọ́n dẹ̀ tún ní àṣà kan náà tí wọ́n ní èdè kan wọ́n ní ẹ̀sìn kan náà tí wọ́n dẹ̀ tún gbé ní agbègbè kan náà tí a dẹ̀ tún lè sọ wípé ètò ọrọ̀ ajé wọn nǹkan nǹkan náà ní gbogbo ẹ̀ ǹjẹ́ ṣé wọ́n kúnjú òṣùwọ̀n láti lè ṣe ojú wọn ó ní wọn láti wá. ẹ ṣeun ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ god bless you ṣé à ń gbọ́ mi. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín mọ. hello ok sir ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ nǹkan tí mo fẹ́ yọ jáde ń bẹ kò kí ń ṣe àwọn rádaràda tó lọ síbẹ̀ kan sọ fún wọn wípé wọn ní local standing kò kí ń ṣe àwọn yẹn because ìgbà tán lọ gan wọn lọ àṣẹ Nigerian group ni kò ń ṣe Yorùbá so ọ̀tọ̀ nìyẹn yẹn ń ṣe ní tí mo fẹ́ mú jáde ń bẹ ni pé wọ́n ti mọ̀ wípé yorùbá orílẹ̀-èdè ni wá orílẹ̀-èdè adájọ́ tún define nǹkan tó ń jẹ́ nation orílẹ̀-èdè ni wá ṣùgbọ́n tọ́lọ́run dẹ̀ ti ṣàtìlẹ́yìn fún wa ó ti bá a ṣe declaration ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn so wọ́n ti recognize and for the very first time wọ́n pè mí pé wọ́n pè mí pé ẹ fi aṣojú ránṣẹ́ àwọn nǹkan kan wà tó fẹ́ ṣe ní eh, kí wọ́n máa ń pe àpèjọ UN èyí wọ́n ní àwọn wọ́n máa ní ó ní different ẹ̀ ṣe wọ́n máa ní different sessions oríṣiríṣi nǹkan tó máa ń ṣe kò kí ń ṣe pé ẹ kàn rí wọn wípé wọ́n kàn wá olórí ìlú kan kàn máa sọ̀rọ̀ ó ti ó ti o ẹ notice pé àwọn olórí ìlú yẹn náà wọ́n tún máa ń bá ara wọn ṣèpàdé wọ́n á bá olórí ìlú mi ṣèpàdé wọ́n á bá oríṣiríṣi bóyá business investors oríṣiríṣi wọn máa bá wọn ṣèpàdé so oríṣiríṣi nǹkan ló máa ń lọ behind the scene yàtọ̀ sí pé ẹkàn rí wọn pọ́n dúró sí iwájú kínní wọ́n ń sọ̀rọ̀ irú owó máa ń lọ different programs ló máa ń lọ so ìgbà tó dẹ̀ jẹ́ pé àwọn ò ní olórí adelé lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó ń ṣe session yẹn àti ìní so kó má dàbẹ́ ni pé a wà recognize a fi ṣe mọ recognize. so kó má dà ẹ́ pọ̀ dá mọ́ wọ́n ti dá a mọ̀ o orílẹ̀-èdè ni wá o wọ́n ti dá wa mọ̀ àwọn mọ̀ pé orílẹ̀-èdè ni wá àwa la àti ìbẹ̀rẹ̀ ìjọba wa àwa la àti ìlò sovereignty wa tiwa nìyẹn èèyàn kan kò dẹ̀ ń báyàn ṣe àwọn ò lè bá wa ṣe àwọn ò lè bá wa sọ àwa la máa sọ àwa la máa ṣe àwa náà dẹ̀ ti rẹ́dí àti sọ àti ṣe pẹ̀lú àtìlẹyìn ọlọ́run láti sọ pé ìjọba wa bẹ̀rẹ̀ a dẹ̀ máa ṣe ìjọba wa pẹ̀lú àtìlẹyìn ọlọ́run so kó má dàbẹ̀ ni pé sẹ́tìn yẹn wọ́n wọ́n wọ́n fi wá sí sẹ́tìn yẹn pókè ẹ mú aṣojú wá gbogbo nǹkan tó lọ lẹ́yìn lélẹ́yìn tí mo fi sọ wípé a ti kọjá aráàlú ẹ má gbé àìdẹ bá rí yín tá ń sìn tẹ́ ń ṣe rádaràda má máa pa ah, ṣé báwọn anulé tí wọ́n wà pẹ̀lú gbogbo ìlú tó kù tó ń ṣe ìpàdé kí tí wọ́n ṣe ń ta náà ẹ fẹ́ máa confuse orí ara yín àbẹ̀ sọ fún yín à ń kìlọ̀ fún yín bọ̀ mi ò àjẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ but à ń sọ fún yín à ń pálọ̀wọ̀ fún yín pé ẹ má ṣe rálì mọ́ àti kọjá yẹn ṣáwa tán ti fún yín àyè láti jókòó sínú ilé láti be part of nǹkan tí wọ́n ń ṣe nínú orí gbọ́ngbọ́ngbọ́n ṣó yẹ kẹ́ tún máa bọ́ ta máa ṣe rádaràda kẹ́ máa ṣe ṣọ́ọ̀fù rádaràda tẹ̀ ń ṣe. sọgbà tó sọ bẹ́ẹ̀ nǹkan tó kọ́ wá sí mi lórí gbàrà ni pé èèyàn kan ló máa lọ èèyàn èèyàn a lè kó èrò lọ. àwọn òwe ìṣòro ọ̀tọ̀ làwọn tó máa ní torí wọ́n fẹ́ ṣèpàdé nílùú kan wọ́n á máa fly from everywhere wọ́n á máa wé ìṣòro tí wọ́n nìyẹn o kò kàn mí o choice wọn ni kò kàn mí oníkálukú ní style tiẹ̀ mi ò lè afford àti waste owó ọmọ yorùbá torí nǹkan tá a fẹ́ fowó ṣe pọ̀ ní dáadáa so mo bẹ̀ pókè tá a bá rán èèyàn kan lọ which is the ambassador at large tá a bá rán èèyàn kan lọ èèyàn kan yẹn á ká ojú wọn ẹ̀ ń fẹ́ kó máa represent wa dáadáa a dẹ̀ máa maximize nǹkan tá a fẹ́ ṣe so mo dẹ̀ wò pé wáyé tá a ṣe máa wéṣọ ẹ jẹ́ aráyàn kan àkọ́kọ́ a máa avoid wípé a máa sanwó hòtẹ́ẹ̀lì ilé sanwó flight ilé sanwó ilé ra tíkẹ́ẹ̀tì ilé ṣe gbogbo oríṣiríṣi meanwhile mi ò fẹ́ leakage mo máa ń keep nǹkan extremely confidential until tó a bá ṣe tá a bá ń gbé gbèsè mi ò kì í fẹ́ kó jáde bọ̀tá bá ti ṣe tán ẹ̀ máa rí gbé dé ni bọ̀tá bá ti ń kó èèyàn méjì mẹ́ta pọ̀ kò sẹ́ni tẹ́ ẹ̀ ní rí inú wọn tó máa máa sọ̀sọ́ kú sọ tó máa máa sọ̀rọ̀ játijàti ṣá rí inú wọn ni ṣèbọ́n náà ló rí inú ẹ̀dá òun ni kò sí ni ẹlòmíì ó máa kàn sọ̀rọ̀ kò ní mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ fún òun ti fún ní information ó máa ń ṣẹlẹ̀ dáadáa fẹ́ pé inú ọ̀rọ̀ téèyàn sọ ò ní pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ti ju information sílẹ̀ ìwà kàn sọ innocently àbí wọ́n sọ nísọ ìdùnnú bóyá òun ṣe ìdùnnú ẹ pẹ̀lú èèyàn kan pé a wà ní UN a ní represent Yorùbá land a ṣe kinní kan ó níwọ̀n kan tó máa sọ ṣòmídé fẹ́ kí everything wà confidential ká ṣe tán ká represent ọmọ Yorùbá tán ká wá sọ torí kò sí wàhálà Ọlọ́run ló ṣòro fún wa náà aráàánú gbà ni so mo wò ó pé òkè mo máa avoid leakage mo máa avoid distraction. ẹni tó máa lọ kó remain focus because tẹ bá ń rún èèyàn méjì mẹ́ta mẹ́rin ẹ máa notice pé eléyìí ọ̀tọ̀ ni tó máa rí tó máa máa call attention sí nǹkan míì ìyẹn ọ̀tọ̀ ni tó ṣe mo distraction máa wà gbogbo nǹkan tí mò ń rò pọ̀ síra wọn nìyẹn o but next time tẹ bá fẹ́ ka kérò lọ jẹ́ mọ́ o gbogbo tí mo rò pọ̀ mọ́ra wọn nìyẹn wípé eléyìí máa máa call attention eléyìí máa máa ṣe wọ́n máa máa ṣe distraction wọn ò ní focus sí nǹkan tó ń lọ ṣe wọn ò ní focus distraction máa wà ó ṣẹlẹ̀ náà ó ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí àwọn kan tí àwọn kan gbé ìgbésẹ̀ tó pọ̀ nítorí wọ́n pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí distract ara wọn they were not focused sọmi dẹ̀ máa ń fi nǹkan kọ́ gbọ̀ngàn so mo ti rò pé nùnùnù irú ibẹ̀ yẹn ah prestigious place bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ first time tí Yorùbá nation Yorùbá land máa yọ ah àti ẹ̀gbọ́n ẹ́. Eh? kò gbọdọ̀ sí distraction kò gbọdọ̀ sí any nonsense tẹ́ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn máa rí pé láti avoid jealousy àti backbiting mi ò fẹ́ káwọn kan máa ní à òun ló sọ̀rọ̀ jù àwọn ò sọ̀rọ̀ òun ló ń ṣe kọ́ máa lọ kò sí ní tẹ́ bá ti kó méjì mẹ́ta mẹ́rin pọ̀ àwọn kan máa máa jẹra wọn lẹ́yìn wọn máa sọ̀rọ̀ ara wọn lẹ́yìn ọ̀kan tó máa sọ lójú ọ̀tọ̀ ọ̀kan tó máa sọ lẹ́yìn ọ̀tọ̀ mú mọ̀ náà ṣebí mo ń rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ìrìn àjò Yorùbá yìí Múrì ọ̀rọ̀ jálọ́sì yẹn náà ó ń ṣẹlẹ̀ náà àwọn tó ń fi ipá wọn mọ ìrìn àjò yìí wọ́n dẹ̀ fi ìpè à àwọn ò sí ibi tó yẹ ká àbí nǹkan kan wọn ò fi nǹkan kan yá wọn tó dẹ̀ ń jealous bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ òun mo ṣe ṣàlàyé the other time oníkálukú ní talent ẹ̀ àpapọ̀ ẹ̀ òun oníkálukú máa lò fún ìrọ̀rùn gbogbo wa so láti avoid gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tí mo ti notice káàkiri káàkiri nìyẹn ní àjọ yìí so mi ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé jíjáde wa à ẹ̀ ó láti dúró gidi ni a láti ní good record lórí ẹ̀ because gbogbo bẹ́ẹ̀ bá ṣe wà nù bẹ́ yẹn hmm, security téèyàn fi wọ inú bẹ́ yẹn lásán ah kai so fún pé ẹ tiẹ̀ wọ bẹ̀ ó wà record for life so a lè afford láti sọ pé bóyá àwọn kan wá máa máa lọ ṣe wọ́n rán wọ́n rán bẹ́ẹ̀ so mo kàn wó ni pé wò the best of the best i ma get the best of this outing ni session yìí tán pè wá sí à nǹkan dáadáa ni àwa dẹ̀ máa fi ọmọlúàbí a máa fi ògo ọlọ́run ayé wa hàn níbẹ̀ pé ìran tó dáa ni wá o kò ń ṣe pé wọ́n máa lọ misbehave so ló ṣe jẹ́ pé èèyàn kan ambassador Allah yọ kan fún ọmọ Yorùbá kan lọ represent ọmọ Yorùbá òun ló ṣe jẹ́ pé mo rán wọn lọ pé àwọn nìkan nìkan lọ àwọn náà máa sọ̀rọ̀ ẹjọ́ tí n bá ti ṣàlàyé tán sìn ẹ tẹ́mi bá kúrò lórí program èmi máa kúrò lórí program ẹjọ́ ẹ continue láti máa gbọ́ àwọn bàbá wa tá a rán lọ kán lọ represent ọmọ Yorùbá then àwọn team wa media team wa wọ́n máa wá fọwọ́lẹ́wọ́lẹ́ gan-an àwọn ni wọ́n máa fi gbogbo fọ́tò fídíò gbogbo wọn máa fi hàn yín kì í ṣe pé fún ẹ̀rí àwọn torí wọ́n dàrú irọ́ o kẹ́ ẹ ríṣẹ́ tẹ ẹran wa ni o ẹ̀kẹ́ ríṣẹ́ yẹn ẹ má bínú pé mi ò kọ́kọ́ béèrè lọ́wọ́ yín bọ̀ mo mọ̀ pé nǹkan tẹ máa nífẹ̀ẹ́ sí ni bọ̀ bá jẹ́ pé nǹkan tẹ ẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ sọ fún mi next time màá mọ mi ò ní kọjá láàyè yẹn. wọ́n ní àwọn láìkè ìgbésẹ̀ tẹ̀ gbé àti bẹ́ẹ̀ ṣe rán ẹnìkan lọ pé it's a very perfect idea. <laughs> ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ gbogbo nǹkan tó ṣáà máa jẹ́ dáadáa fún ìran òun ni mo máa ń bẹ Ọlọ́run kó jẹ́ kí n lè máa ṣe on our behalf. so nǹkan tí ò ṣe sọ tẹ́lẹ̀ nìyẹn mo fẹ́ ká ṣe tán nǹkan tí mi believe nìyẹn ká ti ṣàṣeyọrí ẹ̀ ká wá gbé síta. gbàtọ́bẹ̀ jẹ́ pé first time tán máa pè wá sírù nǹkan bẹ́ẹ̀ yẹn nìyẹn tí ò ń ṣe pa dúró ta ká máa pariwo ká máa fẹ̀ fún kò sí yẹn bẹ̀ ká wọlé ká wá jókòó ká wá be part of it ah <laughs> mo lóore lélẹ́yìí o èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n máa pè wá àṣẹ rí pé Ọlọ́run ṣàánú wa ni mi ò mọ̀ because a mọ̀ mọ̀ pé àti ni olórí adelé tà ti bẹ̀rẹ̀ ìjọba tiwa mo mọ̀ yẹn so báwo náà ṣe fẹ́ pè wá gbọ̀ngbà tọ́lọ̀ lóun ti fi wá hàn sẹ́ ọlọ́run lóun wò wọ́n rìnrìn òun ní ògo wa ti búyọ ó ló ti di dandan kọ́ mọ̀ wá mọ́ ṣe pè wá nìyẹn o pẹ̀lú àánú ọlọ́run o ọlọ́run ò dẹ̀ dojú tì wá o dáàbì wa ta rán lọ wọ́n dúró tán ẹni tó tó ránṣẹ́ ni wọ́n dúró tán dáadáa wọ́n dẹ̀ jíṣẹ́ yẹn dáadáa ẹ̀ gbogbo fọ́tò yẹn ẹ̀ àwọn fídíò yẹn awọnulé gidi ni o àwọn tó ń sọ ọ̀sọ̀kùsọ ẹ níbo <laughs> ó wà rẹ́kọ̀dì ń bẹ̀ for life ni seventy eight session ilé yìí ah, yorùbá nation wà represented o àwa <laughs> ń bẹ̀ a lè má sọ̀rọ̀ àsorórí ìlú but gbogbo different things tí wọ́n ṣe ń bẹ̀ kò sọ ma different programs different session oríṣiríṣi àwa ń bẹ̀ o ní ọdún yìí wọ́n ṣe anniversary human rights ìta máa sọ pé fundamental human rights wọ́n ṣe anniversary lọ́dún yìí nínú session ọdún yìí seventy fifth session wọ́n ṣe ọmọ Yorùbá Ọlọ́run tí àtìlẹ́yìn our represented o ìgbà tí session táwọn olórí ìlú tún dé àmọ́ Yorùbá àwa náà tún wà ní session so ẹni tí ò bá lè process sí òye àwọn tó yé ti yé àwọn tá a sọ fún tó yé ti yé dáadáa so ambassador àtìlájú adé lọ wọ́n dẹ̀ represent wa dáadáa tínú wa dẹ̀ dùn àwọn míì a máa ní kí ló ń jẹ́ ambassador at large ó mì ń pé aṣojú tí a ti fún ní ipò ambassador a fún lẹ́nu diplomatic post o kì í ṣe ambassador pé ẹ lọ sílùú ìlọ ẹ ẹ but a fún ní special assignment special mission láti lọ ṣe láti ṣe aṣojú wa nǹkan tó ń jẹ́ ambassador at large nìyẹn ẹni tá a yàn fún special mission ṣẹ̀dẹ̀ mọ̀ pé irú ibẹ̀ yẹn irú United Nations olórí àwọn olórí ìlú dẹ̀ wọ́n máa ní mission níbẹ̀ wọ́n máa ní aṣojú oríṣiríṣi gbogbo ìlú ló ní aṣojú oríṣiríṣi offices gbogbo ẹ̀ náà so ìgbà tán dẹ̀ pé àwa náà àwa náà láti lọ bí special mission ni la ṣe yan ambassador at large so nǹkan tí a ṣe nìyẹn so tí wọ́n bá bá yín sọ̀rọ̀ ńsìn àti àwọn tíìmù wa àti dáàdi wa wọ́n máa ṣàlàyé fún yín gbogbo ẹ̀ àwọn nǹkan tí a lè ṣàlàyé nítorí àwọn nǹkan míì wà a lè ṣàlàyé a lè sọ síta torí protocol ó ní nǹkan tó jẹ́ but àwọn nǹkan tó dáa ni fún ọmọ Yorùbá torí aráàánú gbà àwọn nǹkan tó dáa ni so a nílè gbẹnulé àwọn nǹkan kan fún protocol ni o a nílè gbẹnulé but èyí tá a lè gbẹnulé àwọn á fún yín dáadáa wọn á ṣàlàyé àna ọlọ́run pọ̀ mo fẹ́ ká fi ọkàn balẹ̀ pé ọlọ́run ló ṣe é mo fẹ́ ká mọ̀ pé ọlọ́run ló ṣoore fún wa náà báwo la tún ṣe báwo la tún ṣe fẹ́ rí ẹ̀rí ẹ̀rí nìyí náà ẹ̀rí ni ọlọ́run ni ó yá àwọn fi òun fi wá hàn sẹ́ẹ̀ pé yorùbá land yorùbá nation yorùbá kingdom orílẹ̀-èdè tóun ti dá látàtètè kọ́ṣe ni un kọ́ ló dìklẹ̀ wa náà. àwọn kan náà dìklẹ̀ wa kò sínú function wọn láíláí ọlọ́run ọba láàyè tó ń jẹ́ èmi ní alpha omega ọba tí ò ní ìbẹ̀rẹ̀ tí ò ní òpin ọba tó mọ gbogbo pátápátá òun nìkan ló mọ ìbẹ̀rẹ̀ ló mọ ìgbẹ̀yìn ló mọ gbogbo pátápátá ọba tó ń jẹ́ agbára ọba tó ń jẹ́ ìmọ́lẹ̀ ọba tó ń jẹ́ ògo ọba tó ń jẹ́ àánú. ọba tó ń jẹ gbogbo tẹ́ pé a lè pè tán a lè sọ táyé máa fi parẹ́ òun nìkan ṣoṣo ló mọ agbára òun nìkan ṣoṣo ló mọ orúkọ ẹ̀ òun nìkan ló mọ ògo ẹ̀ òun nìkan ló mọ iye tóun ní iye adé tóun ní iye ògo òun iye agbára òun ọlọ́run yẹn ni ọlọ́run ti wà ọlọ́run ni ìṣíwájú ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob òun lọ́lọ́run wa. òun náà lọ́lọ́run mọ́sí olórun ẹlẹ́jọ́ olórun ẹlẹ́ṣà ọlọ́run ẹni ìṣíwájú òun ọlọ́run wa òun la gbẹ́kẹ̀lé la gbójúlé òun ló dá wa òun ló ń ṣe declaration fún wa òun ló ní ká padà sílé oore tí ọlọ́run ṣe fún wa right wa lásán kò ní ìdíkà bẹ́nikẹ́ni rojọ́ ẹyọ kan nínú agbára ni ẹ wá wo yọ agbára tọ́lọ́run lòdì wa fún right to self determination right to as indigenous people right to as ethnic nationalism right to as sovereign people fundamental human right wa fundamental human freedom our right to self-defense our right to defend our ancestral land ẹ wo adúrú ń tàn kalẹ̀ yìí tó pọ̀ rẹpẹpẹ tábà mẹ́yọ kọ̀kọ́kọ́kọ́ tábà ní ká máa pín pín pín pín ó ní ebi ká máa pín sí ọlọ́run dẹ̀ kó gbogbo ìjọ fún wa ó ní òun ṣe wá lórílẹ̀‐èdè òun ṣe wá lógo òun ṣe wá lọ́lá kọ́lọ́ náà wọn kò rí mọ̀ọ́dẹ̀ lórí táyé máa fi parẹ́ torí ẹrú ni wọn nú ọkọ wọn illiterate ni wọn nú ọkọ wọn ọpọlọ wọn dàrú wọn wicked so bẹ́ẹ̀ ẹ rí gbogbo process tá à tẹ̀lé tá à ṣe tọ́lọ́ dẹ̀ ń ṣe fún wa tọ́lọ́ ń ṣe gbogbo ò rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run dẹ̀ ń jẹ́rìí wa ní wípé ọlọ́run ti ṣe àwa ni ká bẹ̀rẹ̀ ìjọba wa kò ká lè ṣe ìjọba yẹn dáadáa orí gbogbo ìta tún bára wa sọ yìí torí foundation yẹn láti solid gidi ni a láti ṣe dáadáa so structure àti system tá a máa gbélé lórí òun ló máa become a powerful institution a ní ṣe rádaràdá gba rádaràdá gbogbo wa ni a máa rógo wa lò àwọn tó dúró lórí òtítọ́ ni o tó ń fẹ́ re fọ́mọ Yorùbá ni o tó ń bẹ̀rù Ọlọ́run o wọ́n máa yan dáadáa ẹ̀ẹ́dẹ̀ rí pé dáàdì wa tán lọ represent as ambassador aláàjì yẹn àwọn náà yan ìgbà tán débẹ̀ wọ́n ní Yorùbá land ṣùgbọ́n progressive people bẹ̀ ni o àwọn tán ní ìgbàgbọ́ tán mọ gbogbo bí nǹkan ṣe ń lọ tán fẹ́ òótọ́ tán dẹ̀ rìn lọ́nà òótọ́ àwọn làwọn wá ṣàṣojú ẹ o <laughs> mo ní ah, dáàdì wa yìí náà tún yan ni èmi lèmi máa yan <laughs> àwọn làwọn náà yan o <laughs> ṣẹ́ẹ́rì bó ṣe wà ní òótọ́ nì ó yẹ kí wọ́n yan ẹni ọlọ́dẹ̀ ló ní kán yan ìdí ni pé àwọn yẹn wọ́n ṣà tán bá kọjá wọ́n ṣà láwọn kan tán tún sọ̀sọ̀ kú sọ̀tán láwọn ṣe rálì níta mi ò mọ̀ bóyá ọ̀ṣọ́ àbọ̀ ṣe bọ̀tún wọ́n ṣà sọ láwọn kan níta ṣọ́ máa wọ́n dà gbọ̀ngbà táwa dẹ̀ ti yan nínú ilé fún wọn wípé ẹ̀ àwa tọ́lọ̀ máa ṣe lóore màní àwa tọ́lọ̀ máa ṣe lógo màní àwa làwa wà nulẹ̀ bí o tẹ dáàdì wá pín dáadáa ó yà ti yan ọ́ fún wọn so bá ń rìn ta because àwọn èèyàn máa ń rìn dáadáa New York ìrìn ni máa ń rìn dáadáa so wọ́n lè rí wọn kọ́ máa wò pé àwọn òtún lélẹ̀ ah Yorùbá how ẹbí Yorùbá wà nù lẹ́nu ac tán gbádùn tí àlàáfíà gbogbo ayọ̀ wà nù ayé wọ́n tún làwọn eléyìí bàbá ti yan o wọ́n yan dáadáa Ọlọ́run ṣe wá lóore ẹni tá rán àmbásọ́dọ̀ tá rán tó kójú wọn ni kò ń ṣe pé bóyá ẹni tó ní dọ̀tí àbí rádaràda o lè ní rándanràndan lọ́wọ́ kó kọjá security bẹ́ẹ̀ o kì í ṣe pé bóyá àwọn kan tó jẹ́ pé ayékáyé náà ń gbé ayé ìbàjẹ́ wọ́n dọ̀tí gan àwọn dẹ̀ náà máa búyàn ìdọ̀tí inú ayé wọn ò ṣe rí ẹ fẹ́ mọ nǹkan dọ̀tí kan játijàti tétí ò gbọdọ̀ gbọ́ tẹ́nu ò gbọdọ̀ sọ tán ṣe tójú ò gbọdọ̀ rí tán ṣe ọlọ́run jẹ́ ká rọrùn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni tó dúró tán ta jọ rìnrìn yìí ta ní ọkàn kan náà mo ti sọ gbọ́ ẹ fún wa mo ti kà á ta ní ìgbàgbọ́ ọlọ́run ta ní ìfẹ́ àwọn èèyàn wa tá a mọ̀ tọ́ gbogbo ẹ̀ hẹ́ẹ̀ àwa ni àárín ìrìn yẹn ń sìn so la ṣe rán bàbá òun dẹ̀ ṣe ṣe pé nǹkan tí n bá ń ṣe mo máa tí n bá ń sọ mo máa ṣe àti lẹ́yìn ọlọ́run ọlọ́run ló ní ògo yẹn ìgbà tí mo ń sọ fún pé mo máa rán ẹ like a business mo mí nẹ ìgbà tí opportunity yọ actually more than èèyàn kan náà béèrè èmi mo lé èèyàn kan ti tó kájú wọn ẹ bàbá ta fẹ́ ró kájú owó ju èèyàn one thousand lọ so kí ni wàhálà ẹyọ kan ti tó dáàdi wa yẹn kájú wọn. so mo fẹ́ pé ká ṣàlàyé pé ọlọ́run ṣoore fún wa o ẹ jẹ́ àfọkàn wa balẹ̀ o ẹ̀yin tẹ́ bá rò pé àwọn kan ń parọ́ lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n sọ̀sọ̀ kú sọ irú ẹ̀dá tán jẹ́ mo ti ṣàlàyé fún yẹn gbàgbé wọn èrè ìzún ẹ̀tẹ̀ létan kó náà kàn yín láíláí ẹ má rìn níbi tán rìn sí so ìyẹn kò dẹ̀ ní ìdásí sọ fún wa náà pé orílẹ̀-èdè ni wá ọlọ́run ló kúkú ṣe wá lórílẹ̀-èdè ládàtètè kọ́ ṣe ọlọ́run ni sọ má jẹ́ kí ọ̀kan confuse yín tó ráyè wọn ti wà confuse bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn ẹni bí ẹni ìkà ni wọn ayé wọn wà confuse ẹ má jẹ́ kán confuse yín oore lọ́lọ́run ṣe fún wa ọlọ́run ló ṣe é kí ni wá dùn káyọ̀ wá kún ni ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti ṣe eléyìí fún wa o ọlọ́run ti ṣe gidi ọlọ́run ti ṣe oore náà bọ́dà mi kí n tó máa lọ ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi kọ orin yìí ṣé wọ́n pé mo máa ń sọ ṣé wọ́n pé mo kọ orin yìí pé à ń bọ̀ àti dé oore tá a kó lọ́nà ló jẹ́ apẹ́ ṣe ti rí àwọn oore tá a pàdé lọ́nà sìn ṣe rí o mo fẹ́ kẹ́ máa rí mo fẹ́ kẹ́ máa mọ̀ ó tún àwọn oore oríṣiríṣi ọlọ́run ṣe fún wa o gbogbo ẹ̀fẹ̀ máa yọjú ó tiẹ̀ ti yọjú ọlọ́run ti ṣòro ẹ̀rí dẹ̀ ń jáde lára oore tọ́lọ̀ ń ṣe fún wa tẹ́ẹ̀rí ẹ̀ ń jáde ṣé bóun làwọn orílẹ̀-èdè káàkiri náà ń lò káàkiri yìí ṣé bí yorùbá lọ́lọ́run kọ́kọ́ gbé síwájú ló gbé síwájú tó ní kó máa ṣe kó máa sọ ṣe bọ́lọ́run ni ẹ̀rí oríṣiríṣi ló ń jáde náà àwọn tán ní àwọn ń parọ́ ẹ gbàtà ní pé àkọ́ tó ń bọ̀ lọ́dún wọn ni ìrọ̀ṣẹ́ ẹgbọ́n ti fojú ara wọn rí wọn wá lébi ń pa wọn bá ọ̀rẹ́ ṣe sọ bẹ́ẹ̀

ọlọ́run ló wà lọ́dọ̀ àwa o òótọ́ dẹ̀ ni ẹ jọ ẹ bá mi kọ orin yẹn ẹ bá mi kọ lọ́dọ̀ àmì. àwọn akáṣe bá a níwá o à ń bọ̀ o àti dé eré tí a kò lọ́nà ló jẹ́ apẹ́ ó ní àwọn ọ̀tá ṣe bá a níwá o à ń bọ̀ o àti dé eré tá a kò lọ́nà ló jẹ́ apẹ́ àwọn ọ̀tá ṣe bẹ́ẹ̀ níwá o màmá ẹ̀ ń bọ̀ o ẹ ti dé ire tí ẹ kó lọ́nà ló jẹ́ pẹ́. ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi god bless you bó ṣe jẹ́ gbọ̀ngbọ̀n nìyẹn orin yẹn summarize ẹ̀ tán a ti dé tán <laughs> àní pẹ̀lú àtìlẹyìn ọlọ́run tó ń jẹ́ èmi ni pẹ̀lú agbára ọlọ́run tó ń jẹ́ èmi ni pẹ̀lú àṣẹ ọlọ́run tó fi dáyé òun ọ̀run tó dá gbogbo pátápátá ó dá ilẹ̀ méje ayé méje ó dá ilẹ̀ méje ọ̀run méje pẹ̀lú ayé àti ogun tó wà nú ẹni o òun ló dá o àṣà ẹni ọ̀rọ̀ ẹni o <laughs> èè àpàdé ní Ìbàdàn tó jẹ́ orí orílẹ̀ how do you say capital. olú ìlú orílẹ̀-èdè Yorùbá. ẹ ṣe ẹ ṣe sà àpàdé tán níbẹ̀ láìpẹ́ yìí ire oríṣiríṣi tá à ń kọ́ ọ̀rọ̀ náà ni o tọ́lọ̀ dẹ̀ àwọn ọ̀tá rò pé àwọn mẹ́tìn for ibu bọ́ọ̀lù ọ̀hún yọ dáadáa fáwa èrè bẹ̀ làwọn rí àwọn ni bímbá àwọn ni rọ́ńbà gbogbo nǹkan burúkú ló ń bá wọn wọn ò dẹ̀ tí ì rí nǹkan kan bọ́dà mi ṣe mú rin sọ̀ní àdé tó ń sọ pé wọ́n ń ṣe hùn wọ́n ń ṣe hà ọlọ́run ti ṣe yí tán ẹlẹ́gàn ló ṣòro ṣe mọ́ ok màá kọ́ fún yín sọ̀ní àdé dáàdì wa náà kọ́ sọ̀ní sọ̀ní aládé ní ó ní wọ́n ń ṣe hùn wọ́n ń ṣe hà wọ́n ń ṣe hu wọ́n ṣe ha ọlọ́run ti ṣèyí tán tẹ́lẹ́gan ló ṣòro wọ́n ń ṣe hu wọ́n ṣe ha wọ́n ń ṣe hu wọ́n ń ṣe ha ọlọ́run ti ṣèyí tán tẹ́lẹ́gan ló ṣòro <laughs> kábíyèsí ọlọ́run ṣàgbọ́ àbẹ̀gbẹ̀ yẹn lẹ́gbọ̀n yìí ìka yẹn níbi ẹ̀yìn játijàti <laughs> ọlọ́run ti ṣe eléyìí tán fẹ́ ọlọ́run ti gbọ̀nà ẹ̀yà ọlọ́run ó ti ṣe ó ti ṣe léyìí ẹ̀yin ẹlẹ́gàn tí yín ló ṣòro ayé yín ló ti bàjẹ́ owó ẹ̀yin lẹ́mọ bí tẹ fẹ́ sá sí lẹ́yìn kẹ ló ṣe fàyà ilé yín nìyẹn ọlọ́run ti ṣe léyìí náà ọmọ yorùbá ẹ jẹ́ àfọkàn balẹ̀ ẹ jẹ́ ká máa dunnú káyọ̀ wá kún ká máa yin ọlọ́run ọlọ́run ló gbogbo ògo ló gbogbo rẹ̀ kò kí ń ṣe mí o ọlọ́run ló ṣe o ọlọ́run ló lò wá o ó ìṣẹ́ yìí ti tó òṣì yìí ti tó owó ìnáwó òṣì sáwọn ọmọ Yorùbá wọn ò fìyà jẹ wá àwọn ẹ̀dá tóun dá yìí ni láàrin ara wa yìí náà ni wọ́n fìyà jẹra wọn láì ṣaráàlú àwọn náà ṣèkà òun dẹ̀ ló yá iná fẹsẹ̀ náà ó ló tó gẹ́ kó bópin sọlá ló ṣe aráàánú gbà ní ọlọ́run ló ní gbogbogbò ló ní gbogbo ìyẹn o òun ló ní gbogbo ọpẹ́ kò kí ń ṣèmi rárá ó lò mí ni ọlọ́run dẹ̀ fún mi lóore ọ̀fẹ́ láti jíṣẹ́ náà ó dẹ̀ tírénì mi fún ọlọ́run látìlẹ́yìn mi tí mo gbàgbọ́ nìyẹn ọlọ́run ló ṣeun lónìí gbogbo ògo so ọlọ́run ti ṣe léyìí tán ó ti ṣe tán tẹ̀yìn <laughs> ẹlẹ́gàn ló ṣòro ẹ máa kú ni mo ti sọ fún yín máa gbóògùn jẹ fúnra yín ni inú kẹ kó síwájú réèlì àbí kẹ kó sínú kànga àbí kẹ lọ já sódò àbí ẹ ṣàṣe fúnra yín ẹ máa mọ̀ pé <laughs> ọlọ́run ti ṣe léyìí tán tìyín ló àwọn kan láwọn wọ́n máa fara tí adelé bá dé. ó ti tán fúnra wọn náà sọ o fúnra wọn náà sọ o ẹnu lágbára o fúnra wọn náà sọ o gbọ́dọ̀ ṣe máa rí fún wọn nìyẹn o kò yí padà o àwọn náà sọ bó ṣe rí nìyẹn àwọn èèyàn rádaràda ẹ jẹ́ ká dúró ká yọ̀ jàre àwọn Yorùbá ológo àwọn ọmọ aládé alẹ́ náà ń ṣe nǹkan fún wa àwọn kan ní báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ báwo Ọlọ́run ló ṣe náà oore Ọlọ́run ni tí ò lè dìbàjẹ́ láíláí ṣé bó ṣe wà yìí ló ni ṣé bó ṣe ń lọ yìí ló dáa ni tọ́lọ́run ò fìyà jẹ wá tó dẹ̀ fi ọ̀nà ẹ̀mọ́lẹ̀ ọ̀nà dáadáa hàn wá iṣẹ́ ah, ìgbéraga àtẹ́bárí blueprint ọlọ́run gbélé fọmọ yorùbá ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ṣe bóun lẹ́ẹ̀ tí ń rí èèyàn kúkú ń sọ kínní kápá wọn ni wípé ambassador at large fẹ́ lọ ọlọ́run ló mọ iye tán máa sọ tán máa gbowó itán wọ́n máa gbowó yẹ̀pẹ̀ wọ́n máa gbowó afẹ́fẹ́ wọ́n máa gbowó irun gbogbo nǹkan ni. wọ́n fẹ́ yẹ one hundred thousand dollars. nínú owó tán ti dá owó bá fìdí jálẹ̀ bóyá gbogbo owó yẹn gan ló tiẹ̀ máa lọ sínú táwọn èyí torí èrò tán máa kó dání bóyá máa sanwó aṣọ wọn máa sanwó gbogbo ẹ̀ oríṣiríṣi mo ti rán nǹkan tí mo máa ṣe mo ń practice ohun mo ti ń ṣe yìí fún ọmọ Yorùbá ìgbà tí opportunity dé mi ò ìṣòwò yìí mi ò ní lára náà mi ò tiẹ̀ jẹ́ tẹ́ bá gbọ́ pé nǹkan dáadáa ìgbésẹ̀ dáadáa on your behalf la gbé for the first time wọ́n pe yorùbá ni mo ń sọ yìí o ní united nations ní modern time tá a wà yìí àkọ́kọ́ ni ni yorùbá máa wà represented oore náà lọ́lọ́run ṣe fún wa èèyàn kan kò lè bàjẹ́ kò lè fẹ́nu yẹpẹrẹ kò lè fẹ́nu bàjẹ́ ọlọ́run ló ṣoore fún wa ọlọ́run ló ṣoore fún wa so àti inú inú wa dùn o ayọ̀ wa kún ẹ ṣé o ẹjọ ẹ fetí sílẹ̀ dáàdi wa ambassador alert wọ́n máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn náà àwọn tíìmù wa wọ́n tún máa wá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín dáadáa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹ ìrètí ni Ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn a máa tó pàdé láìpẹ́ ní ìlú Ìbàdàn olú ìlú orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú eh, olórí adelé pẹ̀lú gbogbo àwọn adelé tó gbogbo àwọn adelé tó kù ti wà rẹ́dì wọ́n ti set sílẹ̀ ní Yorùbá land wọ́n ti wà rẹ́dì so àwọn kan kéékèèké bọ̀tì nǹkan ńláńlá náà ni tá a fẹ́ máa gbé ìgbésẹ̀ òun náà lè rí tá a ṣe so ẹ má bínú ó dàgbẹ́ ń pé ń pẹ́ kò pẹ́ àwọn tó rò pé bóyá owó tá à ń dá àwọn máa lò yẹn as blockage ọlọ́run máa ṣe yánu ṣé bóun ló ṣe lè oríṣiríṣi oore ló ń ṣe kò dáwọ́ oore dúró nu ayé wa so pẹ̀lú àtìlẹyìn ọlọ́run owó yẹn máa pè àwọn máa pé ó máa pé dáadáa <laughs> ọlọ́run máa ṣe yánu ọlọ́run ìyanu ni ó máa ṣe é dẹ̀ ti ṣe é àwa ní ìgbàgbọ́ kó ti ṣe sọwọ́ yẹn máa pé pẹ̀lú àtìlẹyìn òun ló mọ̀nà àrà tó ń fẹ́ gbà òun náà dẹ̀ ló sọ pé ọ̀nà yìí ni ká gbà àwọn ò fẹ́ foundation lẹ Yorùbá kó wà nú ẹ̀jẹ̀ kó wà nú ìdọ̀tí kó wà nú rádaràda kó wà nú òkùnkùn ẹ̀ pure ìmọ́lẹ̀ ni òun dẹ̀ fẹ́ nǹkan tá tí mò ń béèrè ní gbogbo gbà òun fẹ́ fi lélẹ̀ wípé power to the people aráàlú ló ní agbára aṣojú làwọn tó bá ránṣẹ́ láyé wọn gbọ́dọ̀ gbàgbára lọ́wọ́ yín wọn gbọ́dọ̀ sọńdìdàkudà àìlè sọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ orí burúkú láyé ẹ máa sọ̀rọ̀ orí burúkú oníṣẹ́ tọmọ Yorùbá láéláé láyé láyé ògo Ọlọ́run ti búyọ o ó ti búyọ so ẹ jẹ́ àfọkànbalẹ̀ kí ni wàá kódùn kalẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o a máa gbúra ara ara sọ ayọ̀ àti àlàáfíà lágbára Ọlọ́run ojú òní tiwa a máa rí bá ti ṣe a máa rí bá ti ṣe nílé o àṣeyọrí lélẹ̀ ọlọ́run aláṣeyọrí là ń sin ẹ̀fọ́kùn balẹ̀ àwa ní ìgbàgbọ́ ní ọlọ́run ọlọ́run ló rìn ọlọ́run ti ṣe àṣeyọrí àṣeyege fún wa ojú òde ní tiwa láéláé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé god bless you ẹ má bínú pé mo gba àsìkò yín o ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ àmì o ẹ jọ̀ọ́ ẹ ṣì dúró ẹ ṣì dúró láti gbọ́ látọ̀dọ̀ dáàdi the ambassador at large tán lọ represent wa bẹ́ẹ̀ ni ẹ dúró fáwọn tíìmù wa wọ́n máa tún ṣàlàyé lórí ẹ̀ fún wa dáadáa àti lórí àwọn nǹkan míì tó ṣe pàtàkì fún wa láti gbọ́ láti mọ̀ ẹ jọ̀ọ́ ẹ fetí sílẹ̀ gbogbo nǹkan tá à ń sọ gbogbo nǹkan táwọn tíìmù wa ń sọ gbogbo ìgbà a fẹ́ ká fi máa sọ̀rọ̀ síra wa ní ká mọ̀ ọ́ wípé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí a gbọ́dọ̀ gbà láyé o nílùú tuntun torí àwọn nǹkan tó ń bi ìlú wó tó ń ba ìlú jẹ́ òun ni ṣé bẹ́ẹ̀ rí ìlú Nàìjíríà ni wọ́n ṣe ṣe àwọn nǹkan yẹn àgbọ́dọ̀ jó ṣẹlẹ̀ láíláí so ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá fọkàn sí gbogbo nǹkan tá à ń sọ. ẹ má mo rò pé ẹ dágbére wọn ní kẹ má ì tí lọ nínú ilé aṣèlú fún yín kẹ tó lọ. ẹ ṣe <laughs> ẹ ṣe mo dúpẹ́ god bless you ẹ ṣe ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn ẹ má bínú pé mo gbàsíkò yín o ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ gbogbo àwọn àtàwọn àánú lẹ́yìn ẹ jẹ́ kí a mute ká ọ̀ mute ẹ jọ ẹ ká ọ̀ mute kí gbogbo àwọn open microphone wọn pátápátá gbogbo àwọn táwọn ẹ já wa kọrin yìí ẹ jọ ká wà one accord. mama o mama o mama o mama o. Olúwa dá màmá sí wa. Màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí wa. Ẹ ṣe Mama oh, mama mama Mama oh, mama mama mama mama, mama, mama, mama. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ṣé gọ́mà I no go forget you for the suffer wey you suffer for us. Mọ́mí wa, ẹ ti mo fẹ́ kẹ́ mọ́mí oh. o, wá pẹ́ láyé, mọ́mí yóò pẹ́ ẹ jẹ́ wọn mọ́ ẹni bá ní orí rẹ̀ akọlójú akọlójú akọsẹ́nu tírélà akúwẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ mo tún fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ mi. Hey ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín o ẹ má disappoint mi o mò ń bẹ̀ Ọlọ́run gan-an lórí yín mo dẹ̀ mọ̀ pé àdúrà Ọlọ́run ṣe ń gbàdúrà mi ní gbogbo ìgbà ó máa gbọ́ lórí yín kò ní sí wàhálà ẹ máa rógo yín lò ẹ máa rógo yín lò gbogbo ẹnikẹ́ni tán bá rò pé àwọn ti bá yẹ ẹja àbòbò ẹ̀jẹ̀ ẹ̀rọ ni <laughs> agbára Ọlọ́run ju gbogbo yẹn lọ ẹ jẹ́ àfọkànbalẹ̀ inú mi dùn ayọ̀ mi kún o ẹ jẹ́ kí gbogbo àwọn àánú ìdùnnú àti ayọ̀pọ̀ Ọlọ́run tún ṣe oore fún wa oore lọ́lọ́run ṣe fún wa at least pẹ̀lú àtìlẹyìn ọlọ́run yorùbá land a ní àwọn nǹkan tá a ti represent nàìjíríà náà wà ń bẹ̀ náà ṣebí nǹkan tí mo máa ń sọ nìyẹn pé yorùbá nation ò ṣáà dí nàìjíríà lọ́wọ́ àgbàjọba nàìjíríà àpàrọ̀ constitution nàìjíríà àdásí structure wọn àdásí system wọn àdásí nǹkan kan wọn wà ń bẹ̀ ṣé wọ́n ń ṣe ìjọba wọn lọ báyìí wọ́n ń ṣe orílẹ̀-èdè wọn lọ wọ́n ń ṣe gbogbo nǹkan wọn lọ yorùbá nation ni wà wá bẹ̀ wá tiwa ṣebí káwa bẹ̀rẹ̀ ìjọba tiwa ni ikú òdì kan lọ́wọ́ nígbà tí òun ṣe ìlú àkọ́kọ́ tí wọ́n máa ya kúrò lọ́dọ̀ ẹ̀ àdé ṣe kankan tẹ́lẹ̀ àwọn amúnisìn ìfúnniwájú pọ̀ mọ́ tìpá kan ní à ń ṣe kankan náà gbogbo nǹkan bẹ ẹ̀rí dẹ̀ hàn pé à ń ṣe kankan náà ṣé èdè wa ìkankan náà ni àṣà wa ìkankan náà ni ijó wa aṣọ wa ọ̀rọ̀ wa àṣà gbogbo nǹkan ló fi yàtọ̀ ẹ ti ẹ̀wọ̀ bọ́ọ̀lù tún ṣe wá pín máàpù nàìjíríà yẹn ẹ wo bó ṣe pín ọ̀tọ̀ọ̀tọ̀ ni wà náà so kí ló dé tó jẹ́ pé àwọn kan máa máa wí pé a commit crime but tí ò yé wọn tí wọn jẹ́ kó mọ Ọlọ́run wọn mọ Ọlọ́run wọn ò ní bẹ̀rù Ọlọ́run wọn tí wọn wọn mọ tọ́ Nàìjíríà wà bẹ́ẹ̀ náà ṣó wà ní us ṣó wà bẹ́ẹ̀ Yorùbá land náà wà represented lóòótọ́ àti ní olórí adelé tó lè address gbogbo assembly o pẹ̀lú wípé kẹba tún wo orin tọ́lọ́ tún ṣe fún wa o ọlọ́run tóbi lọ́ba ọlọ́run nífẹ̀ẹ́ ọmọ yorùbá ní ọlọ́run ṣe àní aṣíwájú olórí lọmọ yorùbá wọ́n sì ku àwọn tádélé bá ti dẹ́nsìn pẹ̀lú àti lọ́lọ́run tó bá máa dọdún tó ń bọ̀ kí ni tó bá àwa tún máa tún sọ pé tó bá wùn wá kò dẹ̀ ní sí wàhálà gbogbo ibi tágbàáyé bá wàhálà náà máa wà mẹ́ tó ra máa sọ tiwa tiwa yẹn náà máa máa tẹ̀lé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run yorùbá máa máa yọ ní gẹ́gẹ́ bí orí aṣíwájú bẹ́ẹ̀ ni torí ìmọ́lẹ̀ ọlọ́run ni wa ògo ọlọ́run wà nù ayé wa ọmọ aládẹ́dẹ̀ ni wá so máa ń san gbogbo ìgbà ikú òbí kan lọ́wọ́ náà ọlọ́run ló ṣòro ìfún wa o ẹ ṣé mo dúpẹ́ o bọ́dà mi orin ayọ̀ la máa máa kọ títí láé lágbára ọlọ́run ijó ayọ̀ ládẹ̀ máa máa jó inú wa máa dùn ayọ̀ wa máa kún kalẹ̀ lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o a máa gbúradà aláyọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnà pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àfojú kanra wa báyìí ní ìlú ìbàdàn ẹ ṣé mo dúpẹ́ god bless you ẹ ṣé bye tó ẹ̀yin èèyàn wa nílé tá bàbá agbèfọ̀dọ̀ ẹ bá wa ok àti bàbá ambassador tí wọ́n bá sọ̀rọ̀ tán ìkọ́ national anthem ọ̀tẹ́jọ́ ẹ máa bá wa gbé national anthem kó wà lẹ́gbẹ̀ẹ́ èyí tẹ́ pé nígbà tí màmá wọlé lẹ́ẹ̀kan kó kọ̀sẹ̀ gan adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tí ó jẹ́ kí ọjọ́ òní kí o ṣojú ẹ̀mí wa àwa láyé àwa láàyè àwa ní àyè ara wa gbogbo apátápátá ni a witness ẹ̀ ẹ má bínú translation wa lẹ́ẹ̀kan tí ò dánmọ́rán mo máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí ẹ̀fọn. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run wípé ìtẹ̀síwájú àti ìlọsíwájú ó bá ìrìn àjò yìí àwọn tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ a mọ̀ wípé kò lè ṣe kó má máa wáyé bẹ́ẹ̀ àwọn kan wà jẹ́ pé adọ́run mò jọ ni in fact kó rí báyìí wọ́n á máa deny they live in denial irú àwọn ènìyàn bẹ́ẹ̀ adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀tá gbógun ọ̀tá tètè síbẹ̀síbẹ̀ màmá dúró wípé ìran bàbá àwọn ò ní parun ìran àwọn ò ní parun ìran yorùbá ò ní parẹ́ lójú àwọn àtìlẹ́yìn àwọn àdúgbò àwọn olórí màmá ní àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba eléyìí ò ní jẹ́ àṣemọ́ àjọ lu ilẹ̀ yorùbá pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àṣẹ ìdùnnú ẹgbẹ́ ń bẹ̀ nínú ọlá nínú ọlà nínú àìkú èyí tí í ṣe baálé ọ̀rọ̀ ẹ ò ní fa àìsàn ló gba mọ̀mọ́ ẹ ní fi ọwọ́ yín ẹ ò ní fi gbé ọmọ sí ní àṣẹ lọ́wọ́ ọlọ́run gbogbo tí ó ní àti tí ò ní nínú iṣẹ́ yín àti nínú tí ọlọ́run bá fi fún yín ìkọ̀kan ní díbàjẹ́ lójú ẹ̀mí àti lẹ́yìn yín ẹ ní pín ìkìlọ̀ mọ́ ẹ láṣẹ ìdùnmọ̀rì ẹ ẹ pẹ́ ẹ ṣe pẹ́ láyé ẹ fẹ́ owó parí ẹ fèrè kìjọbi ẹ ẹ tẹ̀pá kùjọ́kùjọ́ ẹ wà ní kúkú àìládìlẹ́ra gbogbo ogun tí ọ̀tá bá gbé ní tìǹtìǹtì ó dilé odì ó dilé ọ̀tá o bẹ́ẹ̀ ni ó di orí àwọn ọ̀tá yín gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò ikú tó ń gbèrò àìsàn sí yín ẹni tó bá péré yín níbi ògiri àlàpà kó máa wólò wọn pa oṣó lé ní àjẹ́ lé ní emèrè oko ni ọlẹ́bọ lóògùn ni babaláwo ni oníṣègùn ni aláwọ̀ pa ni ẹnikẹ́ni tá a bí lára obìnrin tàbí tá a fi abẹ gbẹ̀bí ẹ̀ láti tó ṣáà ti jáde láti ara ènìyàn tó lóun fẹ́ péré yín níbi àbí òun fẹ́ lè relé adáhùn ṣe òun fẹ́ gbẹ́gbọ́ nítorí tiyín òun fẹ́ jáwé òun fẹ́ jágbò láti fi ṣe yín léṣe tàbí òun gbìmọ̀ pọ̀ láti ṣe yín níbi wọ́n ní bí òkìtì ọ̀gbọ́n bá jìn báyìí orí ara ẹ̀ ló máa jìn lé o bẹ́ẹ̀ ni ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbára ẹ̀ ló máa fi nà kí wọ́n fi ọwọ́ ara wọn kó fi ṣe ọ̀hún yá. àṣẹ wà. ìdílé ilẹ̀ Yorùbá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni àti gbogbo ẹni tó dúró tán lórí ìrìn àjò yìí tí wọ́n fi tẹ̀mítẹ̀mí tí wọ́n fi tọkàntọkàn tó fi ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá tó fẹ́ kírun Yorùbá ó bọ́ ló pẹ̀lú bó ṣe máa rí nìyẹn gbogbo ọ̀tá tó bá ń gbégi dínà wípé sẹ wọn ò ní ṣe àṣeyọrí ní àṣẹ gbogbo ọ̀tá bẹ́ẹ̀ àríkíṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ báyìí òun ni ó fi ń rù ú kí wọ́n fi ọwọ́ ara wọn kí wọ́n fi ṣera wọn. àṣẹ. nígbà láti máa lọ sókè gbogbo ọ̀tàkọ̀tà tó ń gbégi dínà ìrìn àjò yìí tàbí tó ń ṣèbàjẹ́ ìrìn àjò yìí tó ń fi ẹnu tẹ́ńbẹ́lú ìrìn àjò yìí tó ń já ìrìn àjò yìí wálẹ̀ tó máa róòtọ́ tó máa nírọ́ ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè bí wọ́n lọ sókè lálá wọ́n padà wálẹ̀ ni bó ṣe máa ń ṣèlú ni bó jẹ́ lọ́balọ́ba ni bó jẹ́ níjòyè ni bó jẹ́ bọ̀rọ̀kìnní láwùjọ ni bó jẹ́ arúgbó ni bó jẹ́ òyìnkì ni bó jẹ́ baálélé ni bó jẹ́ ìyálélé ni ìyàwó ilé ni ọkùnrin ni obìnrin ni funfun ni gúngùn ni kúkúrú ni aràrá ni ìké ẹni tó sókè ni àfin ni ẹ̀rá ni ẹnikẹ́ni ẹ̀dá alààyè tá a wá nínú ọlọ́run àti agbára tá a wá nínú ọlọ́run tá a kò yé tó láwọn dá ìrìn àjò. àṣẹ́gun ní àṣẹ ìdùmarè wọ́n máa gbẹ ti gbòǹgbò ti gbòǹgbò ní o. àṣẹ àṣẹ Elédùmarè. ṣé dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àṣẹ ìrànlọ́wọ́ àti ẹ̀rọ lórí rédíò ni àti ní orí YouTube bàbá àwọn ọmọ ológo àwọn yẹn ti wọn. àṣẹ gùn bí ètò yìí ṣe ń lọ kò sí nǹkan tó ní kọ́ máa gbé life ní ọ̀dọ̀ tí wọ́n. àṣẹ àṣẹ àṣẹ gbé. wọ́n kò bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ọwọ́ tí ẹ fi ṣá ètò yìí ní àṣẹ ìdùnnà rẹ̀ ọwọ́ náà ò ní fi gbọ́mọ sí wọn. àṣẹ ẹ ní fi ẹ ní ẹrù tábí ayé àṣẹ wà àṣẹ wà ayé òkú tú àṣẹ wà ayé òní bí ká ìmọ̀ gbé. àṣẹ àṣẹ wà àṣẹ wà nílé agodo níbí akí gbogbo yín láti rí màmá òun bí bàbá wa eh, Fálétí ìyá wa lórí Àdùkẹ́ ìyá Bisira Àjàkáyé Florence eh, ìyá mi LB Batasha yami mi Níkayọ̀ bàbá Green for God yami Mati Shakira bàbá mi Adédoyin eh, bàbá ọmọ ológo Black Lion ni bàbá mi Adex àti bàbá wa Mickey Babs gbogbo wa pátápátá ni a kí àti gbogbo ẹ̀yin tí àjọ máa ń wà ní orí ìkànnì <coughs> ní ìtàn. Eh, bàbá rájí náà ẹ dárúkọ wọn wọn wọlé lẹ́ẹ̀kan mi eh, mọ̀ bóyá ó ṣe wà. pátápátá náà láti bàbá rájí akí gbogbo yín pátápátá láìpẹ́ nìkan bó ti yẹ pé ẹ̀ṣẹ́ ọ̀nà àná fún alẹ́ yìí eh, gbogbo apáta la o. ẹ̀yin èèyàn wa ókú ókú báyìí nìbọn ró o a ṣẹ̀ṣẹ̀ wá débi tí olóògùn gbé ń sábà yìí o ẹ má lọ ẹ má yí kúrò ń bẹ̀ rárá rárá a fẹ́ wá gbọ́ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ lẹ́nu bàbá wa èyí tó lọ ṣe ojú àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ní àjọ àpapọ̀ ìgbìmọ̀ orílẹ̀-èdè àgbáyé èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìpàdé ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe ní oṣù kẹsàn-án kẹsàn-án ní ọdọọdún wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ ní ìjẹ́rin òdeye ní ọjọ́ kọkàndínlógún oṣù tí a wà nínú ẹ̀yẹ torí náà wọ́n máa wá bá wa sọ báwo ni iṣu ṣe kó o báwo ni ọ̀bẹ ṣe bẹ́ bàbá báwo lẹ ṣe rìn báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ àwọn olè bá pàdé níbẹ̀ kí ni àwọn àdójúkọ yín kí ni àwọn ìlàkàkà yín kí ni àwọn tí ẹ lè rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ níbi tí ẹ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bàbá a máa fún ọ ní àǹfààní láti bá wa sọ eléyìí ẹ jọ gbogbo àwa tí a wà nínú ilé ẹ jẹ́ kí a mute kí a gbégilé gbohùngbohùn wa kí bàbá wa kí wọ́n lè ráyè bá wa ṣe àlàyé bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ fún gbogbo ọmọ Yorùbá ẹ̀yin èèyàn wa tẹ̀ wà nílé gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ màmá wa ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní a ò sọ eléyìí fún àwọn ọlọ̀tẹ̀ nítorí àwọn ọlọ̀tẹ̀ hmm, ṣùgbọ́n nítorí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ kúrò nínú ìnira ẹ fẹ́ tinú ìnira bọ́ sínú ìtura ẹ̀yin náà ni àṣefẹ́ sì torí ẹ̀ ṣe àlàyé gbogbo eléyìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ wá wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan o kábà lè gbádùn ètò yìí níbikíbi tẹ́ ẹ bá wà ẹ má já o ẹ má pariwo o níbikíbi tẹ́ ẹ tí wà torí àwọn pé láwọn agbègbè ibì kan lẹ́ni àwọn kan wà ń bẹ̀ tí ó jẹ́ pé wọ́n lè tó bí ogún bíi mẹ́ẹ̀ẹ́dógún bíi mẹ́wàá àwọn ìdílé míì àdúgbò míì wọ́n máa jókòó sì di fóònù torí pé kò síná nílé láti gbọ́ bí ètò yìí bó ṣe ń lọ lónìí ẹ jẹ́ ká rọra farabalẹ̀ dáadáa Eh, kí bàbá lè ṣe àlàyé ó lè wò wá létí dáadáa ẹ ṣe gan o eh, bàbá wa bàbá wa Stephen Faleti sà tí mo fi ti ọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ yín ẹ jọ̀ọ́ ẹ má bínú sà àti dárúkọ yín o akin ẹ káàbọ̀ sí orí ètò lónìí ẹ sà ẹ bá wa yànnà náà o báwo ni iṣu ṣe kú báwo ni ọ̀bẹ ṣe bẹ́ ẹ ṣeun sà. kí ẹ tún ti ẹ má bínú sàn kẹ́ tó tẹ̀síwájú afẹ́sáré fi afẹ́sáré play nǹkan fún àwọn ọmọ Yorùbá ń bí ẹ má bínú ẹ bí sà ṣé ẹ lè bá wa send kíní ẹ sí direct line ẹ jọ ẹ bá mi send ẹ sí direct line. ok ok ok. studio line tí o ti fò gan ilẹ̀ ti fò memory títí títí títí. ṣe ti send ẹ. ẹ dúró mo máa ṣẹ̀ǹdẹ̀ ẹ̀ sìn máa ṣẹ̀ǹdẹ̀ mo mọ̀ mọ̀ mute ara mi torí mi ò fẹ́ kí ariwo wọlé látọ̀dọ̀ mi ẹ ṣáàjọ ẹ má bínú tó ẹ tẹ́gbẹ́ ti tètè já mi sí mo bá ti mo bá ti ṣe tipẹ́ ok ẹ̀ka ẹ̀ṣẹ̀ wa. bàbá tí ẹ̀ ń fi owó sínú òmìnira gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní kó iṣẹ́ báyìí pọ̀ náà ni ó mú orí iṣẹ́ yá ẹni tí a bá ṣe lóore tí ò dúpẹ́ ògbójú kí ọlọ́ṣà kò kọ́ni lẹ́rù lọ láṣẹ ìdùnnà a ò ní súra wa o bẹ́ẹ̀ la ní tẹ́ lọ́wọ́ ara wa wọ́n ní ìran ọtí báyìí kì í tí ìran bàbà kì í bàjẹ́ a ò ní tẹ́ láwùjọ ẹgbẹ́ o a ò ní bàjẹ́ láwùjọ ọgbà bí wọ́n bá ń ná bí wọ́n bá ń ta iyì àti ẹ̀yẹ ní ọ̀kẹ́ àìmọye owó ọlọ́run á pèsè owó fún wa o láti lè rí owó rà ṣùgbọ́n ọjọ́ tí wọ́n bá ń ta ẹ̀tẹ́ a ò ní bá wọn rówó rà o àti ẹ̀mí láǹfààní láti wà lé lọ́jọ́ náà pẹ̀lú àṣẹ a ò ní ṣe àṣetì a ò ní kú sọ́nà bí àjọ bẹ́ẹ̀ náà la ní kú sọ́nà bí èéfín o ẹ láṣẹ lọ́wọ́ ọba àgbà tí a bá máa fi dé ilẹ̀ Yorùbá èyí tí a ti ń wò níwájú yìí inú ìdùnnú inú ayọ̀ inú àlàáfíà báyìí àmì àti ìdùnnú dúró ìṣẹ́jú kan fún ẹ̀yìn àmì àti ìdùnnú rẹ̀. a débẹ̀ a lo ilẹ̀ náà pẹ́pẹ́pẹ́. pẹ̀lú aya pẹ̀lú ọkọ pẹ̀lú ọmọ pẹ̀lú ẹbí àti ará nínú bó ṣe máa rí nìyẹn ẹ kí a gbọ́ ọ́díò yìí kó tó di wípé a tẹ̀síwájú. ó ti dọ́dọ̀ yín. Greylock Federal Credit Union, proud to support high school arts and sports programs. Greylock Federal, opportunity grows here with locations throughout the Berkshires and online at greylock.org and the indigenous Yoruba people. The indigenous Yoruba people are recognized internationally as a nation by the true definition of a nation and are recognized internationally as sovereign people. To help their fight, find Amanera Yoruba on Facebook. Ah, wọ́n ní ó pa mẹ́fà lógun ọ̀fà ó ń bọ̀ ó pa àwọn mẹ́fà láyò mẹ́fà ó ti fẹ́ wọlé ó tẹ̀rọ máa dìé mẹ́fà pa ó ní bójú ò dátọ̀ òjú dá ti bí eh, bàbá wa Eh, wọ́n ní èrò tí wọ́n lù ládùú ara alẹ́ ò gbọ́ ṣùgbọ́n àwọn tó lọ wọ́n mọrin ibẹ̀ wálé o ẹ̀wọ̀n dẹ̀ ni ojú àwo báyìí ni àwo fi gbọbẹ̀ kò sẹ́ni tó lè mọ́kàn bí ọlọ́mọ eh, kò sí ẹni tó mọ̀ lólò bí ọmọ àyàn eh, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ kọ̀ǹgọ́ bọ̀lù ní alẹ́ yìí kẹ bá wa túṣu désàlẹ̀ kòkò fún àwọn ọmọ kóòtù òjìrè ẹ ṣe gan. ẹ ṣe olóòtú mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní tí ẹ fún mi láti sọ̀rọ̀ láti ṣe àlàyé lẹ́yìn ọ̀rọ̀ tí màmá wa ti sọ fún wa kí n tó bẹ̀rẹ̀ màá kọ́kọ́ tọrọ àforíjì fún àwọn èdè òyìnbó kọ̀ọ̀kan tí màmá àwọn ọ̀rọ̀ òyìnbó kọ̀ọ̀kan tí màmá fi sí àwọn àlàyé tí màá ṣe ní àkọ́kọ́ náà mo fẹ́ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé kí ló dẹ̀ ṣe náà ó fún wa ní oore ọ̀fẹ́ láti ṣí ilẹ̀kùn ìgbìmọ̀ àgbáyé fún wa kí a lè fi ara wa hàn àǹfààní tí ó jọni lójú jọjọ ni fún oore ọ̀fẹ́ tí a tí a ní àdúpẹ́ lọ́wọ́ mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí ó wà ní ojú agbami ní àkókò yìí mo kí gbogbo àwọn ọmọ Yorùbá òtítọ́ tí wọ́n dìde ní àárọ̀ yìí láti wá gbọ́ àlàyé gbogbo bí erin ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ àbáwọn ṣe ń sọ jàre mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ Yorùbá yòókù bí wọn ò tiẹ̀ tẹ̀lé wa ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọmọ Yorùbá làwọn nígbà tí ìjọba délé bá tẹ̀ wọlé gbogbo wa náà ni a ó kà á kà pọ̀ sí ilẹ̀ wa pàtàkì jùlọ mo fẹ́ kí màmá wa chief mrs modúpẹ́ onítìrí abiola màmá màmá màmá màmá bí ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ màmá tó fẹ́ tó jẹ́ pé gbọ̀rọ̀gbọ̀rọ̀ já wọn àti ọmọ ọkọ àti ọmọ àlè gbogbo ẹni màmá ń gbé pọ̀n ó mú rántí nǹkan tí mo rí lórí ìkànnì kan lánàá tí àwọn àwọn ọmọ àlè kan tó ń sọ wọ́n ní ẹ màmá yín ni màmá yín ni ṣùgbọ́n nígbà tí wọ́n bá di tí wọ́n bá gbé ìjọba adélé wọn wọlé wọn ó di màmá àwa náà torí àwọn Yorùbá làwọn ìtorí ẹ̀ ni ọjà màmá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló fi ń pọn ọmọ Yorùbá gbogbo adúpẹ́ adúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí mo kí yín olóòtú fún introduction uh, orúkọ tèmi ni Stephen Demola Faleti gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí sí fún àwọn tó mọ̀ mí uh, chartered accountant lèmi ní ilẹ̀ America. mo sì ní experience bí ó kọjá ọgbọ̀n ọjọ́ tí mo ti ń ṣe business fún àwọn. thirty years. bẹ́ẹ̀ni ọgbọ̀n ọdún. ọgbọ̀n ọgbọ̀n ọdún ẹ ṣe ẹ ṣe thirty years ọgbọ̀n ọdún fún oríṣiríṣi iléeṣẹ́ fortune one hundred companies ní gbogbo àgbáyé káàkiri mo ti rin ìrìn àjò ní gbogbo àgbáyé tí ó fún mi ní experience láti ṣe ìpàdé láti ṣe iṣẹ́ pẹ̀lú àwọn oríṣiríṣi oríṣiríṣi èdè oríṣiríṣi ohun ìní ah, eh, tí n bá lè sọ lóyìnbó oríṣiríṣi àwọn èèyàn of different uh, ah, economic, social economic and uh, political backgrounds ní backdrop tí mo ṣẹ̀ṣẹ̀ introduction tí mo ṣe òun máa ṣe ṣe àlàyé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ màmá wa pé wọ́n kà mí yẹ pé èmi ni àwọn fẹ́ rán gẹ́gẹ́ bí ambassador at large láti lọ ṣe aṣojú fún ọmọ Yorùbá òtítọ́ tí mo pè ní Progressive Peoples of Yorùbá Land uh, peoples ni nítorí nílẹ̀ Yorùbá a ní àwọn different people níbẹ̀ òun ló fi jẹ́ peoples àwọn Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ àwọn Ẹ̀gbá wà àwọn Ìjẹ̀bú wà àwọn yẹn ni ni ló fi di progressive peoples nítòótọ́ ẹ ṣe oore oore ọ̀fẹ́ àti àǹfààní pàtàkì ni pé níbi tí a bá ìrìn àjò yìí dé àwọn ìgbìmọ̀ àgbáyé wọ́n wá recognize pé àwọn orílẹ̀-èdè kan wà àwọn ẹ̀yà kan wà tó ń jẹ́ Yorùbá bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì ní ìjọba ẹ̀tọ́ tí wọ́n ní láti wá darapọ̀ mọ́ àwọn ìpàdé tí àwọn ìgbìmọ̀ àgbáyé yóò máa ṣe nítorí ọjọ́ iwájú kí àwọn náà kí wọ́n lè bá a mọ gbogbo bó ṣe máa rìn bó ṣe máa rìn sí kí adé kí àwọn ìgbìmọ̀ àgbáyé náà kí wọ́n lè bá a mọ gbogbo irú èèyàn tí wọ́n jẹ́ irú nǹkan tí wọ́n fẹ́ mú wá sí ìgbìmọ̀ àgbáyé láì fa ọ̀rọ̀ gùn gbogbo àgbáyé ló mọ̀ pé ẹ̀yà Yorùbá orílẹ̀-èdè Yorùbá ó mú nǹkan wá sí ìgbìmọ̀ àgbáyé tí gbogbo àgbáyé wá so nítorí nígbà tí màmá pè mí wọ́n ní ọba ń pè ọ́ lóun dífá tífá bá fọre tí ọba ọba fọre kọ́ so nítorí náà mi ò lè bójú wẹ̀yìn pé màmá mo bízì fún iṣẹ́ tẹ ẹ rán mi ṣùgbọ́n mo láti dìde láti lọ jẹ́ iṣẹ́ aṣojú fún ọmọ Yorùbá ní United Nations àwọn oore ọ̀fẹ́ tá a ní àti mm-hmm. àǹfààní tá a ní kò ṣe kan kò ṣe méjì in fact bá a ṣe ń sọ̀rọ̀ yìí à ń ṣe ètò lọ́wọ́ fún ìpàdé míì tó yẹ kí n lọ gẹ́gẹ́ bí aṣojú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àti determine bí tibí ni màá lọ ni bí ti òkè òkun ni kẹ́ ẹ lè bá a mọ bí ìgbìmọ̀ àgbáyé bá a ṣe bí ọmọ Yorùbá ṣe wúwo tó ní ìgbìmọ̀ àgbáyé débi pé wọ́n ń pè wá lẹ́ẹ̀kínní wọ́n ń pè wá lẹ́ẹ̀kejì wọ́n ń pè wá lẹ́ẹ̀kẹta. ẹ ṣe púpọ̀ ní ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún 2023 November 13 ni mo lọ sí United Nations kí ó tó di pé mo débẹ̀ wọ́n béèrè ìlú tí n ti wá wọ́n béèrè ìwé ìrìn àjò tí mo ní wọ́n béèrè ibi tí n ti ṣiṣẹ́ ọmọ ìjọ ọ̀nà ibi tí wọ́n bí mi sí kí ló dé tí wọ́n béèrè nítorí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń bọ̀ síbi ìpàdé náà àti láti pèsè ètò ààbò fún gbogbo àwọn tí ó jẹ́ gẹ́gẹ́ bí delegate wá sí ìpàdé yìí òun náà ṣe ń béèrè so wọ́n ti ṣe gbogbo security background tó ní láti ṣe kó tó di pé èmi tiẹ̀ débẹ̀ ní ọjọ́ ọjọ́ náà nígbà tá a dé ibẹ̀ ẹnu ọ̀nà náà ti bẹ̀ pé kí ni orúkọ yín sà mo sì yọ ìwé tá a fi credentials là ń pè tí wọ́n ti fi ránṣẹ́ sí mi mo yọ wọ̀n hàn mo yọ hàn wọ́n wọ́n lè fi wọ́n fún mi ní ìwé tí màá fi máa kọjá ní àárín ọgbà United Nations tá a fi débi tá a ṣe ìpàdé nínú ìpàdé ti ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ti ọ̀sẹ̀ tó kọjá yìí tó kọjá lọ tí mo tí mo kọ́kọ́ ń sọ táìtù ìpàdé tá a ṣe wọ́n fi ń ṣe seventy fifth anniversary United Nations Commission on Human Rights ni wọ́n dẹ̀ mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé a ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè ni a jẹ́ orílẹ̀-èdè tán ti ń yàn jẹ so nítorí náà a ní ẹ̀tọ́ láti wà ń bẹ̀ káwa káà náà wá sọ ẹ̀dùn ọkàn wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè inú mi dùn jọjọ nítorí pé mo lọ pẹ̀lú aṣọ abínibíni èmi ò ń ṣe ẹni tó ń wọ aṣọ abínibí tẹ́lẹ̀ tó gbogbo iṣẹ́ tí mò ń ṣe aṣọ àwọn òyìnbó ni ṣùgbọ́n ó jọ ó jọ wọ́n lójú torí èmi nìkan níbẹ̀ mo wọ aṣọ àbínibí bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ dúdú orílẹ̀-èdè áfíríkà wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà tó wá síbi ìpàdé mi ìpàdé náà èmi nìkan ni mo wà ń bẹ̀ tí mo wọ aṣọ àbínibí agbádá àti fìlà débi pé wọ́n láti wá pè mí pé ṣé mo lè dìde wá bá àwọn ìgbìmọ̀ sọ̀rọ̀ nípa ibi tí n ti wá àti nǹkan tí mò ń ṣe bí mo dẹ̀ sọ fún mo sọ fún pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí tí wọ́n ti ń ṣe ètò síwájú ètò sí ẹ̀yìn kò sí ààyè kò sí ààyè mọ́ láti láti dìde sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo ìgbìmọ̀ náà nígbà tí ìpàdé ṣe tán mo dìde láti lọ sọ fún àwọn olóòtú ètò náà ara àwọn nǹkan tí wọ́n sọ nípa níbi ìpàdé náà wọ́n ṣe ìpàdé yìí láti láti usher in seventy uh, eight session of the United Nations General Assembly ni ní ọdọọdún tí United Nations bá ń ṣe General Assembly session wọn tó máa ń ṣe ní New York àwọn oríṣiríṣi ìpàdé náà máa ń ṣe láti jíròrò lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí ó tó bá tó ń bá orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní gbogbo àgbáyé wọ́n ń pe àwọn ìpàdé yẹn november ni àbí september. september. september september ẹ ṣe ẹ dáríjì mi september thirteen yes gbogbo november tí mò ń sọ ìgbà tá a di orílẹ̀-èdè ló máa ń wá sí ló máa ń wá sí mi lọ́kàn ẹ ṣe ẹ dáríjì mi september thirteen ni yes september thirteen twenty twenty three ara nǹkan tá a jíròrò lórí ẹ̀ ni gbogbo ìwà ìbàjẹ́ àti ìwà ìpalára tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé fún àwọn orílẹ̀-èdè àti bí ìjọba àgbáyé àwọn nǹkan tí ìjọba àgbáyé tó ń ṣe àti nǹkan tí ìjọba tí ìgbìmọ̀ àgbáyé ń ṣe àti nǹkan tí ìgbìmọ̀ àgbáyé tó sì lè ṣe láti jẹ́ kí gbogbo àwọn ìwà ìbàjẹ́ ìwà ìwà ìdíwọ́ ẹ̀tọ́ ìwà ìpanilára ìtàjẹ̀sílẹ̀ tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò sọ̀rọ̀ débi ìtàjẹ̀sílẹ̀ o èmi mò ń láti dìde láti lọ bá olóòtú sọ̀rọ̀ pé ó dùn mí tí ẹ jẹ́ kí tí a rí àyè sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pè mí tẹ́lẹ̀ ṣùgbọ́n mò ń láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan tá a ti ṣe ó dáa díẹ̀ gbọ́n ó kù díẹ̀ kí àtó nítorí pé orílẹ̀-èdè Yorùbá tí èmi wá represent níbí ìwà ìdíwọ́ ẹ̀tọ́ eh, human rights denial tó ti ń ṣẹlẹ̀ mm-hmm. láti bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn lágbà tí àwọn Gẹ̀ẹ́sì tó ti kó wa lẹ́rú títí di ìgbà tó ń fún wa ní ah, òmìnira tó tún tí àwọn ah, àwọn ẹ̀yà tí ò ń ṣe orílẹ̀-èdè ah, ilẹ̀ Yorùbá táwọn náà tún wá ń gàba lé wa lórí tó fi di pé ọmọ ẹlẹ́ran tí Yorùbá jẹ́ egun ló ń ṣàjẹ ọmọ aláṣọ tí ilẹ̀ Yorùbá jẹ́ ah, àkísà ló ń wọ̀ kiri àwọn tó jẹ́ láìkísà tó ń wọ̀ àkísà wọ́n rí nǹkan wọ̀ ìhòòhò ni ọmọ Yorùbá ń wọ̀ mo ní ara àwọn ara ìwà ìbàjẹ́ ara àwọn ìdíwọ́ ẹ̀tọ́ tó yẹ kí ìgbìmọ̀ àgbáyé kó máa kó máa yẹ̀wò kó máa jíròrò lórí nìyí mo ní ẹ tiẹ̀ tí sọ̀rọ̀ ń pa ẹ̀ mo ní ọ̀rọ̀ Ukraine ni ẹ̀ ń sọ mo ní àwọn èèyàn wà ní ilẹ̀ Yorùbá tí ò tí tí ogun ò tí ì dé bá ṣùgbọ́n tí wọ́n ti lé kúrò ní àdúgbò wọn fún àwọn tí ó mọ̀ ìlú kan wà ní ẹ̀yìn Abẹ́òkúta tó ń pè ní Yewa abúlé kan wà bẹ́ẹ̀ tí àwọn Karambani àwọn Fúlàní ti lé kúrò lọ sí lọ sí kú lọ sí Kútọ̀nù tó ti gba abúlé wọn wọ́n pe àwọn kìnìún ẹ̀ ní IDP camps mo láwọn èèyàn wọ́n wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti lé kúrò ńbẹ̀ tí ìjọba tí ìgbìmọ̀ àgbáyé tí ò tiẹ̀ fojú sí tí ìjọba ilẹ̀ Algeria tí wọn tí wọn ò yà sí mo ní irú àwọn ìwà ìbàjẹ́ báyìí ló ká máa sọ olóòtú tí mò ń bá sọ̀rọ̀ ah, ah, ah, excellency assistant general secretary fún human rights ó ní ó ní ó ní àwọn mọ̀ ó ní torí làwọn ṣe pè mí dìde. hello. i'm going sir. okay ó rìsákù ó ní ó ní torí ẹ̀ àwọn ṣe pè mí dìde pé kí n wá ṣe àlàyé torí àwọn ti mọ̀ pé tí n bá dìde láti ṣàlàyé màá màá mẹ́nu bà ó ní àlàyé tí n bá ṣe yẹn ó ní gbogbo àgbáyé máa gbọ́ nítorí àwọn tó wà nínú ìpàdé yìí ṣẹ́rí irú ìpàdé tèmi lọ kò ṣe ìpàdé táwọn olórí ìlú wà àwọn olórí ìlú ò tiẹ̀ wọn ò sí nínú irú ìpàdé báyìí nínú general session general assembly session ni àwọn leader world leaders máa ń wà ìpàdé tèmi inú ìpàdé tèmi wà àwọn team members wọn àwọn permanent representatives ló wà bẹ́ẹ̀ so àwọn permanent representatives tó wà ní ìpàdé yẹn ní wá mú gbogbo àwọn ọ̀rọ̀ tá a jíròrò lórí ẹ̀ lọ sí olórí ìlú tí olórí ìlú á gbé padà lọ sí ìlú wọn tí wọ́n máa máa wá jíròrò lórí ẹ̀ débi bí wọ́n ṣe máa ṣe àwọn àwọn nǹkan tó wá ṣe láti fi òpin sí irú ìbàjẹ́ báyìí. inú mi dùn pé fún àǹfààní tí mo ní láti dìde láti lọ bá olórí sọ̀rọ̀ ẹ ṣe olóòtú ní apá ọ̀tún mi ó ní her royal her excellency assistant general counsel fún fún human rights apá òsì mi ni ọkùnrin tẹ̀ ń wò ó ní permanent representative sí Austria tó tó wá síbẹ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì náà jẹ́ àwọn olórí méjì tí wọ́n darí gbogbo bí bí e, e, e, ètò ètò ètò ṣe lọ èmi aṣojú gẹ́gẹ́ bíi ti lẹ rí nínú nínú aṣọ ilẹ̀ Yorùbá ní ní ní àárín so nítorí nítorí èyí mo ní oore ọ̀fẹ́ àti ìdúpẹ́ ọkàn láti sọ fún wa pé ìwúlò jẹ́ ìwúrí ló jẹ́ fún ló jẹ́ fún wọn pé mo ní ìgboyà láti wá dìde láti wá sọ ẹ̀dùn ọkàn wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nípa àwọn ìwà ìbàjẹ́ ìgbénipa tí ó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà mo dárúkọ fún ọ gbogbo àwọn ìgbénipa ìfebipani tí àwọn ìjọba ń ṣe mo ní irú ìjíròrò báyìí kò ń ṣe ibi tá a ti máa ń sọ̀rọ̀ nípa pé ṣé àwọn ọkùnrin ní ẹ̀tọ́ láti máa fẹ́ ọkùnrin àbí àwọn obìnrin ní ẹ̀tọ́ láti máa fi obìnrin nígbà jẹ́ pé ní orí ilẹ̀ èèyàn dúdú àwọn ọmọ èèyàn wà ńbẹ̀ tó ń pa lọ́sàn-án lóru mo nítorí náà a lè máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá wọ́n ní òótọ́ ni òótọ́ òótọ́ ni òótọ́ ni wọ́n ní nígbà tí ó bá di ọjọ́ iwájú irú nǹkan báyìí ni àwọn gbogbo àwọn orílẹ̀-èdè tó wà ńbẹ̀ nínú ìpàdé yìí àwọn tí ó jẹ́ olórí ìdarí ètò ó ní ẹ rí nínú àwòrán pẹ̀lú mi yẹn ṣùgbọ́n oríṣiríṣi àwọn ìlú ló tún wà bẹ́ẹ̀ tí mo tiẹ̀ pàdé tí mo gba tí mi gba ìwé business card wọn permanent representative fún Kenya ó wà bẹ́ẹ̀ tí mo pàdé ẹ̀ permanent representative fún United Arab Emirates èmi àti ẹ̀ ya èmi àti ẹ̀ ya fọ́tò ṣùgbọ́n ní táìmù yẹn kámẹ́rà tèmi ti ní kí ló pẹ̀ ó ti lò tiẹ̀ ló fi yà kò tí ì fi kíní ẹ̀ ránṣẹ́ sí mi Uh, uh, permanent representative láti Costa Rica òun náà wà bẹ́ẹ̀ gbogbo aláwọ̀ àmẹ́ tajọ́ tajọ́ ń dagbára tá à ń fi kóòtù jíròrò gẹ́gẹ́ bí tàdé ń sọ ẹ̀dùn ọkàn ara wa fúnra wa nípa gbogbo uh, ètò human rights àti nǹkan tí ìgbìmọ̀ àgbáyé lè ṣe fún láti jẹ́ kí ìdáwọ́dúró kó wà nínú àwọn ìtàjẹ̀sílẹ̀ ní ní gbogbo àgbáyé atúká mo sì wá mo fi ìròyìn ránṣẹ́ sí màmá wa mo jíṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti rán mi iṣẹ́ mo fẹ́ mo fẹ́ tẹ̀síwájú láti láti máa sọ nípa ìpàdé ti ọ̀sẹ̀ kejì tí mo lọ ní ní ọ̀sẹ̀ yìí eighteen and nineteen but mi ò mọ̀ bóyá olóòtú fẹ́ kí n lọ àbí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí àárín ẹ̀. ó ẹ máa tẹ̀síwájú ẹ̀yin ènìyàn wa àmọ́ lérò pé ẹ ń tọ́ bí bàbá wa bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bàbá wa a púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ní àṣẹ ọlọ́run ọba ẹ pẹ́ fún wa agbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ ń dérí pé ẹni tí ọba tó ṣe nǹkan ẹni tó bá tó jíṣẹ́ náà là ń fiṣẹ́ rán àtún ránṣẹ́ àtún rán yín iṣẹ́ gbọmọ yorùbá àtún rán yín iṣẹ́ ṣùgbọ́n wọ́n ní oníkan làjẹ́ ó torí náà ìka tí ó bá tọ́ sínú òun náà ni à ń fi ẹ̀yìn èèyàn wa àmọ́ nígbàgbọ́ pé ẹ̀ ń tọ́ bí bàbá wa bí wọ́n ṣe ń sọ lẹ́ẹ̀kan sí bí wọ́n ṣe ń wọ́n ṣe tá mo lérò pé à ń tọ́ àwọn ní tá a bá ta ṣe là ń tọ́ tá a bá tọ́ a ṣe kí ni a di ẹran nídìí àmọ́ nígbàgbọ́ pé ẹ̀ ẹ̀ ẹ̀ gbàgbọ́ pẹ̀lú èmi ẹ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú mi wípé tó bá yẹ pé bàbá ò lọ sí àjọ ìgbìmọ̀ orílẹ̀-èdè àgbáyé wọn ò ní lè máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe sọ àti àwọn ẹ̀rọ fọ́nrán àti mọ́ọ̀máwòrán pẹ̀lú àwọn fọ́tò tí wọ́n fi ránṣẹ́ sí wa gbogbo ẹ̀ náà la ṣe máa ṣó bí wọ́n ṣe sọ̀rọ̀ láàárín àwọn ibì kan lóòótọ́ kì í ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn ni a máa fi léde fún wa lónìí torí àwọn nǹkan kan wà tó yẹ pé a ń láti fi sí ìpamọ́ nítorí ọjọ́ iwájú ni torí ní tá a bá fi pamọ́ báyìí ní níyè ṣùgbọ́n èyí tó bá yẹ ká mọ̀ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbi tí wọ́n lọ a máa fi gbogbo ẹ̀ a máa fi léde lẹ́ẹ̀kan sí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa ẹ pẹ́ fún wa láṣẹ Èdùmàrè ayẹ yín ó tiẹ̀ ti yẹ yín kò ní yẹ lẹ̀ láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹyẹ yẹn wa ẹ máa túbọ̀ máa bá wa pín ètò yìí ẹ máa pín àwọn tí wọ́n ní pé irọ́ ni kinní kan ni kò rí bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé adọ́run ló tán ó tẹ̀ jẹ́ pé bàbá wa túṣu désàlẹ̀ kòkò fẹ́ẹ́rẹ́fẹ́ wọn ò tí ì sọ tán torí pé gbogbo aṣọ là ń sá lóòrùn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kọ́ ní rere kọ́ ni wọ́n máa máa sọ torí àárín láburú wọ́n lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ wọn ò bọ́mọ jẹ́ àdúpẹ́ ọlọ́run ọba yorùbá gbayè yorùbá gbẹ̀yẹ o. ní báyìí wọ́n ti ṣe àlàyé abala alákọ̀ọ́kọ́ ìpàdé tí wọ́n lọ yẹn ní ọjọ́ kẹtàlá bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún ṣùgbọ́n èyí tó wá ṣẹlẹ̀ pábánbárì ẹ̀ tó wáyé ní ọjọ́ kejìdínlógún àti ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà nínú rẹ̀ yìí àwọn máa wọ́n máa sọ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa pátápátá nílé lóko ọmọ Yorùbá ẹ nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan Ọlọ́run ọba mi ti ṣoore fún wa o nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ọ̀tá kan lè bá lọ́wọ́ wa gbogbo eléyìí tí wọ́n sọ nínú Vanguard lánàá àbí lẹ́ni wọ́n ń jàporó ni wọ́n ń jàporó kò sí nǹkan tí wọ́n lè ṣe àwọn gọ́mọ̀ pé ilẹ̀ Yorùbá ti bọ́ ó ti lọ mọ́ wọn lọ́wọ́ òkété ti bórù ó ti bóòrù òkété wọn wá dégbà alátẹkọ wa káwọ́ mórí wọn kàn ṣe show of shame ni àtàwọn tó lọ United Nations tí wọ́n lọ ń gbá tó lọ ń pe bàbá àwọn àti gbogbo ẹ̀ ìyẹn náà lẹ́yìn tí bàbá wa bá tún sọ̀rọ̀ àwọn nǹkan kan tún wà tó tún jẹ́ bí ẹ̀rí tá a tún máa sọ̀rọ̀ lé lórí lónìí bàbá ẹ jẹ́ kí a tún dá padà sí ọ̀dọ̀ yín kẹ́ ẹ bá wa ṣe àlàyé abala ẹlẹ́ẹ̀kejì bí èṣù ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ẹ ṣe gan-an àdúgbò yín. ẹ ṣe púpọ̀ olóòtú mo sì dúpẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá gbogbo fún sùúrù tí ẹ ní fún wa ní ọjọ́ òní láti gbọ́ ìròyìn bí ìpàdé ti lọ ní United Nations ìwé mímọ́ ní ẹ̀yin ó ké pè mí èmi ó sì dáhùn èmi ó sì fi àwọn nǹkan tí ó lágbára tí ó tóbi hàn yín tí ẹ̀yin ò mọ̀ àṣé bí a ṣe ń ṣe ìpàdé lọ ní ọjọ́ ní oṣù kẹsàn-án ọjọ́ kẹtàlá tí àwọn ọmọ Yorùbá ń gbàdúrà kíkankíkan kí Ọlọ́run ṣe ọ̀nà míì kí Ọlọ́run ṣe ọ̀nà míì bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ ti tó ló ti ṣílẹ̀kùn ọ̀nà ọ̀nà míì tó fi di pé wọ́n tún pè wá sí ìpàdé kejì ìpàdé kejì yìí ó pa bámbárì tó ń ó pa bàbá rí nítorí pé ó jẹ́ àkọ́kọ́ fún nínú nínú ìtàn pé ẹni tí ò tí ìjọba tí orílẹ̀-èdè tí tí ò tí níjọba orílẹ̀-èdè tí àwọn orílẹ̀-èdè míì kò tí recognize ó wá fi ó wá fi ara hàn ní United Nations. Uh, gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́ gbogbo tá ń rí fídíò United Nations àwọn fídíò orílẹ̀-èdè world leaders tó ń deliberate la máa ń rí ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ lè sọ pé uh, oríṣiríṣi ìpàdé ló ń lọ tí àwọn ìsàn ìgbè àwọn ìsàn ìgbè tó ń tẹ̀lé uh, olórí ìlú gbogbo tán máa ń ṣe so gbogbo kí àwọn olórí ìlú kí wọ́n tó pàdé nínú General Assembly Hall tí gbogbo wa máa ń rí nínú uh, móhùnmáwòrán tá a máa ń wò kí wọ́n tó ṣe é gbà tó ń ṣe lọ́wọ́ lẹ́yìn tó bá ṣe tán gbogbo àwọn ìsọ̀ ìgbé wọn àwọn ọ̀lẹ́tẹ̀ láàfáà tó ń bá wọn wá bírú àwa báyìí torí uh, ọ̀lẹ́tẹ̀ láàfáà ni àwa yìí máa jẹ́ fún fún màmá wa tí màmá tí tí màmá bá lọ síbẹ̀ ni àwa máa wà lẹ́yìn àwa máa ṣe ìpàdé lórí gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí a máa jíròrò lórí ẹ̀. ẹ ò kí ń ṣe ọ̀lẹ́tẹ̀lẹ́ àfáàsà amúgbálẹ́gbẹ̀ẹ́. amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe ẹ ṣe olóòtú ẹ ṣe ẹ ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ amúgbálẹ́ yes ẹ ṣe nítorí nítorí náà gbogbo ìgbà ìpàdé ti eléyìí ìpàdé ti eléyìí òun ló bẹ̀rẹ̀ the seventy eight session of the United Nations General Assembly tó ń ṣe ní ti ní ọdọọdún. ohun ìwúrí ni pé wọ́n pè wá wọ́n pè wá sí irú ìpàdé yìí tó jẹ́ pé olórí olórí ìlú yìí President uh, Biden uh, president uh, gbogbo president gbogbo àgbáyé ló wà ń bẹ̀. Uh, kí á lé bí ó tilẹ̀ jẹ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe gbogbo background history mi kó tó di pé mo wọ́n fún wọ́n fún mi níwèé láti wọlé kí n security clearance náà pè. nígbà tí mo tún débẹ̀ torí uh, èmi èmi ò ní mi ò ní àǹfààní láti dúró sí ilé ìtura tí president dúró táwọn president dúró sí ìgbọ́nú lọ́bì yẹn ó ní gbogbo a máa ń pàdé láti máa ń ṣe uh, ìsinmi tá a bá wà ní àárín tá a bá wà ní breaks láti wọ inú òtẹ́ yẹn fún àwọn tó bá mọ ìlú ìlú New York dára wọ́n ń pè ní uh, Millennium Hilton yes tí ẹ bá rí àwọn security tó wà ń bẹ̀ yẹn láti wọ òtẹ́ẹ̀lì ni ó jẹ́ òtẹ́ẹ̀lì ni ó but ó wà bíi Uh, one block ní sí United Nations ibẹ̀ ni gbogbo àwọn máa ń dúró sí in fact wọ́n bí ìgbà tó ń mú White House wọ́n gbé lọ sí Hilton ní Secret Service ajá oríṣiríṣi mo kọ́kọ́ rò pé bóyá à ń dúró láti wọ ìjọba ọ̀run ni lórí security tó wà bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ now mo jẹ́ ẹnìkan tó lọ sí ara àwọn tó lọ sí New, uh, New York ní ọjọ́ wọn nígbà tí ojú nígbà tí ojú ṣì wà lórúnkún ní one tó ní ká lọ ṣe rally ibi park kan níbi four blocks away náà máa ń fi wá pamọ́ sí so àwọn ọmọ àwọn ọmọ nàìjíríà àtàwọn ọmọ kílókò ẹ̀ àwọn ọmọ onífàsẹ́yìn tán làwọn fẹ́ lọ ṣe rally ibẹ̀ náà fi àwọn pamọ́ sí wọn ò tiẹ̀ ní wọn ò tiẹ̀ ní ìlú débi pé wọ́n á dárin èmi ò wá mọ̀ pé wọ́n wà níbẹ̀ o nítorí a ti kọ́kọ́ ṣe ìpàdé ti àkọ́kọ́ tí màmá bá gbà wá láàyè mo ní àwọn ìròyìn móhùnmáwòrán tí mo ṣe tí mo ṣe níbẹ̀ nínú àwọn nínú àwọn ìpàdé yìí kò sí àyè láti ya fọ́tò unless tí wọ́n bá ní press pass yes unless tí wọ́n bá ní press pass nínú àwọn special event meeting wa àti general assembly session àwọn ò sí ní general assembly session àwọn world leaders yẹn wà fún ṣùgbọ́n àwọn special event meeting wa uh, meeting tá a ti ṣe ìpàdé uh, ní ọjọ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án uh, táìtù ìpàdé tá a ṣe ó ní sustainable development goals twenty thirty ẹ jọ sá ẹ má bínú sá tí tẹyìn tó bá wà lára àwọn fídíò tí mo fẹ́ ṣe ìjẹ́ kí. okay okay ẹ máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn. ok so ìpàdé ìpàdé tí ọjọ́ kejìdínlógún tá a ṣe ọjọ́ ajé oh, ẹ ṣe. tí wọn lélẹ̀. mo rò pé mo rò pé. tẹ́tí wa náà hall tẹ́ wa ní. no hall níbẹ̀ yẹn yes a ti hall níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹ́ẹ̀ ni. Yes. So, okay. So, ni. Yes. So, gẹ́gẹ́ bí mo ṣe sọ, a lè n ò gbà wá láàyè láti ya fọ́tò tí ò bá jẹ́ pé a ní a ní press a ní press pass. Ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ da eh, otherwise irú gbogbo àwa báyìí tá a fẹ́ mú ẹ̀rí padà wá la máa máa dagbádá káàkiri láti láti ya fọ́tò tá a máa fi jẹ́rìí pé àwa ń bẹ́ a ṣe bẹ́ẹ̀ àwa jíṣẹ́. so ní ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án níjọ́ níjọ́ ajé a ṣe ìpàdé lórí sustainable development goals twenty thirty united nations ní uh, project kan tí wọ́n ń ṣe wọ́n pè ní sustainable eh, development twenty thirty through twenty thirty wọ́n fẹ́ reach àwọn starting standards fún uh, uh, human rights uh, uh, global global warming uh, uh, birth control gbogbo gbogbo kí yẹn so wọ́n wọ́n fẹ́ obtain wọ́n fẹ́ achieve gbogbo àwọn goals yẹn by twenty thirty ó ní wọ́n ń pe wọ́n ṣe ń ṣe ìpàdé sustainable development ó tún include bó ṣe máa alleviate uh, poverty tó jẹ́ pé àwọn náà dálẹ̀ ní orílẹ̀-èdè èèyàn dúdú in general àti orílẹ̀-èdè ọmọ Yorùbá in particular bó ṣe máa alleviate uh, uh, hunger and, starvation and human rights gbogbo part sustainable development goals ní SDG mo ń sọ gbogbo eléyìí kò ṣe pé mo fẹ́ fún ẹ̀rí fún àwọn ọmọ àwọn èèyàn ní ẹ̀rí ṣùgbọ́n láti mọ àwọn nǹkan tí bí ìpàdé tá a lọ bó ṣe wà bó ṣe wà important tó nínú ìgbìmọ̀ àgbáyé in general àti ní orílẹ̀-èdè ọmọ Yorùbá in particular. Now uh, fún introduction wa tó bá béèrè pé ń bo ni mo ti wá mo ń sọ fún ọ pé mo jẹ́ aṣojú uh, ambassador at large fún orílẹ̀-èdè Yorùbá òtítọ́ tí mo translate dóyìnbó pé sí uh, progressive peoples of Yorùbá land ni mo á ṣe aṣojú wọn why to ṣe make difference ó make ó make difference nítorí bí a ṣe ń ṣe ìpàdé lọ́wọ́ sí uh, ọmọ Yorùbá ti pín sí méjì progressive people wà ní ọmọ Yorùbá regressive people dẹ̀ wà ní ọmọ Yorùbá progressive people ni àwa olóòótọ́ tí a gbé òótọ́ dání tí a sì ń tẹ̀lé màmá wa olóòótọ́ tí Ọlọ́run rán tí Ọlọ́run dẹ̀ yàn gẹ́gẹ́ bí ó ti yan Joshua ní ọjọ́ wọn ni láti kó ọmọ Yorùbá dé ilẹ̀ ìlérí kò ń ṣe kúrò ní ilẹ̀ Egypt o dé ilẹ̀ ìlérí ni ó ní màmá ṣe jẹ́ Joshua ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kejì wà tán jẹ́ regressive people of Nigeria regressive ni àwọn onífàsẹ́yìn tó fẹ́ fà wá sí eh, eh, ẹ̀yìn ká tún máa lọ ṣe ìjọba politics of cronism ó ní mo ṣe sọ lẹ́ẹ̀kan pé a lọ ṣe a lọ ṣe rally ní 2021 nígbà tójú sì wà lórúnkún tá a ṣe rò pé àwọn tá à ń tẹ̀lé àwọn náà mú wa náà mú wa lọ sílẹ̀ Yorùbá àṣẹ tán ni so bí a ṣe ń ṣe gbogbo ìpàdé lọ́wọ́ ni àwọn àwọn ẹlẹ́tàn wọ́n láwọn tún ṣe rálì ìgbé tẹ̀wọ̀n kan ṣe rálì gbogbo àwọn ìròyìn amóhùnmáwòrán tí mo ṣe tí àwọn olóòtú àti àti màmá wa bá parapọ̀ wọ́n á wo àwọn tó tọ́ àwọn tí ò tọ́ láti fi hàn nítorí protocol àwọn tó pè wá sí ìpàdé nígbà tó di ìjọ́ kejì a tún kọ̀ntínú láti máa ṣe ìpàdé yẹn wọ́n ń pè ní high level political political meetings on SDG 2030 Or high level ni nítorí pé bó tiẹ̀ jẹ́ pé àwọn olórí orílẹ̀-èdè gbogbo wọn ò sí láàrin wa àwọn kí lẹ ti pè é kí n má lọ lo ọ̀lẹ́ntàláfà àti mọ̀lòlọ́ ẹ̀kan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn yes àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn aṣojú àwọn aṣojú wọn bẹ́ẹ̀ yes àwọn aṣojú wọn náà wà nínú ìpàdé yẹn wọ́n ń pè ìpàdé yẹn ní ah, digital digital border uh, governance a human rights approach ṣe ṣe ó dàbẹ̀ pé kí ni arnic tiwa digital border governance in other words bọ́n ṣe ń ṣèjọba bọ́n ṣe ń ṣèjọba ibodè láì ṣe ìpalára tẹ́ bá ń wo ìròyìn nísẹ̀yìn àwọn ará ilẹ̀ South America tó ń tà láti wọ kírókò ẹbí gbogbo àwọn bọ́n ṣe bọ́n ṣe bọ́n ṣe ń ṣe ibodè wọn ara nǹkan tó ń fẹ́ discuss yẹn tá à ń discuss bẹ́ẹ̀ yẹn ní gbogbo àgbáyé bá a ṣe máa máa bá a ṣe máa máa ṣọ́ ibodè wa láì pa àwọn tó ń wọ ibẹ̀ lára nítorí tó bá jẹ́ tó bá jẹ́ èmi ni irú ibodè ilẹ̀ yorùbá ẹjọ́ bá ń ṣọmọ yorùbá tó bá wọbẹ̀ láì gba ìwé òfin kìnìún apájẹ ni o ṣùgbọ́n wọ́n ní wọ́n ń kọ́ wa bá a ṣe máa ṣe ṣe sùúrù ká mọ bá a ṣe máa dá wọn padà láì ṣe láì ṣe ìpalára òun la fi ijọ́ kejì ṣe ó dẹ̀ jẹ́ ijọ́ ayẹyẹ nítorí oríṣiríṣi àwọn ìlú ló sọ oríṣiríṣi àwọn ìdí ìdíwọ́ ìdíwọ́ tí wọ́n ní níbi bí wọ́n ṣe ń ṣe ètò bóde wọn àti àwọn nǹkan tí ìjọba àgbáyé lè ṣe láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n máa tọ́jú àwọn ọmọ wọn àwọn ọmọ orílẹ̀-èdè wọn kí àwọn ọmọ orílẹ̀-èdè wọn má máa ya sí àwọn ìlú mìíràn. nígbà tá a ṣe ìpàdé ìtàn tí a lọ sinmi tá à lọ sinmi ni oníròyìn kan pàdé mi Oni, ní ìlú wo Oni, mo ti wá mo mo sì sọ orúkọ mi fún Oni, ìlú Oni mo wá mo ní mo wá Yorùbá pé mo mo wá ṣe aṣojú fún Progressive Peoples of Yorùbá Land Oni Yorùbá Land ó ní bo nìyẹn wà mo ní ó wà ní southwest portion of the country formerly known as Nigeria Oni oh oh I know that Oni ṣé Ah, mi ò mind kó n ṣe fídíò mi kí n introduce ara mi mo ní mi ò mind ló dẹ̀ fi small microphone sí mi ní aṣọ nínú within the security area náà ni o tí ó bá yá ẹ̀ rí àwọn bí bí fọ́tò ní bí amóhùnmáwòrán àwòrán ni gbogbo àwọn ibi tá a ti ṣe kí ni ẹ kò kò lè violate protocol torí ó máa ó wà lórí news káàkiri anyway àwọn ní àwọn tó ní press pass wọ́n gbà wọ́n láyè láti wọ́bẹ̀ síbẹ̀ so mo dẹ̀ ṣe interview yẹn Voice of America ni ó ní àwọn ní kinní ní ilẹ̀ haúsá àwọn ní language translation nílẹ̀ haúsá but òun ò mọ̀ bóyá àwọn ní ní yorùbá so nítorí náà tí n bá ṣe introduction ara mi kí n make sure pé mo tún ṣe ní yorùbá so mo dẹ̀ sọ orúkọ mi fún mo sọ ìlú tí mo ti wá mo dúpẹ́ fún Voice of America fún àǹfààní tó fún mi láti wá ṣe láti láti wá ṣe introduction ara mi àti orílẹ̀-èdè àti àwọn èèyàn tí mo wá ṣe aṣojú wọn. so nígbà tí mo ṣe sọ ìyẹn tán ó wá béèrè lọ́wọ́ mi ó ní tí n bá ní ìbéèrè kan láti béèrè lọ́wọ́ ọ̀gá àgbà fún ìgbìmọ̀ orílẹ̀-èdè àgbáyé láti secretary general united nations pé kí ni máa béèrè mo ní màá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀gá àgbà ó sàn yín tẹ́ ti recognize wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣé ẹ̀ fún wa ní ẹ̀ fún àwa náà ní ẹ̀tọ́ lákọ̀ọ́kọ́ láti di observer àlẹ́ẹ̀kejì ní kíákíá láti di ìgbìmọ̀ ìjọba àgbáyé ó ní mo ṣe pọ̀ in other words pé kó jọ kó kó consider kí la need láti ṣe láti di observer state nísìnyí tí wọ́n ti recognize wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí wọ́n dẹ̀ ti pè wá sí because tí wọ́n bá recognize wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọn ò lè pè wá láti from nowhere so bá a ṣe máa di observer state àti bá a ṣe máa di ní full membership ní kíákíá kò ṣe pé ká máa ká máa bá lọ ló bá ní òun dúpẹ́ pé tí wọ́n bá broadcast fídíò uh, yẹn wọ́n á fi ránṣẹ́ sí wa mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ fún bá yín sọ̀rọ̀ ní alẹ́ àná mi ò mo rò pé bí haúsá ló pé ni but language tán fi ṣe broadcast yẹn ó fi ránṣẹ́ sí mi lánàá mi ò mọ̀ bóyá wọ́n máa àwọn mídíà wa máa gbà á láàyè láti fi láti fi hàn sẹ́ẹ̀ bọ̀ nígbà tí àkókò bá tó. ẹ sẹ́ǹdẹ̀ sàn. ok uh, yes ó ti ó ti wà lọ́wọ́ màmá wa ná fún fún editing yes ó ti wà lọ́wọ́ wa so ó ti wà lọ́wọ́ wọn so lórí fídíò yẹn ó ṣó ó ṣó èmi gẹ́gẹ́ bí. bàbá jìlẹ̀ ẹ má play bàbá jìlẹ̀ ẹ má play o. mi ò ní play mi ò kàn fẹ́ mi lọ́wọ́. ok good. bàmá ṣe é black lives yà mi ò tí mi ò mọ nǹkan tá a decide lórí lórí yẹn ni so ó ó ó fi hàn gbogbo mo ṣe ń ṣàlàyé ibi tí mo ti wá uh, àti àwọn ìpàdé tá a ti tá a ti ṣe ń bí so bí erin ṣe ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ bí ó ṣe rí rẹ̀ nígbà tí a wá ṣe fídíò yẹn tán mo wá ń gbọ́ àwọn ariwo mo ń gbọ́ àwọn ariwo kan táwọn kan ń pariwo tó ń pariwo ń bá rìn lọ pé kí n lọ ibi tí ariwo ti ń wá ibi tí mò ń rìn lọ ni ibi park tó máa ń kó àwọn tó ń ṣe tó ń ṣe protest àti rally sí ó wá tọ́nà pé ibi tá a ti ṣe rally ẹ̀tàn ní 2021 ibẹ̀ ni ariwo àwọn ará Iran àwọn ló ń pariwo àwọn ló ń pariwo kò ń ṣe àwọn àwọn regressive Nigerian tó láwọn lọ ṣe rally tó lọ rally fún ìlú tá a gbà ní November 20 níbi tá a ti ń lọ mi ò mọ̀ bóyá máa gbà mí láyè láti dárúkọ bọ̀ mi ò ní mi ò ní dárúkọ. ẹ dárúkọ. kí n dárúkọ. ok tẹ bá gbà mí láyè láti láti dárúkọ mo ṣe dé inú páàkì tí mo rí pé àwọn ará Iran àwọn ará Iran ni wọ́n ń pariwo uh, human rights tá a sọ̀rọ̀ ẹ̀ ní the previous week time time discuss ẹ̀ wọ́n ń pariwo gan ẹgbọ́n ní four blocks away n bá rìn lọ n bá pàdé ẹni tó jẹ́ ọkọ fún akápò àwọn ysdm yes ọkọ tó ọkọ akápò wọn ló ní bàbá ẹ̀yìn ni mo ní ẹ̀ka rẹ̀ ó ní mò ń bọ̀ fún rally mo lé mi ò wá fún rally mo ní delegate lèmi o ó bá ń wò dídì ń bá yọ credentials wọn ibi tí a ti ń sọ̀rọ̀ ní ọ̀gá àwọn tó ṣe rally prophet ológunlolúwa lòun náà bá pàdé mi ló pàdé mi bẹ̀ níbi tí mo ti ń bá ọkùnrin yìí sọ̀rọ̀ so ó ní ẹnìkan ló ó lẹ́nìkan tó ń jẹ́ noah ló lò ló invite mi sí rally mo ní rally mo lèmi ò pé rally kankan ń ṣẹlẹ̀ wọ́n sọ pé wọ́n cancel rally pé ó sọ wà subject to ó wà lórí flyer àwọn tó fi ránṣẹ́ wọ́n ní is subject to cancellation or subject to change mo lèmi wá as a delegate fún progressive proof of, of yorùbá land ni kò yé ngbà yẹn ó kọ́kọ́ gbé so ó ń lọ èmi náà èmi náà ń lọ èmi ò lọ sọ́dí ohun rálì wọn mo kàn wo gbogbo àwọn ará Iran àwọn Senegal tó wà ní apá kan àwọn àwọn regressive Nigeria. tó ń ṣe tó ń ṣe rálì àwọn wà wọn gbogbo wọn ò ju bíi márùn àbí méje lọ́bẹ̀ so so mo, mo ta kété tèmi nígbà tó wá yá tí àwọn àwọn tó ṣe àwọn ọmọ nàìjíríà tó ṣe rálì níbẹ̀ tán lọ ní prọfẹt ológun ló lọ bá pè mí ó ní ẹ pé ẹ ṣe bọ́n sọ pé wọ́n pè mí sí rálì mo ní wọn ò pè mí sí rálì mo ní delegate lèmi mo ní united nations mo lè ṣàlàyé fún mo ní united nations ló pe màmá pé ká fi kán fi delegate ránṣẹ́ kó wá represent Uh, yorùbá yorùbá land mo ní màmá ló ràn mí wá mo dẹ̀ tún yọ kíní credentials mo fi hàn tó bá ń gbọ́ tó bá ń gbọ́ arọtí tí ó bá excuse me sir tó bá tó bá ń gbọ́ tó bá ń gbọ́ sẹ́yìn arọtí pa àsọ̀rọ̀ àsọ̀rọ̀ bẹ́ẹ̀ olówó bá mi ibi tí ń wa torí mi ò lọ bá wọn níbi tí wọ́n ti ń ṣe rálì rálì rálì èké rálì àbòsí so mo rẹ̀ fi credentials hàn ah, ló bá wọ̀ ṣe lónìí ah, ó fi ó fi dá ẹ̀ náà ni ah, mo ló dà mo ní ẹ máa lọ ẹ máa lọ ẹ máa pa ẹ máa pariwo yín ṣù bá ṣe bá ṣe túká nìyẹn ó dẹ̀ wọ́n dẹ̀ wọ́n túká ń bẹ̀ èmi dẹ̀ padà sọ́dọ̀ àwọn Iran àti àwọn ará Senegal tó ń ṣe tó ń tó ń pariwo tó ń ṣe protest tó ń bẹ̀ fún fún human rights so nítorí náà mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní yìí torí tí irọ́ bá wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún ìjọ kan lòótọ́ máa yọ jáde òótọ́ dẹ̀ ti jáde sẹ́yìn a wọlé babaláwo láti bẹ̀ wọ́n pé wọ́n pe ọmọ Yorùbá ṣùgbọ́n ìgbìmọ̀ àgbáyé ti mọ̀ mo rí àwọn fídíòs kan ní àárín ọ̀sẹ̀ tó kọjá kí n tiẹ̀ tó lọ ẹnìkan ará Korea kan ló ń sọ Yorùbá mo tún rí ìyá arúgbó òyìnbó funfun kan tó náà sọ yorùbá ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn eh, mo rí àwọn kan tán oríṣiríṣi àwọn ilé iṣẹ́ tí wọ́n ń kọ́ tó ń jẹ́ kí èdè yorùbá wà ní èdè ilé iṣẹ́ tó ti ń gba ọkọ̀ ìrìnnà ní àwọn ìlú méjì Maryland ah, California tó fẹ́ fi èdè yorùbá so eh, ó jẹ́ ká mọ̀ bí ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ ìyanu láti gbé ẹ̀yà yorùbá ga láti gbé èdè yorùbá lárugẹ ní gbogbo àgbáyé débi pé bí ó tilẹ̀ jẹ́ pé àti ìgbé ìjọba wa jókòó ṣùgbọ́n ìgbìmọ̀ àgbáyé wọ́n ti recognize wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ní iyebíye orílẹ̀-èdè tó ní àǹfààní tó lè fún gbogbo àgbáyé òun ṣe pè wá pé káà náà wá ká darapọ̀ mọ́ àwọn àwọn ìgbìmọ̀ àgbáyé tó ń ṣe ìpàdé lórí bí ètò ètò human rights àti ètò bí ìgbé ayé ọmọlúàbí yóò ṣe dáa mo dúpẹ́ púpọ̀ olóòtú fún àǹfààní tí ẹ fún mi láti ṣe àlàyé mi ò mọ̀ bí ìbéèrè bá wà àbí bí ààyè bá wà fún ìbéèrè màá ṣe màá ṣe kùn tó bá wà nínú agbára mi láti dáhùn yálà látọ̀dọ̀ yìí ni àbí láti àdọ̀ àwọn ọmọ Yorùbá òtítọ́ ẹ ṣe púpọ̀ mo dúpẹ́. ẹ ṣe gan bàbá wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tí ẹ bá fún wa láàyè láti béèrè àwọn ìbéèrè kan tàbí méjì awuyewuye kan lọ ní ìgboro lọ́dọ̀ àwọn regressive group bí ẹ ṣe sọ tí wọ́n sọ wípé ẹ̀yin ni ẹ lọ bá wọn níbi tí pé ẹ̀kan rìn ẹ̀ní rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ pé àwọn làwọn rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ tí ẹ dé ibi tí tẹ lọ sí ọ̀dọ̀ tí wọ́n ti ṣe rally tẹ lọ bá wọn bẹ̀ pé ẹ wọlé ẹjọ́ ńgbà tí wọ́n rí yín sà ṣé ẹ láǹfààní láti fi ìwé tí wọ́n fún yín láti fi ráyè wọnú. No, United Nations lọ ṣe ìpàdé ṣé ẹ fi hàn gẹ́gẹ́ bí tag. ah olóòtú ẹ ẹ ẹ ṣe màá kọ́kọ́ dáhùn ní vernacular lẹ́ẹ̀mẹ́ta pé yes yes and yes ah, onígbàgbọ́ lèmi ẹni tí mo dẹ̀ fi hàn kò ń ṣe onígbàgbọ́ nìkan ó jẹ́ olùṣọ́ àgùntàn ṣóye yín ó jẹ́ olùṣọ́ àgùntàn màá tẹ́ bá gbà láàyè màá dá orúkọ ẹ̀ fún yín ẹ dárúkọ ẹ dárúkọ sàn àyè wà. okay uh, prophet ológunlolúwa yes now uh, apá kínní ìbéèrè yín sà ó ní pé ṣé wọ́n ní wọ́n ń ṣe awuyọ pé èmi ni mo lọ bá wọn abẹ́ ẹ̀kọ́ lẹ́wí. bẹ́ẹ̀ni sà. irọ́ gbà ni èmi ò lọ bá wọn èmi ń rìn lọ́nà pàdé mi mi ò tí ì dénú ọgbà ń tà wọ́n ń pàdé mi lọ́nà wọ́n ń pàdé mi lọ́nà nítorí wọn ò rí èrò níbẹ̀ mo sọ bẹ́ẹ̀ wọn ò rí èrò wá síbi rálí àbòsí tó ń ṣe wọn wá ń kásẹ̀ lẹ̀ ológun ló wá fi ẹnu ara ẹ̀ sọ pé ọ̀la làwọn èrò máa wà mo ní wá fún kíni ó ní ó ní rálí so wọ́n ń palẹ̀ mọ́ táìmù yẹn bí bí sidewalk ni mo ti kọ́kọ́ pàdé àwọn méjèèjì sidewalk tó lead sínú sínú park gbogbo àwọn tó bá lọ sí New York mi ò mọ̀ bóyá mọ̀mí wa mọ̀mí wa kun bí wà bí torí wọ́n wà ní mo rántí pọ́n wà ní New York níyà yẹn sidewalk tó lead sínú eh, kírókò ẹ̀ tó lead sínú park yẹn láti First Avenue ibẹ̀ ni mo ti kọ́kọ́ pàdé ọkọ̀ eh, ọkọ̀ akápò ìwà SDM Laguda ṣòye yín ibẹ̀ mo hmm. ti kọ́kọ́ pàdé ọkọ ẹ̀ ibi tèmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ tí mo ti fi credentials mọ́ ní ológun olúwa kọjá lẹ́gbẹ̀ẹ́ wa níbi tó ti ń gbé kúlà ó máa máa rántí ó máa máa rántí ìbẹ́ǹtì ẹ̀ sẹ́yìn ó ń gbé kùlà ẹ̀ lọ èmi àti lágùdà ṣì ń sọ̀rọ̀ ó ti gbé kùlà ẹ̀ lọ lágùdà náà kọ́ńtínú láti máa jáde lọ ológun olúwa ti lọ so èmi nìkan ló kù níbi sidewalk yẹn nígbà tí màá rìn towards the park èmi ti rí ibi tí ológun olúwa kó kùlà lọ in fact tí n bá tú fóònù mi sà hmm. ẹ rí ẹ rí picture kan tí mo yà wọ́n at a distance mo ya fọ́tò àwọn alábòsí mi tán wà yes ẹ rí ẹ ẹ kí ló pẹ níbi ẹ̀gbẹ́ títì làwọn wà níbi kọ́nà kan náà wà òkè on the opposite side tí àwọn Senegal wà ibẹ̀ lèmi dúró sí a very good distance jẹ́ pé nǹkan mi ò tiẹ̀ rí gbọ́ nǹkan tó ń sọ mẹ́ tó ń sọ gan ariwo àwọn bíi uh, one thousand uh, ìre ni àwọn tó wà níbẹ̀ tó ń pariwo àwọn Senegalese mo tún wà láàrin wọn náà àwọn náà ń pariwo tó ń protest mi ò sí lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà tó di ilẹ̀ ṣú tí àwọn onírálẹ̀ àbòsí ń túká ni mò ń gbọ́ tẹ́nìkan pé bàbá bàbá mo wá wẹ̀yìn ló di ológun olúwa ló tún á bá mi ló ń béèrè pé ẹ nínú àní òòlù invite mi mo ní mo ti sọ fún yín táyì pé náà náà kò kò invite mi síráyè mi ò wá síráyè mo ní náà bá ó pè mí nítòótọ́ láti sọ̀rọ̀ rally ó tún wá send kínní mo ní lórí rally lórí lórí flyer yẹn wọ́n sọ sórí flyer mo lè màá tẹ̀ bá ní flyer yẹn lọ́wọ́ màá fi hàn yín rumour went around pé wọ́n ti cancel rally yẹn for one thing gbọ́n ò tiẹ̀ cancel èmi ò ní rally lọ ná but lórí rally yẹn lórí flyer wọn wọ́n sọ pé it's subject to change okay number number one so mo lè mi wá fún to for one thing mo lè mi wá mo lè mo lè mo ní mo wá sí delegate mo ní mo ní delegate lèmi ó ń wò mí bá pé delegate báwo mo ní yes mo ní màmú ní tí tí màmú ní tí ló rán èmi wá láti wá represent represent ọmọ Yorùbá mo dẹ̀ yọ mo dẹ̀ yọ fóònù mi mo fi uh, credentials mi hàn ó dẹ̀ ká fún rẹ̀ tó bá dàbí irọ́ kó jáde wọ́nà wọ́nà àbí kó pè mí létà pé ṣe pé irọ́ irọ́ ni mo pa ṣóye yín ṣóye yín onígbàgbọ́ làbí ìjì ọlọ́run á dájọ́ wa yes so irọ́gbà inú ọ̀nà pàmẹ́ ọ pé èmi wa èmi wa bá wọn ó ti àwọn nìkan kọ́ ni wọ́n wà nínú park àwọn tó tiẹ̀ wà nínú park wọ́n wọ́n ten times àwọn tó àwọn oní onírálì àbòsí ni tí ò bá jẹ́ pé ẹ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ the only way tí mo mọ̀ pé wọ́n wà ń bẹ̀ ni mo rí direction tí ológun olúwa tó gbé kúlà lọ nígbà tó kọ́kọ́ fi mílẹ̀ ní sidewalk and then on his way back òun ló pè mí yes tó bá dẹ̀ sọ pé òun ò pè mí òun ni ọlọ́run ni yes yes so bí bí ọ̀rọ̀ bó ṣe lọ ni ẹ sọ. ẹ má bínú bàbá wa bàbá wa ìjìnlẹ̀ àti bàbá Fálétí ẹgbẹ́ tó lọ́lọ́ ẹ má gba ìbéèrè ilé ìtẹ́jú fún àwọn ọmọ Yorùbá ẹ̀ ti tó. ok ẹ ṣe. ẹ ṣe gan bàbá wa ìjìnlẹ̀ ṣe ti um, gbọ́ sà. ṣègùn bàbá wa náà eh, nǹkan tí èmi ṣe béèrè question ni pé mo mo fẹ́ kí wọ́n clear àárín yẹn eh, fún àwọn ọmọ Yorùbá ẹ ṣègùn bàbá a kò ní sọ yín kò ní rẹ̀ yín eh, pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹ̀yin ọmọ Yorùbá onígbàgbọ́ <clears throat> pé a ti gbọ́ gbogbo àlàyé tí bàbá ṣe lẹ́kùnrẹ́rẹ́ a máa play lára àwọn fídíò tí bàbá ṣe nígbà tí wọ́n wà ní. United Nations a máa play ẹ̀ fún wọn ṣùgbọ́n kí a má bàa dá wọn lágara tí wọ́n bá fẹ́ lọ wọ́n lè máa lọ báyìí àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá ẹ ṣe gan wípé a pè yín ẹ jẹ́ wa níbo ìran ọmọ Yorùbá pè yín ẹ wọn níbo ẹ rò wípé ẹ̀yin níṣẹ́ tí ó yẹ kẹ́yìn máa ṣe nílé àwọn kan ló wà tí wọ́n ń hun tó ń fa alalámbì kan àwọn kan náà wà tó yẹ pé ìsọkúsọ ni wọ́n sọ káàkiri síbẹ̀síbẹ̀ èyí sì rí i pé ẹ fẹ́ lọ ẹ̀yin ẹ̀yin wa àní ẹ má pè mí sí direct call èmi ò ń gbé direct call ẹ jọ̀ọ́ èmi ò ń gbé direct call wọ́n tún bá fẹ́ pè mí tó bá ti pè mí lórí whatsapp wá pè mí lórí direct call <clears throat> lórí studio line ẹ má bínú èmi ò gbé direct call lórí studio line tẹ bá fẹ́ pè mí lórí studio line ẹ pè mí lórí whatsapp àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín bàbá wa pẹ́ fún wa o ẹ láṣẹ lọ́wọ́ lódùmarè ìgbà tí a bá máa délẹ̀ yorùbá a ò ní fi ń ṣe àwọn àti ẹ ṣe gan àdúgbò púpọ̀ lọ́wọ́ ní àmọ́ um, ẹ lọ. àtọ ẹ̀yin ènìyàn wa nílé òun náà ni ẹ ti gbọ́ yìí láti ẹnu bàbá wa àti màmá wa ní alẹ́ òní ilẹ̀ yorùbá lọ united nations náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí ẹ ṣe rí kí wọ́n sọ̀rọ̀ ní àjọ àgbáyé gẹ́gẹ́ bí àwọn ààrẹ ni wípé àti ní ààrẹ ní orílẹ̀-èdè Yorùbá ká ní pé ìjọba adelé ti jáde ni nǹkan tí ó ti lè mú kí wọ́n pe àwọn aṣojú wa láti wá tí wọ́n ti lè pè wá wípé ó yá ẹ̀rùn aṣojú ẹ máa bọ̀ ẹ rí wípé tó bá yẹ pé ìjọba adelé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba adelé ni wọ́n máa pè. exactly. ìyá ò kọ lẹ́tà ìyá ò kọ lẹ́tà ìjọba àgbáyé àjọ orílẹ̀-èdè àgbáyé ló wá ní pé orílẹ̀-èdè kan máa wà ń bì kan ẹja pè wọ́n tí wọ́n dẹ̀ pé àwọn regressive uh, group tó dẹ̀ yẹ pé màmá tó láwọn kọ lẹ́tà sí United Nations ni wọ́n wá pè pé ó yá o rán àwọn aṣojú wa ẹ dẹ̀ gbọ́ bí màmá ṣe sọ fún wọn màmá ní wípé àwọn ò sọ fún wọn wípé ẹjọ́ ẹ gbà wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ wá ẹjọ́ ẹ wá bá wa declare orílẹ̀-èdè wa wọn làwọn ò sọ pé ẹjọ́ ẹ wá bá wa declare orílẹ̀-èdè wa ṣùgbọ́n àwọn sọ wípé nígbà tó bá tún àsìkò àwa fẹ́ join a fẹ́ darapọ̀ mọ́ United Nations bẹ́ẹ̀ recognize wa tí a bá ti ṣe declaration àmì tí ìjọba délé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ màmá ò lọ bẹ̀ wọ́n wọn ò dẹ̀ collect and sọ pé ẹjọ́ ètò ń bọ̀ yìí o ẹjọ́ àwọn lọ́bì fún ẹnikẹ́ni ṣùgbọ́n wọ́n rí wípé a ti kúnjú òṣùwọ̀n gẹ́gẹ́ bí orílẹ̀ gbogbo ohun tó yẹ kí ìyá ṣe òun ni ti gba ọwọ́ wọn ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ sá. tẹ bá ṣe tán mo fẹ́ sọ ọ̀rọ̀ kan sà. ok sà gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ ká má gbé ògo ọlọ́run fún màmá màmá ní àwọn kọ́ ọlọ́run ni ibi tí ọlọ́run tó gba ọwọ́ wọn ṣe ṣe dé náà nìyẹn ọmọ yorùbá tá a iná ń jó lórí omi ẹ̀yìn akérò ẹ̀wà àwọn lọ ṣe show of shame ni láti bẹ bàbá àwọn wípé ẹjọ́ bàbá ẹ fún wa lóúnjẹ ebi ń pa wá o kínní kan o justice tó mú wa Mohbad justice olórin ta ni ọlọ́run kínní kan kínní kan ṣùgbọ́n àwa lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n ní ìta ni ẹrú ń gbé àwọn ọmọ ni wọ́n ń gbé nínú ilé ẹ bá wa tẹ̀síwájú bàbá ẹ tí ẹ fẹ́ sọ torí pé. ẹ ṣe ẹ ṣe sà mo fẹ́ sáré yan ọ̀nà náà ọ̀rọ̀ kan ni kí òtítọ́ ìrìn àjò kó lè bá a hàn pérégede nǹkan tó yẹ kí n rántí ẹ ni pé ọ̀rọ̀ wọn kọ lẹ́tà wọn ò kọ lẹ́tà lágbàtà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ni àwọn kan ti ń sọ pé àwọn kọ lẹ́tà ti gbá àwọn kọ lẹ́tà sáwo àárí àbọ̀ àárí èsì ẹ̀ ńgbà tí màmá wa dé ìdí ìrìn àjò yìí tí àwọn náà ń kọ lẹ́tà àwọn ọ̀tá bẹ̀rẹ̀ sí wẹnu sí wọn lára pé ẹ ẹ gbé ẹ̀rí wá ẹ gbé ẹ gbé ẹ̀rí wá mo fẹ́ sọ fún wa lẹ́ni pé gbogbo kí tiẹ̀ tó sọ ńgbà tí igbákejì àwọn ọlọ̀tẹ̀ dìde ó ní gbogbo lẹ́tà tán kọ àwọn làwọn kọ kò lọ síbi kankan abẹ́ẹ̀kọ́ náà wí yes deputy wọn ṣé bí nǹkan tó sọ ni ó ní gbogbo lẹ́tà tó kọ well èmi ò kí ń ṣe èmi ò ń ṣe igbákejì màmá onítìrí ọmọ ìránṣẹ́ màmá onítìrí lèmi gbogbo lẹ́tà tí màmá kọ èmi tí mo máa ń mail lẹ́tà yẹn nìyí ṣóye yín àwọn ọmọ oko sọ̀rọ̀sọ̀rọ̀ kan ló máa ń sọ pé ẹ̀rí máa jẹ́ mi nsò ẹ̀rí lèmi jẹ́ fún gbogbo lẹ́tà tí màmá kọ tí màmá bá láwọn kọ lẹ́tà wọ́n á ti kọ́kọ́ send lẹ́tà tí wọ́n kọ sí gbogbo ibi tí wọ́n bá ṣẹ̀dẹ̀ sí wọ́n á tún á fi ránṣẹ́ ara àwọn lẹ́tà tó ń kọ tó ń gbélé mi lọ́wọ́ ó ní mò ń ṣe lọ́wọ́ pọ́n tó tún á pè mí pé kí wọ́n lọ ṣe ti aṣojú yìí so tá a bá sọ pé à ń kọ lẹ́tà ẹ kó gbé wá èmi tí mo máa ń post gbogbo lẹ́tà by certified mail by Federal Express by UPS àwọn èsì àti àbọ̀ lẹ́tà tí màmá kọ ó ní ìpè tí United Nations wá fún wa sẹ́yìn tó yẹ yín táwọn kan bá ti kọ lẹ́tà níjọ́ kínní tó dé ìgbìmọ̀ àgbáyé ni wọn bá ti pé ọmọ Yorùbá long before now ẹ ṣe olóòtú. ẹ ṣe gan bàbá ah, ṣe ti gbọ́ ẹ̀rí máa jẹ́ nínú ìṣòro òun náà lélẹ́yìn wọ́n ní ibi tí ò bá ti sí ilẹ̀ ibẹ̀ ni èèyàn ti máa ń jiyàn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní òpùrọ́ ni ó ń sọ wípé ẹlẹ́rìí òun kò ṣe kíni ó wà ní ọ̀run àdúgbò lára àwọn ẹ̀rí lélẹ́yìí lára àwọn ẹ̀rí àwọn ẹ̀rí kan ṣe pọ̀ tó tó yapa tó pọ̀ tí ò ṣe fẹnu sọ ṣùgbọ́n tó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó gbọ́dọ̀ farasin lásìkò yìí tó bá tó àsìkò àti ṣù wàhálà bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ ṣe gan ni o. ẹ ṣe àṣẹ ìdùnnú ni ẹ lè máa lọ bàbá kí a láàyè ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ wà nínú ilé ẹjẹ àbáwá ẹjẹ àdúpẹ́ lọ́wọ́ bàbá pé bàbá ẹ ṣé o ẹ kó bàbá ẹ ṣé o a o a o jáde wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ a dúpẹ́ fún wa. a máa rí yín bá o àgbáyé adalẹ́ o ìṣèlú àlàáfíà ìbàlẹ̀ ọkàn ẹ̀mí gígùn o. àmín. ẹ ṣeun sá. ṣùpọ̀ sá o. ìlera ní fáìsàn ló gbà o. agbórin lè máa gbogbo. àmín. ọmọ yorùbá ló wọ́n lórí o. àbúrò kí ló ń sọ̀rọ̀ yìí. Ah, baba green for god ẹ bá wa play national anthem kí a fi dágbére fún bàbá ní abala tí eléyìí kí a gbé eléyìí wálẹ̀ ká wá bẹ̀rẹ̀ ètò míì ní abala tí ọpọ́n ṣoṣo kàn lórí sọ̀sọ̀ díẹ̀. Pray for God. mọ̀ pé wọn ò ní àti dáyàn lóhùn wàhálà ni. Hmm. ẹ ẹ pílẹ̀ lọ́dọ̀ yín gbà yẹn. ẹ ó jìnnà sọ́dọ̀ mi tí mo wà ni bàbá ti sọ fún àtẹ́lẹ̀ pé àmì lè ṣe o bàbá jìnlẹ̀ bàbá wa ṣe o. bóyá kí wà á pílẹ̀ látọ̀dọ̀. ó ti káàdì náà ó bẹ̀rẹ̀ pé wà á fíǹkì. ẹ jẹ́ kí n play ẹ̀. ti ro ìjire ah, ah, ní abala tí ọpọ́n sunkàn nígbà tí a bá gbé abala tí eléyìí wálẹ̀ ẹ gbọ́ wọnìwọnì lára àwọn fídíò tí bàbá ṣe ní United Nations ẹ máa ń pè é fún wa gbogbo wa ká ṣe kíni kí a fi ojú rẹ ah, ṣùgbọ́n kí a má bàa dá bàbá wa lágara ẹ jẹ́ kí a fi wọ́n sílẹ̀ kí wọ́n máa lọ ní àsìkò yìí ẹ má ì tí kúrò bẹ́ẹ̀ wo ẹ̀yìn ni à ń padà bọ̀ àti ìdè ẹ ṣé o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ní òmìnira yorùbá ó ti ṣojú ẹ̀mí wa àjọmọ́ àtúrẹ́ rẹ̀ náà ni o gbogbo àwọn ìjọba location four one nine tí wọ́n ṣe show of shame àti Vanguard Vanguard máa rántí nǹkan tó ṣe lẹ́nu o ẹ̀ máa rántí fi sínú ìwé ìrántí ẹ̀ má ṣe gbàgbé o máa tàbá délẹ̀ yorùbá ẹ ṣe gan o ẹ̀yin tí ẹ sọ wípé orílẹ̀-èdè yorùbá ò ní lọ orílẹ̀-èdè yorùbá ò ní ṣe kinní kan àti àti hangi kinní kan fún Tinubu a lè dá Tinubu àwa ò against Tinubu o ṣùgbọ́n àwa ò kì í ṣe pro Tinubu orílẹ̀-èdè Yorùbá làwa wà fún Obama ó jẹ́ president America Kenya ṣe wà ń bẹ̀ o president wà lamẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ sí ọmọ Irish ó jẹ́ president lamẹ́ríkà prime minister Britain lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ọmọ Britain o kì í ṣe British kì í ṣe Britain kì í ní ọmọ ah, India so ó dẹ̀ jẹ́ olórí ní Britain síbẹ̀síbẹ̀ India wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ ṣé gan a máa pàdé o ní ìṣẹ́jú kan sí méjì sí àsìkò yìí ẹ ṣé ó dàbọ̀ sàn.